ṣe ohun burúkú ti gbó ohun ọ̀rọ̀ dọ̀dàn kí ló dé jíjí tí mo jí mo bá gúnugún létí ọpọ́n ọ̀fà téńté gúnugún tèmi ò ní kúléwe jíjí tí mo jí mo bá ọ̀rọ̀ gidigba lálẹ́ odò àrọ̀ gidigba kì í kú bọ̀rọ̀bọ̀rọ̀ ikú yẹ̀ lẹ́yìn mi lónìí ó di ilé ọ̀tá ó di ilé òdì padà lẹ́yìn mi. ayé ro òwò bàbá paradílé ẹ̀ ń dàbí kú níwájú Olódùmarè àgbàmùjẹ́ ìwọra olóńgbò òfin mọ́ làkàlàkà ìrìnlẹ̀ kọ́lé ságbèrè méjì ayé òun ọ̀run ẹ jẹ̀wúrẹ́ ẹ jẹ̀wúrẹ́ ẹ̀rù olùgbẹ̀bẹ̀ ẹ dákun ẹ jẹ pò ẹ jẹ kúrú èkúrú ló jẹ àwọn aró. ṣe mo dúpẹ́ adébọ̀sípò ò ṣe wọ́n ní ìka ò bẹ́ ṣe balùwẹ̀ ń gbọ́kọ̀ ò ṣe mo dúpẹ́ èyí ló ń wá pẹ̀lú rẹ̀. kábíyèsí bí kò sí kú lójú yìí orí púpọ̀ ìdí pẹ̀ta lójú rán ṣe kábíyèsí ẹ̀ ní kúrẹ́ rẹ̀ dàgbà ẹ̀ kú ẹ̀ lọ. ò ṣe mo dúpẹ́ ò ṣe mo dúpẹ́ ò ṣe ah, ọmọ ìlú gba ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹ lọ́ bá pàfẹ́ ìrùjú mọ́tò rẹ̀ bá pàfọ́ kí n tó rebi àwọn àgbà ń rebi ìwọ náà wà ta téńté sórí ipò àwọn bàbá mi àwọn bàbá rẹ tí wàá sí lògbà tá a pẹ́ kàn ní kése wo àmì rẹ o gbà. wípé àgbàrá ló ń gbọ́mi ejò bọ̀ tí wọn ò fura yìí dájúdájú kó má jẹ́ ejò tí mo pa wọn ò bẹ lórí bá mi tàn yẹ́bẹ́yẹ́bẹ́ kó jẹ́ kó yé mi. olúwa mi aláyélúwà aláṣẹ ìkejì òòṣà ikú bàbá yèyé ẹgbẹ́ ẹ̀tọ́ ẹ rí agbàmọ̀jẹ́ ilẹ̀ o ẹbùra olóńgbò òfin má làkàlàkà adídẹ òkú níwájú olódùmarè ò lè rí wọn hmm? bẹ́ẹ̀ ni bàbá ẹ wá rí ifá kan tọ́ǹdì ẹgbọ́lúwa mi ó ní àwo oṣù olóko bẹ́ẹ̀ ní bàrà ọ̀fà lájà adíá fún òní wàkàwàkà tí sọ lọ́jà nú omi. No èyí tí ó fi ọmọ bíbí inú rẹ̀ ti baálẹ̀ odò ìjọ ní wàkàwàkà ìyọ́n ní ìjẹ́ ọmọ rẹ tó ọlọ́wọ́ fẹ́ fi jẹ baálẹ̀ odò ìjọ fi mọ̀ ṣáàdú bí. ìtumọ̀. ẹ̀rí ọ̀nì wàkàwàkà tí fáńtọ́ka ṣe yìí olúwa mi tọjọ́ lọ́jà nù omi èèyàn lẹ́yìn ọba. <laughs> kábíyèsí olúwa mi ẹ wá rí ọmọ ọ̀nì wàkàwàkà tó lóun fẹ́ fi jẹ baálẹ̀ nù bú nǹkan ṣẹ̀ṣẹ̀ léṣèré kò fi lọ́mọ rẹ̀ lọ́wọ́ kò tọ́ka sí ààrẹ mọ́ ní olúwa mi ìṣẹ̀ṣe bàbá rẹ̀ tí ò wá fi lé lọ́wọ́ òun la gbà mọ́ dé ẹ̀bùrọ̀ olóńgó tá a ṣe lò wáyé tó kẹ́ ẹ fi lọ́mọ yín lọ́wọ́ tó kó mọ̀ ń pa ìdí òòṣà yìí tí ọ̀bá ẹ wá rọ́mọ tẹ́ ẹ rí tẹ́ ẹ kó gbogbo ọ̀pá àṣẹ kóròkèrè ká dé ìlú lé lọ́wọ́ bàbá. Eh, olótúmọ̀ sáré ẹ̀mọ́ yín ti ń bẹ nírìn àjò hmm, bàbá ọ̀tàṣìkò tó yẹ kọ́ ọmọ wọn wálé. ọmọ mi. bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan àlùgẹ̀ẹ́sì file lọ́wọ́ tó tọ́ bá di lọ́la ọmọ ni ó délé fún yín ẹ kò dúpẹ́ lóluwà mi ọ̀dà orí wo ló wá kò tó yẹ kí n kọ sí gbẹ̀dú bàbá ẹ pè é kẹwàá fòrò nílé màá torí bó bá di lọ́la ìtàlà yín tọ́ka ṣe ni pé ọmọ yìí ni ó délé dè yín o èyí ò bọ́jọ́ máa dalẹ̀ kò tún bẹ́ẹ̀ lóluwa. ìfakẹ́yìn. bọ́jú dáyé kábíyèsí. mo ṣe tá bẹ́ẹ̀ ni mo ṣe tán mo sì ní jẹ́ òdẹ̀rún òde mọ́. ẹ pẹ̀lú àwí àwí ṣe bàbá ilé àtòrò àṣẹ bàbá àṣẹ àṣẹ olúwa mi òní rògbòsàn máa pẹ́ ìrọ́ máa pẹ́. ojú pélé ọmọ ìta omi ìjẹ kábíyèsí. àtẹ̀yìn àtẹ̀yìn àní ṣayé o inú wa náà yọ wá kó o àní bòrè bòrè ló mùkẹ́mùkẹ́. ọlọ́run gbà fún wa inú ẹni kì í dùn ká pamọ́ rẹ̀. mo fẹ́ fún yín ní new news. ẹ̀ ẹ̀ lọ́bẹ̀ẹ́ o ẹ̀ lọ́bẹ̀ẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run news tí mo fẹ́ fún yín ni pé láìpẹ́ láì jìnnà nínú ìlú wa yìí ní palace wa àrẹ̀mọ máa tó padà sílùú wa yìí. kábíyèsí ìgbà wo lè parẹ́mọ́ tẹ̀ jẹ́ kí n mọ̀ mo lọ́rọ̀ tí mo fẹ́ bá rẹ̀ mọ sọ. o lè bí mi lérè ìgbà tí mo pọ́ mọ́ mi ṣé bí mo ṣe bí ni mo ṣe bí wọn náà tó bá máa bẹ́gbẹ́ sọ̀rọ̀ wa bá sọ̀rọ̀ láyọ̀ ọ̀tọ̀ ni àmọ́ allegation ló fi kàn mí bóyá lálẹ́ ìtàbá àárọ̀ la èmi àtẹ̀gbẹ́ ṣì nọ́rọ̀ wàá bá sọ̀rọ̀ tó bá fẹ́ sọ kò sì fẹ́ nìyẹn. olórí àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ìkéré mẹ́rìndínlógún lójú ní ọmọ Yorùbá tá a bá béèrè bí kan bá yẹ̀ ń bẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ ìtumọ̀ ni pé bí mo ṣe sọ̀rọ̀ yẹn ojú ẹ fàrò kí ló dé. ẹ kábíyèsí ẹ wò èmi ò nífẹ̀ẹ́ sí wíwálé táyọ̀ mọ́ báwo làrẹ̀ máa wálé tí àníjọ sọ tó bẹ́ẹ̀ fẹ́ máa ló máa wálé ẹ wò ẹ bá yẹ kó túbọ̀ yanjú nǹkan tó yanjú o ẹ má tiẹ̀ tí jẹ́ kó wálé ẹ jẹ́ kó yanjú tó yanjú tó bá tásìkò lọ́kùn ẹ̀ láti wálé òun ló máa fẹ́ máa kóun ṣe tán òun fẹ́ wálé wá fẹ́ fọ̀sọ̀ mọ́ wálé kábíyèsí mi ò nífẹ̀ẹ́ sí i. ìyá wa ẹ wò ẹ jẹ́ kí bàbá ọkọ tèmi wálé o èmi ò rí wọn rí o mo kàn máa ń wá àwòrán wọn ni látọdún ẹ wò èmi fẹ́ rí wọn o. olórí àgbà èmi ni máa tender apology fún má bínú má bínú àmọ́ tèmi yé mi wọ́n ní bá a bá dégbò àtagi bá a bá dọ́dọ̀ àtagbò bá a dégbò bá a bági bá a dọ́dọ̀ bá a bá gbò kóńkó olóró là á ta ìtumọ̀ ní ẹ̀yìn ń tóbi létí ẹ̀jẹ̀ ń sùn tó fúyẹ́ ṣé ẹ rí òrìṣà téèyàn bá ń ṣe tí ò bá mọ́mọdé bẹ̀ kì í pẹ́ parun ìtumọ̀ ní wípé bí mo ṣe ń darí ìlú mo fẹ́ kóun náà wá kún mi lọ́wọ́ pẹ̀lú ọlá twenty eight years tó ti wà lọ́hùn nìyẹn so gbogbo nǹkan tóun náà kó jọ ní ti dáadáa ẹ jẹ́ kó wá fi establish ìlú mi you understand kémi máa ṣe tèmi bí mo ṣe ń rẹ ọmọdé àtàgbà lẹ́kún kóun máa ṣe tiẹ̀ gbogbo tó kó jọ kó máa fi develop ìlú ọlọ́run á gbà fún wa ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe má bínú aya mi ọmọ olókun ẹ̀ ṣe é bó ṣe jẹ́ ni. ẹ wo kábíyèsí ọjọ́ ọ̀nà fẹ́ dé gbogbo. ó máa dé sínú ìlú yìí. láìpẹ́ ọlá ipe ò tí ì àrẹ̀mọ ló ṣe é tó bá mọ àrẹ̀mọ. wàá <laughs> mọ̀ pé o mọ̀ yàn sórí wà tí kábíyèsí ń wù sí ẹ ní dáadáa yẹn kékeré ni tó bá mọ àrẹ̀mọ wàá mọ̀ pé ó jọ bàbá ẹ̀ bí ìmùmí ìwà tó wà lára ẹ̀ ó ju ti bàbá ẹ̀ lọ níwà rẹ̀ ìjọ tó bá dé wọ̀ náà wàá rí. ìyá wa ẹ wò bẹ́tẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọn mi ò lè dúró dìgbà tó yẹ kán dé ojú mi ti wà lára wọn bíi pé mo ti rí wọn báyìí ẹ wò tán bá dé mi nígbà kẹ́ni kankan rí wọn lọ́jọ́ tó bá dé mí àti wọn lájọ́ bá máa sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọn yìí wọ́n máa nice gan-an. ṣé ní gbogbo yìí kékeré ni lánàá gan àti ẹ̀yìn sọ̀rọ̀ mo yìí sọ wípé à olórí béèrè o ìyàwó o ṣùgbọ́n má ìwà àmọ́ tó a sọ sọ fún pé ìyàwó sẹ́ni mo kọ́ máa bọ̀ o. tí ẹ náà kúkú pẹ̀lú nínú ààfin yìí wọn náà bọ́kùnrin àbóbìnrin agbára ọlọ́ọ̀ agbára àwọn alálẹ̀. Ah, ah, ah. ẹ kú rìn ẹ káàbọ̀ o ẹ kú rìn o láti ẹ̀kọ́ tàbí ràn yín iṣẹ́. ẹ ẹ ẹ tiẹ̀ gbọ́ ṣé iṣẹ́ ta dẹ̀ ràn iṣẹ́ ẹ̀ ní fún wa lábọ̀ ni torí ẹ ti lọ lọ́mọ ìyá yín wọ́n làwọn máa wá rí yín o. ṣé mọ̀ páwọn ló jẹ́ kọ́ bí mi. Mm-hmm, yes o. abẹ́ mọ̀ pa àjọra wọn. èmi náà rí pa ìjọra mo mọ̀ pé òkò owó ọkọ̀ mi wáyé ẹ ṣe ẹ má nù mí mo mọ̀ ẹ jẹ ẹ jẹ́ àjẹ ká mọ́. ẹ jẹ́ ìfiyínlẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín. ká lè pọ̀ ẹ fọkọ nílẹ̀ o. ẹyìn olúwa mi kò fẹ́ kù lábíyèsí ọba aládé tí mo bá jẹ àjàgà àjàgà. ẹ ní kánjú kú o ní gbogbo ìgbà tá a bá ti rí inú wa máa dùn mí. bébí náà ṣe rí inú mi ń dùn o. ẹ̀yin ẹwò mi wo kábíyèsí. ọ̀rọ̀ kan ló sọ lódò okùn mi tí mo ní kí wá kọ̀ǹfà pẹ̀lú yín. kábíyèsí ẹ̀yin àgbà náà lẹ́kọ̀ọ́ ẹ lásán tó bá ti kẹ́kọ̀ọ́ ségun ni wọ́n pè ní jẹ̀pẹ́. ẹ kó wọ́n jẹ́ tẹ̀yìn àgbà. I expect àrólé bọ̀ títí dì í sìn àrùmíra rẹ yẹ mọ ò pé ẹ̀tọ́ mi ni láti béèrè pé kábíyèsí sí kò sí nǹkan kan is there any problem. ọ̀tún mi kú ní wáyẹ̀tì wọ́n léwé ló ń bẹ láàárọ̀ igi la fi ń bọ̀ wọkàn ẹ̀kan iyì ara àwa méjèèjì ọlọ́run kú ní ìbàjẹ́ àbó òrí tí n bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olórí mọ́ lọ́tọ̀ ní tiẹ̀ tí kì í ṣọ̀tọ̀ ọkú tí kì í ṣọ̀tọ̀ àrùn ọ̀tọ̀ àìsíkì àtẹ̀mí gúngùn ni ọlọ́njẹ́ aríra wa pẹ́. ṣó wá rí nípa ti àròlé tó ló yẹ kó ti dé èmi náà wọn ò dákẹ́ àmọ́ nǹkan ayọ̀ ni mo mọ̀ kó dàdúró sọ̀hún. ó ní àwọn èèyàn kan òun rán wọn lọ sí Bangkok stand so kóun fẹ́ kí wọ́n dé kó má yẹ nígbà tóun bá tún wà níbí ẹ̀mí ọ̀dọ̀ wọn lọ́hùn ló máa wà understand kódà ó mú mi lọ́kàn jù wọ́n gangan lọ nítorí pé ìdí méjì yàtọ̀ sí nǹkan tí fáwí twenty good twenty six years rẹ tí mo ti rọ́mọ mi. pásítọ̀ mò ń wò pé àwa iná ọ̀pẹ́ nínú òkè òkè òkun lọ́ka tó darí wálé. ìdá yìí ṣekú lòún lọ parí. àwọn yìí wà lẹ́yìn. ẹ̀gbọ́n wọn ni sísá mi lọ. ó ti padà sí skul kí ló ṣẹlẹ̀. nǹkan tó sọ náà nìyẹn wọ́n ti kówó mi o wọ́n ti kówó mi o. àti mi ti dárí mi ní ilé ìgbẹ́ mi lẹ́yìn hello. five thousand. máa fún ẹ ọmọlá ọmọ àṣẹ máa fún ẹ ṣé o ti gbọ́. ẹ fi wọ ìyẹ̀wò sámọ̀ fún mi náà nílò ẹ wá bí. nǹkan ò ní gbèrè gbèrè káàkiri ṣé o ti dẹrù iléèwé ẹ mm. mo ti sọ fún dírẹ́fà yìí pé ten o'clock láàárọ̀ la ló máa gbé ẹ padà sí school mọ̀ kọ́nà yẹn jìn you understand àwọn owó tó máa ná mo dẹ̀ ti rá àwọn profession kan tó máa mẹ́ẹ̀ ti ṣètò lẹ́ẹ̀tì you understand owó tó máa ná àtọwọ́ tẹ̀gbọ́n ẹ gbà máa fún ẹ. mọ́lá ìlú gba ìta mọ̀ pé ìrọ́ mọ̀ pé bí mo ṣe rí inú mi wá dùn mo wá mọ̀ pé èèyàn láṣọ mi ọlọ́run ò ní wọ́ mi dànù iwájú yín ọlọ́run ò ní wẹ́yìn náà dànù iwájú mi inú dùn ayọ̀ kún èmi ni mo pè yín. bí mo bá dẹ̀ ṣe fẹ́ ta mo fẹ́ kẹ́ ẹ máa bá mi tọ́ bọ̀ kó má dẹ̀rùn dín torí pé tí wọn bá ṣàlàyé kò ní yé wa dáadáa ìyálóde mo dúpẹ́ lọ́wọ́ yín wọn ní wá yín tí o olóyè mi mo dúpẹ́ lọ́wọ́ yín wọn ní wá yín tí o mo kẹ́yìn olórí mo dẹ̀ kẹ́yìn ọmọ mi. olórí ọ̀dọ́ mo kí ẹ o olórí ọ̀dọ́ lọ́bìnrin mo kí ẹ o mo kí gbogbo yín pátá o. a ò ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ wo oore ló wọlé àwọn àgbàdẹ nínú ẹni kì í dùn ká pamọ́ra oore yìí náà ọlọ́run ò ní fi mọ lọ́ọ̀dẹ èmi nìkan ọ̀tún mo dúpẹ́ gbogbo wa tá a ṣòwò ọmọ òun la máa jèrè ẹ̀ torí pé oníkálukú lè mọ kọjá ń lù ú kó máa ráwọn ìgbésẹ̀ sí kọ̀ọ̀kan mo fẹ́ ká mọ̀ wípé tọ́lú ó yàtọ̀ sí tọ́lú wò ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ sí ló ń lọ láàrin ìlú tó jẹ́ páwọn aládarí ló ń ṣe àwọn míì dẹ́wà tó jẹ́ páwọn tó lọ ń bá kẹ́ òun ni wọ́n ń ṣe láàrin ìlú àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n dẹ̀ sọ pé àgbà ní ń tolé ọ̀dọ́ ló máa ń mú nǹkan mèremère wọ̀lú nígbà tí ẹ mọ̀ párẹ̀ mọ́ mi ṣẹ̀ dé ní gbogbo ìlú ló mọ̀ ìgbà tárẹ̀ mọ́ wá dé inú rẹ̀ kóró ojú rẹ̀ kóró bó ṣe bá lù mo wá bi léèrè ó ṣàlàyé mo wá níwọ̀nba bí tágbára mi ká mọ èmi àtàwọn olóyè òun lórí tá a bá dé ìjọba ìgbà tí wọ́n bá wù wọ́n tán bá ráyè tìlú òun náà máa yà síbẹ̀ gbogbo ẹnu la fi sọ ó wá sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fẹ́ gbé ṣe inú mi dùn mo rọ̀jò àdúrà lé lórí tí mo mọ̀ pé yóò sì mọ yóò mọ àwọn ọmọ ẹ̀ mo wá ní etí mi nìkan kan ló máa gbọ́ bá rìn síbí tó bá rí gbèsè sí tó rìn síbí ẹlòmíì lè máa sọ pé àbáwọn tó ń darí wa ni ìmọ̀ṣáṣe ní lójú ẹ̀yìn ọ̀tọ̀ òru kó wá sọ gbólóhùn kan méjì tó bá wà mẹ́tọ́ àrẹ̀mọ ọ̀kan panà ọ̀la lákẹ́ sọ. kábíyèsí gbogbo kí ló fẹ́ yí ọmọọba. ẹ oh. ẹ eh, eh, rí bó ṣe jọ mí bí ìmúmú. ọmọ àjàlá púpọ̀ ní yàrá. ọmọ tẹ́yọ̀ bá bẹ ẹ̀yá yóò jọ. ẹ ṣe. màá ti sọ wípé ẹ kú ilé ẹ̀kọ́ sí. yọ ayé ìwé kọ. ẹ kú ìdúró ti bàbá mi bàbá mi dẹ̀ ròyìn yín gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín ilé àtọ̀nà yín ní bàjẹ́ pẹ́ bí mo ṣe dé àwọn kankan wà tí mo rí tí ó dáa tí ó jẹ́ kí inú mi dùn mo wá bá dáàdi mi àti màámi àti màámi mi kékeré àjọ ṣàṣàrò ọ̀rọ̀ lánàá kábíyèsí wa sọ pé èmi ní kọ́kọ́ ló mọ bá sọ torí àwọn olóyè wà lẹ́yìn mi digbidigbi wọn kò fi mí sílẹ̀ rárá tí bá ń jùrò kẹrẹ̀ tí bá ń rìn ọlá wọn ni wàá sọ ọ́ lójú wọn kọ́ni gbogbo tí a fẹ́ ṣe ẹ mo wá sọ pé mo fẹ́ ṣe léyìí torí bàbá mi àti torí àwọn tó àti gbogbo ẹ̀yin ìjòyè àtàràlù pé àkọ́kọ́ náà màá kọ́ faná sí ìlú yìí ẹ̀ ilé ìwé ìgbàlódé ilé gbogbo ẹni máa ṣe. ó ṣe àfẹ́ orí ọgọ́kè orí ọgọ́kè. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ náà ní ìmọ̀ ṣùgbọ́n bí àgbẹ̀ bí gbogbo nǹkan tí wọ́n sọ báyìí hmm, hmm. mi ò ní kéèyàn máa ṣàbẹ̀ gbogbo wa lágbẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ ní ìmọ̀ kọ̀ọ̀kan míì tó yẹ pé ìmọ̀ ìwé yàtọ̀ sí ìwé kíkà hmm. mo bẹ́ẹ̀ pé wọ́n ní ìmọ̀ ìwọ̀n a bá fi ìmọ̀ ìwé kíkà síbẹ̀ tá a bá kọ́ bí ilé iṣẹ́ tá a bá mọ àwọn ọkọ̀ tó ti ní òye síbẹ̀ tá a bá kọ́ wọn ọ̀dọ́ díẹ̀ díẹ̀ síbẹ̀ tó ń kọ́ wọn bẹ́ẹ̀ tó ń ṣe ìw mùsìmùsì ó wà dá múṣẹ́ múṣẹ́. ó yà wọ sọ gbogbo nǹkan pé mo ti bẹ̀rẹ̀ sí draw graph mo ti kọ́ architecture mi kó wá design àwọn kọ̀ọ̀kan ilé iṣẹ́ ilé ìwé ilé ìwòsàn iná sàdúgbò ọ̀gbẹ̀ kí gbọ́n tractors wa àwọn igbó wọ̀nyẹn ká kíka kán ṣiṣẹ́ àgbẹ̀ yẹn dáadáa kó jáde kó máa wúlò fún gbogbo aráàlú ṣùgbọ́n màá wá indicate ẹ̀ kò ní dàbí ẹ pé gọ́ọ̀mẹ̀ntì ló ṣe é fún wa á jẹ́ ìgbà ìgbà tí bàbá mi iṣẹ́ tí bàbá mi ṣe rèé àtàwọn olóyè àtọmọ olóyè. ó dà fún kábíyèsí kábíyèsí o. ẹ mo dẹ̀ wá ní ìkọ̀kan náà tí mo plan children àti ti nírò láti rí pé gbogbo ìgbèríko mi ọmọ tó máa ń pè wọ́n bí àwọn baálẹ̀ ìmọye èyí kékeré tó wà lábẹ́ ìyá ìyá ìyá ìyá gbogbo ìlú ẹ̀ ló máa náwọn baálẹ̀ tètè fi síbẹ̀ bóyá ẹni méjì méjì méjì la máa mú inú wọn wà tí màá gba passport máa ṣe visa wọn ó ní kọ́kọ́ tó fẹ́ kọ́ lọ ṣe mí. Oh, Rolando thank you thank you. èyí tó wá kù bàbá mi á máa sọ fún yín ẹ jẹ́ ìdádúró báyìí ìtókù tó lóun á sọ wò níbẹ̀ tó máa bẹ díẹ̀ ó ní gbogbo ògbàlẹ̀ yìí olóyè á máa dunnú ní parí oṣù parí oṣù. kábíyèsí àwọn tí èmi máa ń sọ nìyẹn tí àwọn olóyè tí wọ́n máa ń bú mi pé mi ò mọ tí mò ń sọ you see kábíyèsí ó yẹ kí èèyàn wà educate. Eh? educate educated. Eh, eh, eh, educated all the same ṣé rí nínú educated láti yọ educate. wo kò sí bó ṣe sòyìnbó tèmi ò gbádùn ẹ. Ah, <laughs> in fact mo rejoice pẹ̀lú yín mo rejoice pẹ̀lú yín gan ni. lucy kábíyèsí ọmọ ìtí fẹ́ ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà good good seven yàyà six ṣé rí i pé ọmọ tó máa ṣerú ẹ̀ ló wọ́pọ̀. ẹ ò ṣe túmọ̀ mo wòye wípé ó yẹ kí a lè ní community library kábíyèsí bàdí táyì tí ọmọ bá lọ sílé ìwé tí wọ́n bá dé iṣẹ́ tí wọ́n máa ju òkò kiri àbí máa ṣeré pa kiri kí wọ́n wọnú library kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ìwé wọ́n á tún lè ní more knowledge. <laughs> ẹ ṣáàbà mi fàdúrà ràn lọ́wọ́ ah! gbogbo ẹ̀ la máa ṣe. àdúrà rẹ ti gbà. kábíyèsí ẹ ṣeun wọn ní ẹni bí ni làájọ ọmọ àjànà kúkọ kì í yàrá. ọmọ tẹ yá bá bí. ẹ̀yà ni ó jọ ọlọ́run wá sì wàá fún ẹ ní agbára láti mú lè rí ó wà ní ṣubú dànù. àní wá ọtí o ṣeun a dúpẹ́ lọ́wọ́ rẹ. láàárọ̀ ìdí mo jí ohun tó jọ mí lójú ni pé òòṣà òfin mọ́ làkàlàkà èmi àti ẹ lájọsọpọ̀ láàárọ̀ yìí ó wá jẹ́ kó yé mi pé nínú ìlú yìí pé ká máa jó ká máa yọ̀ wípé àtọmọdé àtàgbà pé ṣẹṣẹ gbogbo ọ̀tọ̀tún tòsí báyìí lẹ́yìn ilé fi kóde wọlé olókun pé tọ̀tún tòsí gbogbo wá fún ma a máa náwó a máa bùnà a sì máa bùlò. ó jẹ́ o. àwa ọ̀dọ́ adúpẹ́ gan-an ẹ ṣe gan-an ṣé kì í ṣe pé bí ilé ìwòsàn yìí bá wá dénú lù wá àwọn aláìsàn ẹ máa gbowó tó gọbọi gọbọi ní ọwọ́ wọn tí wọ́n ní rí àǹfààní jẹ dáadáa àbí àwọn ọ̀dọ́ tó fẹ́ fi sílé iṣẹ́ yìí ṣé ìwé mọ̀ lò bí ẹrú o. mo ti understand ẹ̀rọ ẹ jẹ́ kí n buttress ẹ. buttress nítorí àti pé kí n kan excuse me buttress pé kí n kan kí n add ìwọ̀nba díẹ̀ sọ̀rọ̀ ok <laughs> mo understand mo fẹ́ fò ṣàlàyé fún ọ. buttress ẹ pé bóyá wíwá sílé ìwòsàn lílọ léèwé ṣé kò ń ṣùgbọ́n tó wá dípa fẹ́ ra nǹkan bí oògùn bí nǹkan kan kò ṣẹ́ni tó gbàdúrà kí àìsàn máa bá wa ṣùgbọ́n tó lè wá ń gbà míì fàtúnṣe ara pé ṣé kò ń ṣe owó ńlá ńlá náà wọ́n máa fi rà á lọ sí ilé ìwòsàn o ilé ìwé o lọ́lá ọlọ́run àtọ́lá bàbá mi. ọ̀fẹ́ ló bá dé orí adé ó gbé ọ. Eh. kábíyèsí o eh, gẹ́gẹ́ bí eh, olórí ọ̀dọ́ ìlú yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ mo dúpẹ́ lọ́wọ́ àròlé o nítorí ẹ̀yin àgbàlẹ́lọ́lẹ́bọ̀ ẹni ni kẹ́ni lè ṣe mí ẹlẹ́ni tí òyin ni fẹ́ gbẹ̀fà eléyìí ò ṣẹ́gidì ní gbèje ó tó ṣe bí òwe kábíyèsí o ẹ forí jèmí ẹ ẹ wá wò ó láti létò dé létò àfìṣẹ́ yìí jẹ́ àrẹ̀mọ ti dé o ó sì lóun ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà ṣé ẹ ti gbọ́ báyìí. <laughs> ẹ ṣe àti olórí ọ̀dọ́ obìnrin náà o ẹ jẹ́ kó tó gbogbo oníkálukú létí o elédùn àwọn gbà fún wa elédùn àwọn bá wa ṣe o ìdùnnú la máa bá kò bí a ò ní ṣubú sínú ìbànújẹ́ ọlá àwọn tó láyé ọlá àwọn tó nílẹ̀ ọlá lọ́balọ́ba ọlá níjòyè níjòyè á fún yín o. olórí tó nǹkan ti ṣe tán lẹ́nu. àbíkẹ́ àbó ògbóhun tí àrẹ̀mọ sọ láàfin àrẹ̀mọ lòun ó kọ́ ilé ìwòsàn ìgbàlódé fún wa bó bá dé sí ti kọ́ á jẹ́ pẹ̀lú wa yìí dọ̀tun nù o. bẹ́ẹ̀ ni kò sí ohun tárẹ̀mọ lòun ó ṣe fún wa láàrin ìlú yìí tí ò mú lè rí rẹ̀ ṣẹ gbogbo ohun tó sọ pé òun yóò ṣe fún wa pátá gbogbo rẹ̀ ni ó mú lè rí rẹ̀ ṣẹ fún wa. yóò ṣe ṣẹrẹ yín méjèèjì ẹ̀yin méjèèjì yìí bí tán fi yín sí ìbẹ̀lẹ̀ wa títorí pé ó ti lọ ìlú òyìnbó ó ti dé ń sìn ó wá ń parọ́ fún yín inú yín wá ń dùn gbogbo yín inú yín ń dùn ó lóun ọkọ̀ ilé ìwòsàn fún yín ó lóun ọkọ̀ hospital fún yín ó lóun ọkọ̀ ilé ìwé fún yín inú yín wá ń dùn ọlọ́run á jẹ́ kó lè ṣe é o kò ní jálátàn jẹ́ bí àwọn ará bí. àdùnní kò sí ohunkóhun tó ń sọ nínú ìlú yìí tó já mọ́ òótọ́ lọ́dọ̀ yóò ṣojú èmi àti rẹ àrẹ̀mọ tèmi wò yóò kọ́ ilé ìwòsàn ìgbàlódé kò sí ohunkóhun tí àrẹ̀mọ ṣèlérí tí ò ní ṣe fún wa tó bá sì ṣe yóò ṣojú èmi àti ẹ àbíkẹ́ dákun ṣíra ṣe run ẹ̀. ní tèmi àbíkẹ́ o èmi gbàgbọ́ mo sì ní ìdánilójú. àbíkẹ́ dákun ṣíra ṣíra ṣíra bàbá mi ló dé mi náà o kábíyèsí kádé ó gbá lórí o bí bàtà bá lẹ́sẹ̀ kábíyèsí o. kábíyèsí ẹdí kò sí wọn kọ sá ó kàn rẹ̀ mí díẹ̀ ni bò mo gbọ́dọ̀ wá jẹyìn sí tẹsán pé kí n wá yọjú sí yẹn láàfin ẹ mọ àwọn ọ̀rẹ́ mi tó dé láti Germany a ṣe àwọn meetings kan and ó wọ nǹkan bíi four thirty five láàárọ̀ ìka tó ṣe tán kó tó ṣẹlẹ̀ nìyẹn sá. ò ṣe bàbá mi ọmọ ológun àṣèdèṣe ọmọ àjọgbẹrú má jogbo ẹkọ ọmọ ẹrú ní ìsinmi ẹkọ kì í sínìyàn àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ rí ẹ fún ni wípé mo nípàdé lọ́balọ́ba lẹ́ni ibẹ̀ ni mo múra ẹ̀ èmi àti ìyá ẹ̀ lájọ ń lọ olórí agbada. kábíyèsí wọn bẹ nínú ọkọ. àwọn lájọ ń lọ and ntòsí kejì mo fẹ́ sọ fún anything tí àwọn ọ̀rẹ́ ẹ bá ná lóòótọ́ ẹ̀ tí wọ́n wà èmi ni máa responsible fún you understand so má dààmú rẹ rárá. thank you sir ẹ ṣe gan sir. ìkọ́ kì í kọ́ bala ìkọ́ ayọ̀ nìkan ẹ ṣe mi dúpẹ́ bàbá mi. honestly ó dẹ̀ wù mí kí n tiẹ̀ bá yín attend once láti ẹ̀ wá lọ wo bí ìpàdé yẹn ṣe máa ń rí. má wọrí gbogbo ẹ̀ náà ló ṣe máa mọ̀ mi ò fẹ́ kó jẹ́ kíákíá ńgbà kíkú ṣe pé ó fẹ́ padà sí amẹ́ríkà now you understand ọlọ́run á gbà fún ọ ìlú gba ṣèdèṣẹyọ ọmọ ajógbẹrú má jógbẹkọ ọmọ ẹrú ní sinmi ẹkọ kì í sinmi yọ díà. kábíyèsí mo ti ń lọ nìyẹn. kò burú kábíyèsí ẹ má pẹ́. mi ò ní pẹ́ hmm? Hmm, ó dàbọ̀. kábíyèsí o. àrẹ̀mọ. mo fẹ́ rí yín. ṣé kò sí ọkọ mọ́. kò sí kankan ẹ jókòó. àrẹ̀mọ nǹkan tí mo torí ẹ̀ pè yín kò le mo kàn ń ṣàkíyèsí kankan látìgbà tẹ̀sí dé pé ẹ máa ń jùmọ̀ mi ẹ fífi pẹ̀lú mi kí ló dé ẹ má bínú mà tí ẹ bá rí impression yẹn lórí mi ò èmi ò rò bẹ́ẹ̀ it has been my nature tẹ́bá mo ṣe ń lọ káàkiri káàkiri gbogbo àwọn promises tí mo ti make májẹ̀mú tí mo ti dá fún gbogbo ìlú pé nǹkan tí mo fẹ́ ṣe nìyí torí dájú mi ló wà ń bẹ̀ ni mo ṣe ń sáré sọ̀tún sósì ṣe mọ̀ ẹ má bínú tẹ́ bá rí mi bẹ́ẹ̀ mi ò ríra mi bẹ́ẹ̀ and tẹ́ bá dẹ̀ wò when I came back from Europe gbogbo àwọn tí mo ra nǹkan fún nǹkan tí mo ra fún yẹn ló pọ̀ jù ẹ ṣẹ̀ náà ẹ ṣe mi honestly ẹ ṣe mi. ẹ wo àrẹ̀mọ ẹ fi yẹn sílẹ̀ wo níyàwó bàbá ìyàwó bàbá ẹni aya ẹni ni ah, kò sí kan tí mò ń ṣe fún bàbá yẹn tí mi ò lè ṣe more than that fún yín kí ló wá dé tẹ wá ń ṣe bẹ́ẹ̀ sí mi kò wá proper náà. Ah, the normal thing náà a ti ń ṣe bẹ́ẹ̀ eh, bí mo ṣe regard mọ́ mi ni mo regard yín mi ìdẹ́ mo dẹ̀ sọ pé kò sí nǹkan kan tẹ́ bá béèrè lọ́wọ́ mi tí mo ní ṣe fún yín why because of my mom and because of my dad and you. ẹ wo ààrẹ mọ ifi gbogbo ah ewu ni gbogbo pàtí tó wà bí orí yìí. Oh, bóyá nǹkan tí mo forí kọ́ ní ibi ìgbà tí mo hòtẹ́ẹ̀lì tí mo fi àwọn. òun náà níbẹ̀ ló máa jẹ́ ìyá ẹ̀pẹ̀lẹ̀ ààrẹ mọ ó yẹ kí nǹkan tí mo sọ kò ti yé yín ẹ̀ ń ṣọmọ kékeré ó yẹ kọ́rọ̀ mi ti yé yín. ọ̀rọ̀ yín yé mi mo ní kò sí problem bẹ́ẹ̀ ṣe fíl ẹ má rò bẹ́ẹ̀ mo lẹ́ni tí tẹ́ bá ti fẹ́ máa bèrè lọ́wọ́ mi anytime bí n bá lè ráyè màá máa ṣe lára àwọn pas mi àwọn máa ṣe máa wá fún yín. ààrẹ mo ẹ ń ṣọmọ kékeré ẹ kàn ń wò mí bọmọ kékeré lèmi ẹ̀yin náà ò dé ń ṣọmọ kékeré kí la fi sùn jura wa lọ díẹ̀ díẹ̀ náà ni àní pé kẹ là mi ẹ pè mí ní orúkọ mi olórí Radíkẹ́ mi ò fẹ́ kẹ má lọ ẹ ẹ ẹ. ìyá wa kí ló jẹ́ yín sọ̀rọ̀ báyìí. ààrẹ mo ẹlẹ́ẹ̀fẹ́ lọ sùn ẹ jẹ́ ń bá yín túbi tẹ̀ máa ṣe kí n bá yín gbogbo bẹ́ẹ̀dì yín. Ah, ẹ ṣe máa bá mi lọ tún bẹ́ẹ̀ ṣe nígbà tá náà wọn ẹrú ọkùnrin ẹrú obìnrin ń bẹ bẹ́ẹ̀ni wọn tó bá dẹ̀ wọ́n mo lè pè kó bá mi ṣe ànànànànà ah, àìrọ̀ mi ò ní ìdí fúnrúkọ bẹ́ẹ̀ jọ àìrọ̀. àrẹ̀mọ ọba nìyí kò ní káwọn ẹrúṣẹ́ lọ gun bẹ́ẹ̀dì yẹn jẹ́ kí mi bá yín ṣe ògùn kan yẹn ah. ẹ̀tọ́ mi ni nǹkan tí mo bá ń ṣe fún bàbá yẹn ni màá ṣe fún mi. ẹ eh, bọ̀ kò ń ṣerú yẹn nǹkan tí bá dáàdì bá ti ṣe fún mi ẹ lóore ọ̀fẹ́ láti ṣe nǹkan títà ní bá ṣe fèmí náà ló fẹ́ láti ṣe but nǹkan bẹ́ẹ̀ yẹn mi ṣáà lè descending solo kí wàá ní kí wàá náà mi tẹ́bẹ̀ mi nù rudeness náà pé yẹn àìní respect. ẹ wo ẹ fi yẹn lẹ ẹ jẹ́ ká lọ ṣe nǹkan tí ọba ń ṣe láàrin mi àti yín. Ah. what ká ṣe kí ni but kí ni problem yìí mà irú ọ̀rọ̀ òun wo lẹ́ ń bá mi sọ láàfin this is rubbish. ààrẹ mọ kí ló dé tẹ̀ ń ṣe bí ọmọ ta ni gbogbo nǹkan yìí dẹ̀ ló yé yín. excuse me ẹ jọ torí ọlọ́run irú òun ọ̀rọ̀ báyìí má fi lọ mí mọ́ bí mo ṣe respect mọ́mì mi mo ṣe gbọ́dọ̀ respect yín bí mọ́mì mi ṣe jẹ́ láàfin lẹ́yìn náà ṣe jẹ́ ẹ jọ torí ọlọ́run má sọ̀rọ̀ sí mi mọ́ it's against the ethics of our land ẹ gbọ́ ẹ jọ. àrẹ̀mọ àrẹ̀mọ <laughs> oníyẹ̀yẹ́ àlẹ́ àmùdá tí ẹ̀dìyẹ tó bá ṣe ogún tó bá ṣe ọgbọ̀n àgbẹ̀ ní àwòrán gbogbo ìgbàkigbà báyìí ló máa ń dùn mí nínú ìwọ ló jẹ́ kí n wà nínú ìgbèkùn ayérayé bàbá ẹ̀ àgbàlagbà ni èmi ọmọ kékeré tí wọ́n fi mi tọrọ fàgbàlagbà hmm. gbogbo eegun bàbá ẹ̀ ti lù wọ́n pátápátá tó bá máa fi ṣẹ̀kún báyìí tipátipá ni ọ̀pẹ̀lọpẹ̀ ló fẹ́ lè sọ pé torí ti tèmi gangan lọ́lọ́run ṣe gbé ẹ wálé láti lo òyìnbó kì í ṣe torí aráàlú ìwọ wá gbọ́ gbogbo ìlérí tó ṣe fúlù pátápátá gbogbo ìgbàkígbà tó bá ti ń gorí àyà mi tó ń múnú mi dùn ọlọ́run máa jẹ́ kó lè máa mú ṣe o ṣe máa rí ní ìlágbára ọlọ́run ó ṣe mo dúpẹ́ o ó kú gba gbogbo kò sí kan tí wọ́n lè fọmọ kékeré sọmọ kékeré wé hmm, ara mi balẹ̀. inú mi dùn gan-an ẹ̀jẹ̀ ṣe pé èmi náà èmi náà kì í ṣe ọmọdé lórí ọ̀rọ̀ òbí àmọ́ ládìgbà tèmi àti ìdíjọ ń wọlé ṣeré ìṣèpá kan lọ́tún lọ́sì orí kó dùn yàtọ̀ ẹni pé mi tiẹ̀ tí ìṣerú ẹ̀ rè ni but ẹ̀mọ́ pé gbogbo nǹkan kan lè máa ń sọ síta ṣùgbọ́n bí tá a bá dé yìí nígbà tí wàá ní ìfọkànbalẹ̀ bá ẹ̀rù ọba mi rárá o ah, ẹ̀rù ọba mi o. o ti àmọ̀ kọ̀ọ̀kan tí mo wá rí nù wá tó bá já àwọn ọmọ mi ni wọ́n á máa gbé lójú tó bá tún ti rí mi báyìí láàrin èrò wọ́n á máa dọ̀bálẹ̀ mọ́mì mi kékeré mọ́mì mi kékeré ah in fact olórí tó ẹ ò dẹ̀gbẹ̀ kọ́. bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ẹni tó bá bu àṣírí nǹkan lọ́lọ́ máa ń bá àṣírí ẹ̀ bó ṣe máa rí ọjà máa ń jẹ́ kí ọlá ló bá rí kan ṣùgbọ́n olórí hmm? kò tí tẹ̀mí lọ́rùn mo fẹ́ ṣe sí o. kún àmọ́ rí náà ọ̀sán mọ̀ ń járe ọ̀rọ̀ dọ̀pá àfìlẹ̀mọ̀jọ́ kú ẹnu sàǹsẹ̀jẹ̀ nǹkan wù ọ̀dọ́ ọ̀rọ̀ yìí ọ̀yẹ̀ ká mọ̀ lọ́kàn àgbọ̀dọ̀ mọ̀ wúràn ọ̀nba. <laughs> everything ti wá <laughs> in fact nǹkan tí mo fẹ́ sọ ìyálòde i don't know what to say but mo believe pé ngbà ṣe pàápàá dé ṣá àá sọ reason tó ṣe pè wá nípa pàjáwìrì. ẹ jẹ́ ká gbọ́ tó torí rẹ̀ pọ̀ wá. no problem. ẹ kú ìjókòó bàbá ẹ kú ìjókòó. ǹlẹ́ a máa ṣe pa. how are you? ah baby girl <laughs> ọmọ dáadáa ni ẹ. ẹ kú ìjókòó sáwáyé. àwòrán ogún adásùwọ̀dọ̀ ojú ni. omi ni. àṣìpa ẹ eh? ṣeun. ayo. ẹ mú mi ní. mo yànda. Eh? nígbà tá a mọ wọn torí ẹ pè wá. ni àdíjẹ mú mi. tẹ pé pé pàjáwìrì. Ah, ah, ah. àwòrògùn alẹ́sùwọ̀dù. Eh, ọ̀yọ́ tó ń bọ́ tẹ̀ ẹ́ bọ̀ <laughs> ẹ mọ tí mo pè tún ni òjẹ́ mú mi inú yín ọ̀mọ́. inú mi mọ́. inú yín ọ̀mọ́ oh. ẹ̀rínú rẹ̀ mọ́rì. èmi ni. <laughs> I'm the one. ẹ má jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ sáwà yìí. yóò dáa fún gbogbo wa kò ní bàjẹ́ ìlú ò ní torí wa bàjẹ́ ẹ wò mí ah, àwọn baba mọ́nyẹ́mọ́nyẹ́ àwọn baba mọ̀nyẹ́mọ́nyẹ́ wọ́n mọ̀ sọ̀rọ̀ o hmm. wọ́n ní ìnàta aná máa gbẹ tó sálùgbẹ́ tó ké baba nọmọ alápàtà yóò dìgbò àgbòrò ẹ wò mí ọ̀rọ̀ olú yìí ò yé mi mọ́ gbogbo ẹ̀ ń dàrú wọ́n wá pé aró inú mi mọ̀ pọ̀dọ̀ fún un mo ní ká finú konú ká fikùn lukùn ká fúnra mọ̀nà kí n la lè ṣe gan tí mi ò tó bá dé ìbùsẹ̀. ó ṣeun àṣepa <clears throat> ohun tó jọ ohun la fi ń wéhùn èmi gan-an ọmọ yìí ń rò pé báwo la ṣe pàdé. tá a lọ bá kábíyèsí láàfin kábèrè ohun tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí o torí kò yé mi mọ́ o. àṣepa <laughs> òrògùn alẹ́sùwọ̀dù. ọkùnrin ló ń gé yí. mayor david long. àmín àmín àmín. ẹ̀mí ẹ̀ ogun ni mò ń sọ. àmín o mo sún mẹ́lẹ̀ èbó mo gbé èbó. <laughs> àwọn bàbá wa nígbà tí wọ́n sọ̀rọ̀ tán wọ́n mú proverb wọ́n fi báàkì ẹ̀. kí ni ìyẹn wọ́n sọ. wọ́n ní ká tó gba ilé ikín ká tó yọ yàrá ọ̀pẹ̀lẹ̀ akẹ́yìn gbọ́dọ̀ mọ̀ sí in fact olúwo fúnra rẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. ṣe rí ìpéjọpọ̀ wa kò sí ìkún tó ń láti consult kábíyèsí fúnra rẹ̀ ìwọ ìwọ kábíyèsí o ọ̀rọ̀ tí ń rújú yìí kí láá ṣe sí ọ̀nà wo lágbà nígbà yẹn ni kábíyèsí ó tó wá sọ fún ọ̀nà tá a gbà tíbi tá a gbà gbọ̀nà náà nígbà yẹn <laughs> i get answer sí question wa. ọ̀rọ̀ tó nà ń o ó yẹ ká tó di yùn mú o. ọ̀dọ̀pẹ́ ẹ ṣeun gẹ́gẹ́ bíi pé ẹni tó bá kàwé yóò mú ọ̀làjú wọ̀lú wọ́n kàwé ọmọ ọ̀làjú wọ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó tún yí mi làákà ìmọ̀nà ó sì ní bàjẹ́. àṣẹ àṣẹ àṣẹ. ẹjọ ẹjọ ẹjọ ẹyin lẹ kàwé èmi kàwé ń tẹ̀mí gbogbo ń tètè ń sọ kò sí tó kàn mí bẹ́ẹ̀. ìwé jùwé lọ. kò kàn mí o ìyẹn kọ́ lèmi tiẹ̀ bá wá síbí ṣọ́ yẹ yín bẹ́ẹ̀ yẹn torí tó bá yá kan kì í pẹ́ mọ́ ẹ ṣáà nìṣó sọ̀dọ̀ kábíyèsí ká lọ yanjú ti ń bẹ́ẹ̀ lẹ̀ tẹ́mí nìyẹn o ẹ jà lọ. ká lọ ọ̀dọ̀ kábíyèsí tó gbogbo létẹ̀ ń sọ kò sí tó kàn mí bẹ́ẹ̀ ilé kábíyèsí kò sí àjà lọ. ọba wa rí bẹ́ẹ̀ ni ọwọ́ kan báyìí ìpẹ́ ń tẹ́lẹ̀ right now. bẹ́ẹ̀ni ọkàrí ọtún làákàrí rẹ ò ní parẹ́ ìwé jùwé làwọn aláàfin èkejì òòṣà ọ̀rọ̀ ìlú yóò fara rọ kódà ó ń gbóná bí ajere ni eku òkè bí eku bẹ́ẹ̀ lọ́mọ èèyàn fọ́n bí ọmọ ènìyàn etí mi ti kú nílé kódà àríjòkójòkó nínú ìlú a sì ti bọ́ eégún lé o abọ òòṣà ọjà ṣùgbọ́n kàkà kéwé àgbọn ó rọ̀ ilé nílé koko bí ojú ẹja. bí èsì kódà abọ òòṣà àgbàmọ̀jẹ́ òfin mọ́ làkàlàkà fi mọ́nu adá obì obì yàn èyí ló wá fún mi tó fọdá bàbí tọ̀rọ̀ náà fi wá dojú sú mi pátápátá. Hmm. ọba lóró nígbà tọ́rọ̀ yìí wá rí báyìí orin wo láwa kọ sígbẹ̀dú ọ̀rọ̀ yìí. ìfúnra tèmi ni wípé hmm, hmm? kó má jẹ́ pé àrẹ̀mọ tó wọ̀lú ló fa sábàbí ìṣẹ̀lẹ̀ yìí. kó má jẹ́ pé àrẹ̀mọ tó. o ò ní kú re o tún tún sọ. So kóró gbá lẹ́nu ẹ kóró gbá lẹ́nu ẹ nígbà tí àrẹ̀mọ tèmi wọ̀lú ó ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ti gbàgbé ni wọn ò sọ fún ẹni ká tó gbálé kín ká tó mọ ìyẹ̀wò ọ̀pẹ̀lẹ̀ ọmọláwo gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ kódà olúwo gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ pẹ̀lú kọ́mọ mi tó dé sínú ìlú yìí àgbàmùjẹ́mọ́ sí i a ò kì í ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ máa mọ̀ ọ̀rọ̀ tó sọ bí mi nú o. ọ̀rọ̀ náà wá di àgbàdo ooru ta lé méjì ṣe ní ẹ mẹ́ta èmi ò mọ orú orin tá a kọ sígbẹ̀ dúró eléyìí mọ́ o. tó fẹ́ kọ́ fẹ́ kọ́ ẹ lè ṣe ẹ lè ṣe o. ẹ kábíyèsí o kábíyèsí o. ṣé o sì. gbogbo ti ń dàrú ọmọdé ń kú àgbà ń kú ẹ mú ni wá fi tó. wo wo ah. mo ti gbọ́ ẹ má tiẹ̀ tí ì sọ nǹkan kan báyìí bí mo ṣe wà yìí. kẹ́ńbẹ́. kábíyèsí o. kẹ́ńbẹ́. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. kẹ́ńbẹ́ wá lọ lé fákẹ́mi kó o ní ojú tí n bá máa là lóòrọ̀ làbá mo fẹ́ rí pé mo fẹ́ rí kó o yọjú sí mi. kí ni lóòrọ̀ la kùtù bọ́tà. ó kọ́ni kẹtẹ wà lọ́wọ́ ọjà pé a máa ń danú. ọpọlọ ni o ṣe má dá sí i má dá sí i ọ̀rọ̀ tó sọ bí mi nú púpọ̀ kó o dẹ̀ jẹ́ kó mọ láàrin mi àti ẹ. ohun tí kì í ṣe tèmi ẹ má gbé kọ́ mi lọ́rùn mo ṣe jẹ́ mi. ọdún bìlà kan dákun dáwọ̀ dáwọ̀ dákun dákun igi ilé adó àràbà ló tún fi ara bí ojúmọ́ ti máa wá láwo wá làwòrì ire lórí ọ̀kúnmìlà ọ̀pẹ. Hey. ọkùnrin dadumari Ọ̀rúnmìlà yẹlẹ mẹrẹ ara ah! mi àgbọn mi lòkun tẹnumọ́ ire ló mọ yìí láyẹ̀wò. bẹ́ẹ̀ ni lọ́tún tún làwọ̀ abá tún làwọ̀ àṣẹ. ẹ rí bàbá ifá ikùn o ẹ gbọ́ ó ní irọ́ igi irọ́ irọ́ òótọ́ kúrò ojú ọ̀run àjàlẹ̀ ẹ̀là gbógi lolúwo ọ̀run adéafúntẹ́ ńlá òwòròkò tí sọmọ olúlalẹ̀ ẹ̀fẹ̀ wọn lọ dára ẹgbà gún wọn lọ dára ẹgbà gún wọn ní yọ lọrẹ sọgbèsè lálẹ́ dé ọ̀run wọn ní kọkàn rò mọ́lẹ̀ ohun ẹbọ ni kọ máa ṣe bàbá ẹrí tẹ ńlá ròkò ọmọ olúlalẹ̀ ẹ̀fẹ̀ yìí òun lọ dára ẹgbà gún ọ̀daràn ẹgbà gbọn ọ̀ràn tó sì dá sílẹ̀ yapa lu ọ̀ka wọn wá ní kó kóhun orò kalẹ̀ bọ́ bá wá kóhun orò kalẹ̀ bọ́ bá rúbọ dọ̀dọ̀ àjàgùnmalè tí solúwo àgbà lálẹ́ dé ọ̀run ifá wá ní tẹ̀lárùkù ọmọ olú ni lálẹ́ ẹ̀fẹ̀ èyí ni pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí o ifá lọ́dọ̀ ẹ̀yin olú ìlú ni ká wá sí ẹ jèrè bẹ́ẹ̀ bá wá tètè rí olúwa mi á wà á rúbọ ẹ̀bọ wá dọ̀dọ̀ àjàgùnmalè tí solúwo àgbà lálẹ́ dé ọ̀run. o ṣe o káàbọ̀ ifá gbé ẹ àṣẹ bàbá àṣẹ àṣẹ. ohun tí fàyìn wí ní ha tèmi ni pé wèrè pé ń bẹ nígbó ẹni jáwo ni ò mọ nǹkan. bẹ́ẹ̀ lolúwa mi. ewé fínrin bá ò bá já kì í rùn sí mú ẹ̀yin ìlú mòye ìtumọ̀ ni wípé wàhálà ń bọ̀ ká tètè kó lójú ká máa rí wàhálà ọ̀dà àti gbọ́ àmọ̀ gbèsè tá a gbé o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ kò ní wọ́n o yóò mọ̀ ojúṣe àwọn mọ̀ gbèsè tá a tó ẹ ẹ àgbọ̀dọ̀ sí lóko olórí ẹgbẹ́ mélòó ló kù lẹ́ báyìí kó wọlé kó délé wọn ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ni. Àbákẹ́. Oh, bá mi. ọkọ jíjẹ. yóò gbà wọlé kò ní bá mi Oh, ẹ ọmọ làbákẹ́. ó bá mi. nǹkan kan dààmú odò okùn mi tí ó gbùdùgbùdù ìwọ sì lẹni náà mi náà tí mo fi lálàáfíà. bàbá mi ẹ dákun kí wàá odò okùn yín ẹ jẹ́ ń gbọ́. ọ̀kàrẹ̀ mo bẹ̀ ọ́ sọ̀ọ́ lọ́wọ́ nínú nǹkan tí wọ́n tà ń pè léèwọ̀ lúwa yìí tó jẹ́ pé téèyàn bá ṣe ó lè da gbogbo ìlú láàmú ṣọ́ọ̀mù ń pa ẹ̀. èèwọ̀ ìlú yìí. Hmm. kò sí ní tó jọba mi. kò sí ní tó jọ. bẹ́ẹ̀ ni. Hmm. ọ̀dà wàá wò mí ká lè bá a láṣìírí làáfin lọ́rẹ̀ bóyá àwọn ọ̀rẹ́ rẹ wá láṣìírí nípa nǹkan ìwọ̀ tí wọ́n fi ṣe ọ lọ́wọ́ èmi ni bàbá rẹ̀ ọmọ làbákẹ́ ìwọ nìjẹ́ ọ̀yẹ́ dùn wa rò kún ìwọ nìjẹ́ ọ̀yẹ́ dùn wa rò sà ìwọ nìjẹ́ ọ̀yẹ́ dùn wa rò pópó lé. èmi nù. ìdùnmọ̀rì tó fi ẹ́ kẹ́ mi kò ní gbọ́ ọlọ́ọ̀ mi bá ń sọ fún mi n ò ní sọ ń ta. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. Mm-hmm. kò sí ní tó jọba mi kò sí ọ̀rẹ́ mi kankan tó ṣe ohun àìmọ́ nínú ìlú yìí tó sì fi pamọ́ sí mi lọ́wọ́ pínrín o kò sí ohun tó jọ. ọmọ làkàkẹ́ wò mí rí o àìgbódò ká tó máa kígbe òtútù mọ́ o ọgbọ́n mi tí ó jí ọ̀rọ̀ yìí tó bá lọ lè ṣí mọ́ ọ lórí ọmọ mi o èmi àsìpa òrògùn alẹ́sùwọ̀dọ̀ èmi ní dàdàmbìrì ẹni bọ́ bá kọlu sínà ọgbọ́n. Ah. bàbá mi mo ti rò dáadáa kò sí ohun tó jọ. kò sí ohun tó jọ. bẹ́ẹ̀ ni. kò sí ohun tó jọ. mi ì tó parọ́ fún yín. mẹ́ta là á payé o. bẹ́ẹ̀ ni. mẹ́ta là á pòpò o. ẹ̀ẹ́mẹ́ta mọ béèrè ọ̀rọ̀ rí lọ́rọ̀ rẹ o. mo tọ́ bá wa lọ lè ṣí mọ́ ọ lórí. ọmọ èmi àṣepa òrògùn alẹ́ ìṣèwọ̀dọ̀ èmi dàdà ń bìrì ẹni mo bá kọlù báyìí ó sì nà ní o. ọgbọ́. bàbá mi ìṣòwò àìmọ́ kankan God that you have. Olha o Titi Chavanhão. Hum? Avisa. É? Daddy, ficou Simão Leferi ẹ̀rí tó mímí dákẹ́ rọ́rọ́ bí ẹni tí ò lè gbéni lọ ẹ̀rí tẹ́jú mi fàlọ̀lọ̀ bí ẹni tí ò lè ṣe ni lóró àbẹ́ẹ̀rí bàdàn mi ṣe dorí kodò tó ń wò ṣe ẹ̀yẹ mo fẹ́ bi ẹ́ léèrè pàápàá gbogbo yín pátápátá ǹjẹ́ ẹ mọ nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú yìí. Ah, mo ń rí everything turning upside down kò yé mi bí gbogbo ẹ ṣe ń ṣẹlẹ̀ mi ò understand. a dáa fún ẹ ìdí mo fi mọ̀ pé mo ní làákàyè yẹn torí tó bá fura ò ní mọ̀ pé nǹkan lọ ẹ wo mẹ́wàá ń kọ́ nínú ìlú yìí o àwa olóyè abọrẹ̀ àfọbàjẹ àtàwọn èèyàn kọrinkọrin àwa wò pé a ò lè jẹ́ kí ìlú kó túmọ̀ wa lójú báyìí àwa ránṣẹ́ pa dífálà kó wá dífálà àfin hmm. ẹ̀yin fún mi inú ààfin o ni wọ́n ti sọ pé nǹkan ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n nínú ààfin ìtasẹ̀ àgẹ̀rẹ̀ wà ń bẹ́ẹ̀. Eh, eh, eh, dadi i don't understand kí lẹ́mí bá ẹ tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ mo sọ́rí sá. àṣemáṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ bí kẹlòmíì máa gbégbèsè sí kan tí ò da tí ò dé mọ̀ pé kò dáa lọ́kùnrin lóbìnrin lẹ́yìn tẹ́ ìjọ́mọ mi àtàyìn àwọn aya mi. dadi honestly èmi ò èmi ò ní time fún gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn right because àwọn májẹ̀mú tí mo ti dá gbogbo ìlú torí pé wà lórí oyè pé màá ṣe lè màá ṣe lè gbogbo ẹni mò ń sáré kí n lè fulfill promise mi kí ni wọ́n lè dò pé ìgbà tẹ wà lórí oyè ìlú wa ok everything wa ok so mo dẹ̀ ti ń contact àwọn partners mi over there àti ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ so mi ò ní time fún gbogbo eh, ẹsẹ̀ àgẹ̀rẹ̀ ọ̀nù ẹsẹ̀ àgẹ̀rẹ̀ àṣemáṣe ọ̀nù àṣemáṣe mi ti ẹ̀rọ inú ẹ̀ rárá. kábíyèsí Ah, èèyàn tó yàn ti mọ̀ látànà ni a gbọ́dọ̀ tún máa gbéná wojú ẹ̀ lóru tó tó ṣe bí èèwọ̀n wájú èèyàn àgbàlagbà àrẹ̀mọ ò lè ṣe gbogbo orú nǹkan báyìí èèyàn tó dé láti ìlú ọba yóò wá máa tasà gẹ̀rẹ̀ káàkiri mi ìrò bọ́ ní tàǹfù gbogbo nǹkan báyìí lẹ́yìn káwọn ọ̀rẹ́ wọn wá kọjọ lọ ṣe fàájì kí ilẹ̀ tó ṣí wọn ti wọlé ọ̀nà ibi tó ti fẹ́ gbà tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ dà ah, mi ìró sí wọn wọn lè ṣe. kábíyèsí àwọn àgbà náà náà lọ náà bọ̀ wọ́n léèyàn ò ní nígi lọ́gbà kó má mèso ẹ̀ kábíyèsí síbẹ̀ tí mo rú àwọn ọmọ tẹ ní lánàá kó tó dé ni mo lè ṣe irú nǹkan rádaràda kan tó lè wàá kó bá wa nínú ìlú yìí èmi tí mo jẹ́ ìyá wọn nìyí kẹ́ni ẹ mọ̀ kò sí mọ̀kùmọ̀kù lọ́rọ̀ lọ́rọ̀ mi àbúrò ẹ̀ nìyí kò sí gébégébé ń bẹ̀ kábíyèsí Elédùmarè máa bá a tọ̀ mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí o. ẹ eh, but excuse me daddy bí mo ṣe ń wo discussion yìí gbogbo ẹ wà gbogbo wà diverted sọ́dọ̀ mi ni mọ́mì mi àti olórí mọ́mì kékeré àtẹ̀yìn gan gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ ó dàbí pọ́dọ̀ mi lẹ̀ ń gbé wá sí mo ń ṣàṣemọ́ṣe ni ọwọ́ I don't understand. ìlúgùn ó má ṣe dìṣẹ́ yọ ọmọ ajógbẹrú má jógbẹ̀kọ ọmọ irú ní ìsinmi ẹ̀kọ́ kì í sínìyàn àdárí ọ̀rọ̀ sórí ìwọ nìkan. gbogbo ilé mi ni mò ń darí ẹ̀ báwo ni wọ́n ti wá darí ẹ̀ sórí rẹ̀. Ah, ẹ ẹ dájú ẹ wo point tí wọ́n make sí ẹ̀yàwó kékeré wọ́n sọ fún mi pé ah, bàbá kan ò lè ṣe nǹkan mọ́mí mi sọ pé èmi náà point kò sẹ́ ẹ wo mo ti rí iṣẹ́ mọ̀ pé èmi náà létí tèmi fi ń gbọ́rọ̀ dáadé. má dayẹ lọ tó ti yẹ ìlú ẹ bọ àdúrà mo ń dín ojú lọ́wọ́ ṣó o gbàgbé ibi ṣọ̀gbọ́n bá pa wíníwíní sí ibẹ̀ ni wọ́n pè láàfin ibi ṣọ̀gbó bá pẹni mẹ́sàn-án sí ni wọ́n ń pè lákẹ̀sán bí n bá ti gbésẹ̀ kí n dàgbà kí n dògbó tí n bá gbésẹ̀ kú lórí àpèrè bàbá mi ìwọ ló kàn án. tó ti yẹ inú gbogbo àwọn tó kù ìwọ ló gbọ́dọ̀ kíì sára jù tó ti yẹ gbogbo ìgbà tí bíbá yóò bá ti gbóná mọ́ mi kò ní gbóná mọ́ ẹ you understand tí sí ti gbogbo ìjókòó tó kù ni mo ṣe fẹ́ kó understand ẹ nìyẹn ọlọ́run á wà pẹ̀lú ẹ. ẹ eh, dadi tí mo kàn mọ̀ from my own perspective ni wípé nígbà tí mo dé ẹ mú mi lọ síbi tí òṣàlú wà ẹ jẹ́ conditions tó ṣàyẹn fẹ́ àti nǹkan tí ò fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ ni mo abide mi rò pé mi ò kọjá àyè mi tèmi ni pé kí progress wà nílùú yìí kí ni gbogbo ọmọ ìlú dùn kí ni wọ́n dùn wípé yes ọmọọba dé àtúnṣe dé gbogbo nǹkan tí mo ti ṣèlérí ẹ̀ ni mo ń plan lọ́wọ́ mi they go against rules and regulations in kábíyèsí. a dáa fún un ọ̀rọ̀ ló gbọ́ sí mi lẹ́nu yẹn ọmọ á sì gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. àṣẹ. ìwọ ńkọ́ kì í ṣẹ́gbọ́n rẹ nìkan mò ń bá wí. kábíyèsí èmi ò ṣàṣemáṣe kan síbi kan kódà mi ò wà bàjẹ́ kan síbi kan mo sì jẹ́rìí ẹ̀gùn tí mo ní náà kò lè ṣàṣemáṣe ètò ju ilé lọ èmi àti ìyá ní kékeré

ẹ̀yin alálẹ̀ mo pè yín ẹ̀yin lọ́balọ́ba mo pè ẹ̀yin tó ti kọjá lọ mo pè ẹ má jẹ́ kó tún tì mí lórí àpèrè bàbá mi yìí ojú ti fẹ́ máa tì mí mo bégúnlé égúnlé ògbọ́ mo bòrìṣà ọjà òrìṣà ọjà ọgbà ẹ dákun ṣe bí wọ́n ní wíníwíní aṣọ ọ̀run wíníwíní aṣọ ọ̀run ẹni tó mú ọ̀mọ́ ẹni tó rà ọ̀mọ́ tẹ̀yìn àgbà máa ń wí oyún ni níjọ́ tí ọkọ àti ìyàwó bá sun kò sí nǹkan mọ̀ tí ó dọmọ́nú bẹ ìgbà wo ni mo ṣe ṣé èmi ọba ni mo ṣẹ̀ ni àbí àwọn ìjòyè àbí àwọn ìlú ló ṣẹ̀ àfi kẹ́ dáríjì mi ìlú ti ń fọ́ ẹ má jẹ́ ó fọ́ ẹ ti ń padà lẹ́yìn mi ẹ má padà lẹ́yìn mi ẹ tọ́ mi sọ́nà ẹ̀yin lẹ́lẹ̀ tọ́ mi sọ́nà ẹ má jẹ́ ó tú ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ ṣàánú mi. Ah, ẹ ṣàánú mi níṣẹ́ ni mo fẹ́ kí òòlù tiyín kó ṣọ̀rẹ́ aṣọ tèmi bó òòlù tiyín bá ṣọ̀rẹ́ aṣọ mi táṣọ mi dán mọ́rán tó daṣọ òwúròde òòlù tiyín á lè gboríyìn pé ńgbà tẹ ṣọ̀rẹ́ aṣọ tèmi láṣọ tèmi dán mọ́rán ló daṣọ òwúròde ah, èmi ìlúgbọ́ àṣedèṣẹ̀yọ̀ mi ẹ̀mí adógbẹ̀rú májògbẹ̀kọ́ ọmọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sínìyàn èmi ọmọ òmùgbà lọ́jà fẹ́tíkú láwálé ọmọ mo súpò kan mo rògìrì ó kan mo lálálá mo bò ọ́ bẹ́ ṣòro. Ah, ẹ má jẹ́ kójú tì mí ṣe bí wọ́n ní tọ́bẹ̀ tàbó oúnjẹ bá dòbu iyọ̀ láàké sí ìgbà tí iyọ̀ bá wá dòbu ńkọ́ kí la fẹ́ ké sí. Ah! Ah! kò sí ojú ẹ̀dùn ọ̀rọ̀ yìí o ọ̀nà owó ní kí n tọ̀ ẹ pẹ̀kẹ́ ló kò mí bàdá ni mo yà mo rí bí yà sí ni ìbá rí bí yà sí wọn fàyà gbé wọn fàyà gbé ni. ẹ má jẹ fàyà gbé ìgbékúgbé nínú ìlú tí mo jọba lé lórí ẹ tọ́ mi sọ́nà ẹ rán wa lálẹ́ sí mi kọ́ tọ́ mi sọ́nà bójú orí oorun bójú orí rìn kó tọ́ mi sọ́nà ah! ẹ̀yìn ọba lé mi ó yẹ kí n lé làbẹ́ ọba lé mi ọba lórí gbogbo ilé wa máa wà fún ẹ̀yà àgbọ̀ mi sẹ́yìn báyìí. a ò mà ní ṣubú dànù ẹ̀ẹ̀rí tó mìmí dákẹ́ rọ́rọ́ bí ẹni tí ò lè gbé ni lọ ẹ̀ẹ̀rí tẹ́jú omi fàlọ́lọ́ bí ẹni tí ò lè ṣe ni lóró ṣe wá rí bàdàn mi ṣe doríkodò tó ń wò ṣe ẹyẹ lórí ọ̀rọ̀ tí ifá sọ kò mà sí ìgbésẹ̀ tá a ti gbé lórí rẹ̀ èmi pẹ bí ìyàwó ọmọ mo tẹ gbogbo wọn nínú ẹ̀yin náà dẹ̀ lẹ ti ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ kàkà kó sàn ìmọ̀ ń le sí ni àbẹ́ ẹ ti gbàgbé pé ibi tó ìṣàbá pa wíníwíní sí ni wọ́n pè láàfin ibi tí òòṣà bá pa géńdé mẹ́fà sí ni wọ́n ń pè ní rẹ́fà ibi tí ṣàngó bá pẹni mẹ́sàn-án sí ni wọ́n ń pè lákẹ̀sán ọ̀rọ̀ ìlú yìí wá ń sán mi lára ó ń sán mi lọ́kàn ó ń sán mi ní gbogbo ara orin wo ló wá kù báyìí tá a fẹ́ kọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. you see your royal highness èmi wòye kinní kan olúwa mi bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé pàṣán akẹ̀sán pààyàn mẹ́sàn-án èmi ò fi gbogbo ara understand ẹ̀ mo ṣe mọ̀ pé rú àwa kàwé àwa jáde a ti lọ sí different countries tá a ti rí kí ni wọ́n ń ṣe níbẹ̀ tí ọ̀rọ̀ bá wá rí bó ṣe rí ìyálòde ọgbọ́n wà tá a máa ń dá ẹ jẹ́ ká kọ̀ǹsọ́ọ̀tì ifá fúnra ara rẹ̀ kó kọ̀ǹsọ́ọ̀tì ifá ẹ̀ mo mean ifá kẹ́mi tí ifá kẹ́mi bá dé àwa ní kó consult oracle mo mí ní fáì kó dẹ̀ sọ fún àwọn òrìṣà tó kù ká fún wọn ní nǹkan tí wọ́n bá need ẹ jẹ́ kán gba tí wọ́n need ẹ̀ nípa máa get solution sí problem wa. ọ̀tún ah, àgbàlagbà òkè ìṣòro bí èwe irú òòṣà wo ló wà lókùn lùlù yìí tá a ti bá sọ̀rọ̀ tá a ti dọ́dọ̀ ẹ̀ tá a ti ṣe gbogbo èkó tó yẹ ká ṣe ṣùgbọ́n o kàkà kéwé àgbọn rọ̀ ó máa ń le koko bí ojú ẹja rìn ah, ẹ wo ohun tó bá yẹ ló yẹ ni o ó kan ọrùn òye adìyẹ rárá ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ ká ṣe ohun tó yẹ lásìkò tó yẹ. kábíyèsí aláyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀tún ọba kò bàjẹ́ lórí olúgbọ̀n kò sì bàjẹ́ lórí àrẹ̀sà tí mo sì nígbàgbọ́ pé kò ní bàjẹ́ lórí tìyín náà lásìkò tiwa yìí ìlú ò ní bàjẹ́ o. àṣẹ o kó má bàjẹ́ náà la sọ o ibi kó má bàjẹ́ la dúró o. kábíyèsí aláyé lu wa aláṣẹ kejì òsà. gbogbo ara kí ẹ o. ẹ gbọ́ ẹ tọ́ ẹ fọwọ́ pawú bẹ́ẹ̀ lẹ́ sì fèrè dìjọ́ mo kí gbogbo ẹ̀yin olóyè ah. yóò ní ìbàjẹ́ o. you are welcome you are welcome fagẹ́mi you are welcome. máa wọlé ẹ jẹrè. ṣé ọkàn rí mi láàfin ní àbọ̀ òun jáde lónìí ọyọ́jú sí. ọ bàbá. nítorí ohun tó ń ah, bá lẹ̀. olórí lórí. the queen. ayaba. most beautiful queen of our land. fún mi ní ìṣẹ́jú márùn-ún. ọmọ kí ọkọ pọ̀. olórí láàfin ẹ fi yún lẹ̀ torí bó o ṣe wọlé ó nápẹrẹ bẹ́ẹ̀ ni olúwa mi òdodo ni mm. kábíyèsí olúwa mi mm. ẹ̀yin náà ni mo wá rí tẹ́lẹ̀ mo wá dúpọ́ lọ́wọ́ àwọn arúnmọlẹ̀ pé mo wá bá gbogbo àwọn olóyè pàápàá jùlọ ọba lóró bàbá àṣà mi bá ọ̀rọ̀ kun àṣà mi bá ọ̀rọ̀ sà bàbá adé gbogbo àyíká àwọn ayé sí ojú ìyá mọ̀ pé wọ́n wá fọwọ́ bọ́ mi lójú ojú mi rílẹ̀ kedere àwọn ayé sọ o wọ́n ní gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nílùú yìí ààfin ló ti wá o. Ah. bẹ́ẹ̀ ni kábíyèsí aláyé. bàbá gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ nílùú wa yìí ọwọ́ àrẹ̀mọ yín àtolórí yín ló ti wá. àrẹ̀mọ mi àtolórí kékeré. wọ́n lájọṣepọ̀ kọ̀ọ̀kan ah, tó sì lòdì sófin ilẹ̀ yìí ẹ mọ̀ pé ń èwọ̀ tó burú jáì ni pàápàá ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè nílẹ̀ oòdùà. pé ọmọ gbọ́dọ̀ borí aya bàbá rẹ abẹ́lẹ̀ ntàṣe kábíyèsí. ẹ̀rọ ẹ̀rọ olúwa mi o ẹ̀rọ olúwa mi o ẹ̀rọ olúwa mi ẹ̀rọ ẹ̀rọ olúwa mi. ẹ ti rí sápẹ́ náà ti ń jó mi náà ti ń jó mi ah, ẹ̀yin alálẹ̀ níbo lẹ fojú sí. Ah! ẹ ṣọ́. olúwa mi ò. lọ́pẹ́ àrẹ mọ́ àti olórí kékeré wá fún mi. kọ́lọ́ rẹ̀ bí ọ wá ọjọ́ ta bá rí ibi ni bí ó lè wọlé. kí la ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn o olúwa mi o kábíyèsí o ọ̀nà àrẹ̀mọ àtọ́lọ́ ní kékeré wọ́n ti dúbẹ̀ wọ́rọ̀ kábíyèsí lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ mo wọ pàkọ́ ọ̀rọ̀ láti ojú fèrèsé. ṣé ẹ ráyè olúwa mi kábíyèsí ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ kìíní àná ṣé pé ọ̀rọ̀ náà já náà. ṣàṣemáṣe ìlú pápábọra ẹ ẹ wá gbọ́ wọ́n ní ìgbà ẹkẹ́ni fọwọ́ ti lé ìgbà lámùlé fọwọ́ ti lù mí ò máa lẹ́nì kankan àfẹ́yìn aṣọ òní túmọ̀ wa lára láàrin ọjà orin kí ló kù tá a kọ síbi ẹ̀gbẹ́ ọ̀rọ̀ báyìí. bí èsì olúwa mi ọ̀nà àbújá kan kò sí lọ́rùn ọ̀fẹ́ kò sí sọ́nà àbáyọ kan ju pé kí o ní kí àrẹ̀mọ́ rárá fẹsẹ̀ ara rẹ̀ ní padà ọwọ́ àṣetùtù tó yẹ kó ṣe. Eh, eh, yìí eh, kábíyèsí ẹ má See, no mo promise yín àwa máa wá rẹ̀ mọ́ rí a máa wá rẹ̀ mọ́. bá a ṣe máa rá rẹ̀ mọ́ gan-an ni kókó báyìí o. ká yára rí ló o ká wá rí ló dáa kí ni bàbá bàjẹ́ ju bó ṣe lọ. adéyẹmí àtìgbò túlù ìgbó ẹ̀yìn alásìkò wàá ṣàánú wa o ifá gbà wá nù lórí o wọ́n jẹ́ kí lùtú mọ́ wa lórí tán pátápátá pò ó. lẹ́wọ̀ ẹ̀yin ọ̀dọ́ yóò dáa fún wa yóò rọ̀ wá lọ́rùn o. àṣẹ ìdí pàtàkì tó jẹ́ ránṣẹ́ pè yìí. wọn bàbá mi mọ́nímọ́ní wọn bàbá mi mọ́nímọ́ní wọn mọ sọ̀rọ̀ kan gba ayé títí wọn wọn la gbin yangan sí gbó akin oró àpàjẹ ọ̀jẹ́ yangan gbó ẹ̀rí agbésùsẹ́gàn àwọn ọ̀yá kọ̀ wọn ìjẹ́sọ ẹ̀gàn wọ́n dàgbà àgbẹ̀ wa tún kọ̀ àgbésùsẹ́gàn mọ́ alọ́gẹ ọdán síta gbangba pé bígi ọdán wa bá rúwé káró múnara bígi ọdán wa bá dàgbàdàgbà ẹ̀rí káró gbatẹ́gùn lábẹ́ ó tún wá kú dẹ̀dẹ̀dẹ̀ kí gé ọdán wo digi àlọ́yè ọmọ ewúrẹ́ tó ṣe bẹ́ẹ̀ ò tó fi gé ọdán wa jẹ. tẹ́yẹ pé ikú ọmọ àwọn àgbàlagbà lọ́nù lù tó jẹ́ pàwọ́ ọmọdé ni kú ń pa ṣé bí ẹlẹ́kùnkọ́ tí ó kọ láyé ni àṣà ò ní bọ́ gbé lóró ọmọdé kí la ṣe ìdí nu tí mo fi ránṣẹ́ pẹ̀yìn ọ̀dọ́ mi yòókù wípé ẹ dákun ẹ gbà mí ẹ là mí mọ̀ràn lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àjọrò oníjẹjẹrò ìdí nu tí mo fi ránṣẹ́ sí yín o. Hmm, olórí ọ̀dọ́ akúkú gbọ́gbọ̀n nǹkan tẹ́ ẹ sọ ẹ wo ọ̀rọ̀ náà wàá tojú sú wa báyìí o ó sú àwọn ọ̀dọ́ inú ìlú yìí a ò mọrin tá a fẹ́ kọ sí gbẹ̀dùn mọ́ bí ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ni ẹ wo olórí ọ̀dọ́ ẹ jẹ́ kẹ́mi wí kinní kan fún yín o igi gogoro má gún ni lójú àtòkèrè báyìí láti mọ òwò o àwọn ọmọ kéékèèké ní kú láàrin ìlú wa o àwọn àgbà wà ń bẹ̀ nǹkan ò ṣe wọ́n ẹ wá jẹ́ kẹ́mi wí kinní kan fún yín bẹ́yìn ọkùnrin bá kọ̀ tẹ́lẹ̀ ní wà nǹkan kan ṣe sí àwa tá a jóbìnrin àá ṣojúṣe wa ṣe rí olórí ọ̀dọ́ ẹ má rò pé mo jẹ́ ọmọ olóyè kankan nínú ìlú yìí àmọ́ èmi mọ̀ pé ilẹ̀kẹ̀ má jà lé ilẹ̀kẹ̀ má jẹ́ òde ibì kan ló máa já sí tó dá mi. olórí ọ̀dọ́ bí ẹ ṣe rí mi yìí mo ti ṣetán láti fìlú sílẹ̀. tí ò jẹ́ sẹ́nìkan tó lè dá mi dúró. alábí mọ̀ ṣe báwọn èmi mọ̀ pé gbogbo nǹkan tó ń dà lóyún ń bọ̀ àdá. olórí ọ̀dọ́ o kí la bá wa ti sọ̀rọ̀ yìí gan-an ẹ̀rí ọ̀nà àbáyọ ti wà. ọ̀nà àbáyọ rèé. kí lọ́nà àbáyọ. ṣé fẹ́ gbọ́ bó ni olórí ọ̀dọ́ ṣe ń tẹ̀síwájú. ṣé ẹ rí bẹ́sẹ̀ méjèèjì yóò bá ti gé bí n bá imú gígùn ẹ kàn rí tèèpo ń bọ́lẹ̀ ní ipò. ipò ipò ẹ ṣe bá àyà níbẹ̀ lórí igi ni o. bẹ́ẹ̀nu rẹ sọ̀hún. Ah. èmi náà ti borúkọ rẹ náà. olúmọ̀rẹ́ mà ń jẹ́. olúmọ̀rẹ́ ni wọ́n ń jẹ́ o èso olúmọ̀rẹ́ gidi. akíní mo ṣe. bí ìbá ṣe pé ìta ọjà tí mo ní pè gbèrà lálàájì ah, ah, àwa ń sọ̀rọ̀ bàǹtàbàǹtà báwọn àwọn irú òun wírù eré rẹ burú wo wo wo fílẹ̀ fílẹ̀ fílẹ̀ mo ní ah, ah. ṣe báyìí fi ni pé ni àìfiniyàn pé èèyàn tí májògì lọ rèé gbéná wojú ààrẹ mọ ní kápẹ́lẹ́. Ah. ṣé àbínú pé mo pẹ́. ìjọ má bínú ẹjọ́ tó lọ lọ. olórí ọ̀dọ́ pápá ń jó lóko wọn jalára ẹ̀ òdélé wí o. sáwo. bí ẹ bá dé ojúlé sí ojúlé ẹ lè bẹ́ẹ̀ nìkankan nínú ìlú gbogbo ìlú ló ti kó lọ po. Eh, eh, eh, ẹ wo ẹ wo àìkófà lẹ́fà sẹ́ẹ̀ ẹ mọ̀ gbà wá nù lùwà yìí ẹ ẹ wá wo ọ̀dà tọrọ bá rí báyìí ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀ mélòó mo pè yí ẹ wà lẹ́yìn mi ẹ wà lẹ́yìn mi ọ̀dà tó bá ti di níwò yí ọ̀la ní kùtùfẹ́ rẹ̀ ẹ̀já pàdé ní àyè ilé olóyè kìíní o àti kẹjọ àti tẹ́ lórí gbogbo wọn kábà wá pọ̀ mẹ́ àwọn àfàbọ̀sílẹ̀ kábíyèsí. àwọn àjẹ́ oyè wọn wípé tí kábíyèsí bá lóògùn bíi tarọ ni tó bá ń fọká ṣe kẹsẹ tó bá ń fèrè sọjàdì tó bá ń fà kéèké dìrùka tó bá gbìn lórí apá tó papá tó ṣe tẹ lórí oró tó bá poro tó bá ṣe gbìn lórí ìrókò tó bá pàrókò ààyè ó yẹ bu lọ́rú ẹ̀ tí ọba lákèsí ẹ bu lọ́rú ẹ ẹ wò mí ẹ dìde bá ń dọ́gba. ewúrẹ́ lè kú òkú ewúrẹ́ lè kú òkú àwa ò kórè èèyàn tá a kórè ẹran ewúrẹ́ lè kú òkú. Ah, kí ló dé ẹ̀yin obìnrin ẹ olórí ọ̀dọ́ èmi àyọ̀ká o mo ríra mi ẹnikẹ́ni tó bá wù pé ẹ̀tọ́ rẹ̀ jọ lójú yóò bá wa láàfin o. iṣẹ́ bẹ́ẹ̀ ni. bó ti rí inú olórí ọ̀dọ́ ẹni wá fẹ́ jàfẹ́tọ̀ rẹ̀ kóun náà kẹsẹ̀ lẹ́sẹ̀ kó máa bọ̀ láàfin. Ah, ah. ó ṣe o ẹ ẹ rọrọ àwa yorùbá bí a sọ̀rọ̀ ànádi bá mi kojú mọ́tò mọ́ ẹ ẹ ẹ wò ó kò sí ṣe tà ṣe ọ̀ya kí kí ló ṣẹlẹ̀. àwa ò fẹ́ o àwa ò gbà àwa ò fẹ́ o àwa ò gbà àwa ò fọ́ níranù nílùú wa. ẹ ẹ mọ̀rí dáadáa nísìnyí ṣé bá mi gbé. a gbé. bá fi dákọ́ lọ́mọ ẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni. ọ̀dà bẹ́ẹ̀ ẹ máa sọ fún wa pé ilé wọn náà ló ní. ilé wọn náà ló ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà ló ní ilé wọn náà ló ní ilé wọn náà ló ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà ló ní. ilé èkúté ilé wọn náà dùn ní. ilé wọn náà dùn ní. ilé wọn náà dùn ní. ilé àgẹ̀dẹ̀ ilé èkúté ilé wọn náà dùn ní. ilé wọn náà dùn ní. ilé àgẹ̀dẹ̀ wọn ilé èkúté ilé wọn náà dùn ní. ilé wọn náà dùn ní. dúró dúró jàre à kí ni ìsẹ́yìn ẹ ní sùúrù pẹ̀lẹ́ báyìí láàfin pàmùkùrù pẹ̀lẹ́ kí ni ìsẹ́yìn tẹ̀yìntì báyìí ẹ ní sùúrù ẹ dákun. ẹ olóyè ẹ olóyè àsìpà àbí kí náà ti pè yín. wọn ò ní fẹ́ lómi ìsẹ́mi. ọba adéyẹmí la bá ní gbólóhùn ọba adéyẹmí la fẹ́ rí. bẹ́ẹ̀ni. ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé rí ọ̀rọ̀ náà là ń sọ yìí wàhálà tí náà là ń ṣe yìí àfẹ́ kí wàhálà yìí ó ṣẹlẹ̀ ìpàdé náà là ń ṣe láàfin ẹ̀wọ̀ ẹ̀fọn alọ́jọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta ni àyànjú ti ń bẹ ńlẹ̀. ẹ wo ẹ̀yin ọ̀dọ́. o ẹ ní kúnú méje sí. àṣẹ lùkúlùkù ò ní gbé yín pa. ẹ ní sùúrù tí náà là ń ṣe tí ń ṣẹlẹ̀ tẹ̀ ń sọ tá a bá láàmà irọ́ ni. ọ̀rọ̀ tí alájẹ sọ ní ọjọ́ mẹ́ta sóni gbogbo tí ṣẹlẹ̀ àwa tó ṣe sí ẹ dèwé ọwọ́ nílẹ̀ ẹ mọ̀ ah, bí awu ẹ ìgbà adéyẹmí yìí eku òkèké eku. bẹ́ẹ̀ni ẹja òkèké ẹja. bẹ́ẹ̀ni ọmọ èèyàn kọkàn fún mi ọmọ èèyàn. bẹ́ẹ̀ni ẹ̀yin àgbà náà lẹni bọọdì ọdún kò sọmọ tálíkà tí ó rò díẹ̀ mú. ẹ sì tún ní àkùkọ tí ó kọ láyé asa ò ní bọ́ ẹgbẹ́ lóró ọmọ díẹ̀. bẹ́ẹ̀ni àwọjọ́ láyé rè é pàápàá ìyá lọ́jà ṣé bí ọlábí ọmọ tí ọba jèrè ọmọ kò kí ń fojú méjèèjì sùn kí ló dé tẹ́ ẹ̀ sùn báyìí ojú yín láti àtìyá lọ́jà o. bẹ́ẹ̀ni. bíbẹ́ kọ́ ẹ̀yin ọ̀dọ́ kí lálá máa ṣe. àwọn ẹgbẹ́ wa yóò wá kí ni. ẹ wo bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ àti gbọ́ àti gbọ́ ẹ wò ó kí kábíyèsí lè mọ̀ wípé àwa gan àròkọ ogun la wá pa fáwọn ẹja ẹja ẹwẹ ẹwẹ níjọ ẹja sílẹ̀. ẹja ẹja jọ. àwọn ọmọ ò ní kọ̀rọ̀ sí lẹ́nu. àwa ò fẹ́ àwa ò fẹ́ ọba adéyẹbí àwa ò fẹ́. ẹ ò dá yín ò dá o. àwa ò fẹ́. káàkiri ní àtọ̀ bàbá ilé ẹ̀yẹ sí kúnlẹ̀ owó ọkọ̀ alégẹ láwọlé oní obóde kọjá lọ ah, ọ̀rọ̀ wà rà kẹ́sí lọ́rùn ẹ̀ jó èmi bẹ́ẹ̀ lẹ́ mi ní ọ̀nà láwọlé o bóde èsè tọ́ ọ̀dà mi dúró èmi. bóde wọ́n ní àjọ odidi lórí odidi lórúkọ tí à ń pè wọ́n kú a jẹ èdìdì lórí èdìdì lórúkọ tí a ń pè wọn ẹ̀yìn ìyá a jẹ mú òdìyàn bàràbàrà lórúkọ tí a ń pè wọn gẹ́rẹ́ afọkọ́yẹrí bí wọ́n bá ń pè mí láyé bí wọ́n pè mí lọ́run wọ́n jẹ́ ń jẹ́ wọn mú yìí o kò báyìí o wúlò wá lé o wọ́n bá ń Mr. Lukosi. lálẹ́. but orí olóyè ọ̀tún mò ń pè ẹ́ o tún ń pè lálẹ́ èmi mọ́mọ́ lọ́mọ mi èmi èmi jẹ́ mẹ́ dákun olóyè ní olóyè mi bákan ọba sì ṣe é ká tí ọba ṣe sọ máa kà lórí mi èmi ló dé. <coughs> Mr. Lukosi eh, but by the way ibo ni o ń lọ pẹ̀lú gbogbo àwọn luggage tí mo wò nílẹ̀ lẹ́yìn are you telling me wípé ìwọ náà tún pack out of this eh, ìlú ò ah. ń sá lọ èmi ń tiẹ̀ ń bẹ̀ dákun ó dilé rẹ mú dilé mi mú ọlọ́yè ni ọlọ́ gbágbá o mébọ́lóyè ni olóyè sì ni mí lù wá bá pa ọ̀bá sí sánmọ́ àmọ́ akálérí ni gbogbo eléyìí tó ń wí yìí ládùúgbò gbogbo ń ti ṣẹlẹ̀ yìí ń polúkú mu sí nǹkan ọmọdé kú àgbà ń kú ọmọdé ò wá kú mọ́ àgbà ló ń kú ó fi ìlú yìí lẹ̀. no no no no no no you don't have to do that o oh, ní láti ṣe ìyẹn náà ìwọ tó jẹ́ pé mò ń bọ̀ sínú ilé kí n wá confide àwọn nǹkan tójú mi rí nígboro pẹ̀lú ẹ mo tún bẹ́ẹ̀ tó kẹ́rù tó ń sá lọ. ìbò ló ń sọ bó bá yá ó sọ tá a gbọ́ lédè wa. Ah, ok ok ok let me come down to your level ìtí mò ń jẹ́ kó yé ni wípé mo fẹ́ wá ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ojú mi rí ó dẹ̀ ń páàkì ń sá lọ for what reason. ebi lójú rẹ fẹ́ rí tí ò ti rí tẹ́lẹ̀ ládùúgbò gbogbo ti ń ṣẹlẹ̀. Ah, dákun fọ́ọ̀mù rẹ̀ o ìlú yẹn yóò fi ìpínlẹ̀ lórí kò sí tẹ̀ lé ṣe. wálé bọ́dé kánòkò kánòkò kánòkò kánòkò wọ́n ní olúfomilẹ́jẹ́ lórúkọ tí à ń pè ìwọ́ omi asọ́gẹ̀dẹ̀ lórúkọ tí à ń pè ọ̀sán ọ̀rọ̀ wà sọ́gẹ̀dẹ̀ tiẹ̀ lórúkọ tí à ń pè ìyá ìrọ̀sọ̀rọ̀ ilẹ̀ ọ̀kẹ́rẹ́ afọkọ́yẹrí ọ̀rọ̀ kákò wálé bọ́dé wà ẹ mo fún ọjọ́ mẹ́ta wọ́n wúrọ̀ ọlọ́jọ́ arẹ́ mi rẹ̀ bá bóyá àwọn ìjókòó ẹ̀rìn lè dé lọ dákun wá wọlé bọ jáde kó bá mi kí èkì bàmí ẹja máa lọ ẹja máa lọ ìjọba lè gbé mi. ó yá kánọ̀kù wo ni olúfomi lẹ́jẹ̀ lórúkọ tí a ń pè wọ́n mi àsọ̀ngẹ̀rẹ̀ lórúkọ tí à ń pè wọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ wà sọ́gẹ̀dẹ̀ tilẹ̀ lórúkọ tá à pẹ́ yín òṣòro ń ilẹ̀ bóyá. Ah! Hmm. It's a pity. Ó mà ṣe o. Lókòsì, ó kó jáde nílùú gbogbo aráàlú kò sẹ́yẹ kò sẹ́kú gbogbo ẹ̀ wá dá kárí kẹsẹ́ ayé mà kò tọ́ o ayé mà kò tọ́ o ìlú ayé tó kò tọ́ orúkọ sì rú ọ́pọ́ àmúdámilójú wípé elédùn àtàwọn onílẹ̀ wọ́n bá wa túnlẹ̀ ṣe mo mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan òòsà àgbàmọ̀jì ó padà fẹ̀yìn rìn bọ̀ yóò bá múlẹ̀ ìró ìjọ náà lámọ̀ ọmọ ọkọ̀ tá mọ̀ ọmọ rẹ̀. kọjá ní ibi báyìí kò sí kó prostrate kó ṣe good day my daddy. Ah, ẹ má bínú bá mi ọ̀rọ̀ tá à sọ bọ̀ ni ó kó sí mi lẹ́mìí ẹ má bínú ẹ dákun bá mi ẹ káàárọ̀ sà ẹ rà sà. ẹ̀yin ní tiyín ah, ẹ mà lórí rò no ẹ nílà akáyè bíi tí n kò kéré mọ. ẹ̀yin ṣe rálì káàkiri ìlú nọ ṣé ojú ò sọnà fún yín ni ẹ̀yin ò kí ń ronú rárá ni ẹ̀yin má jẹ́ pé gbogbo ìlú ti tú tán èèyàn mélòó ló kù nílùú tí ẹ tó lọ ń disturb wọn bá àwọn tó kù tá ń bẹ lọ́nkọ́ lọ́n bá retain wọn. anyway. mi ò ní mọ̀ọ́sì láti bá yín sọ kí olúkúlùkù yín padà sí ilé ẹ lọ jẹun kẹ ẹ wẹ kẹ ẹ sùn kẹ ẹ relax ṣe gbọ́ ọ̀nà you can go mo ní kẹ́ ẹ máa lọ go fools and you mo rí i pé ọmọ àlè ni ẹ alẹ́ tí lápá ni ẹ ò dẹ̀ lọ́rọ̀ ọgbọ́ ìwọ òun lọ́ọ́ ṣe rálì kiri ọmọ àlejò tí ẹ̀gbọ́n náà àwọn lẹ́fẹ́ bá jà. bá àwọn olóyè ni. àwọn olóyè. ẹ bẹ́ẹ̀ ni nígbà tó ń kọ̀ tán sọ pé àwọn ò ṣe ojúṣe àwọn nílùú àwọn ọ̀dọ́ sì ṣe tán láti ṣẹlọ láti ṣojúṣe tiwa báwọn olóyè bá kọ̀ tán láwọn ò ṣe tiwọn àwọn ọ̀dọ́ sì ṣe tiwa bẹ́ẹ̀ ni bá àwọn olóyè ni wọ́n fẹ́ bá jà <coughs> imagine no àwọn yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti pòwe wọ́n ní bí àbáyọ àdá ṣá ọmọ ìyá ẹni ọba ò ní rí ni rán ó bẹ́tà kó kọ́ parí fáwọn èèyàn ẹ so that ẹ lè ní opportunity láti lọ pa àwọn olóyè tó kù mi kill me I say you kill me. ẹ ẹ ẹ wo bá mi wo èmi ò ní kú kankan tí fi pa yín bẹ́ẹ̀ mi àtàwọn èèyàn mi tá a ṣe fi sí un bẹ́ẹ̀ ni ó ṣe wà bẹ́ẹ̀ ni ó ṣe máa wà. bastard ni ẹ ọmọ àlè lélẹ̀ no ẹ̀yin ò rí pé ọmọ àlè ni eléyìí ọmọ àlè gidi ni náà ẹ máa pa mí ẹ máa pa olóyè ẹ máa kí lọ olóyè ṣe fún yín ṣọlọ́yè ló dáhùn wọ́n àwọn ẹ̀kọ́. ìwọ dà ìwọ dà. bàbá mi kílósì bàbá mi bàbá mi. bàbá mo fara pa mí o bàbá wá. Ṣàngó oníbọ̀ ọ̀run o Ṣàngó àfẹ́kàlàyé fẹ́ lọ àrùnkálẹ̀ ló ń lọ sọ̀gbọ́n síbi oṣù pa sọ̀gbọ́n ṣeun ẹnìkan bí ah! ẹnìkan ìbéèrè ṣe ẹ̀sùn sọ̀gbọ́n lọ́wọ́ sọ̀gbọ́n. Ah! Ah! bàbá mi kílódé bàbá mi kílódé bàbá mi kílódé kílódé ẹ jẹ́ mi lọ. àbìnì àlọ́lé ọ̀tún àlọ́lé òsì bẹ́ẹ̀ sì lálọ́lé gbogbo olóyè bákan náà lọ́mọ sórí àwa ń fi ìlú ilẹ̀ o. tẹ bá lọlé ọ̀tún tẹ lọlé òsì tẹ lọlé ọba tẹ̀dẹ̀ lọlé olóyè ìlú yà á túbọ̀ àtúnṣe. ìgbà wo ni. òní pẹ́tẹ́lẹ́dùn ó fi dá wa lóhùn láti tún lù wá sí. tó bá tó tán ẹ pé wà. bílù yóò bá gbé wa ká lọ lúbo míì ni bí akóbáyé sọ mọ à ń ka mórí ni. bábò ṣe san tìlú yóò gbè ìlú bíi tẹ́ ń lọ míì ẹ mọ nǹkan tẹ fẹ́ bá pàdé nínú ìlú rẹ. dáadáa la máa bá pàdé nbẹ. dáadáa la bá pàdé nbẹ jàre. yálò ọmọ. àfiyẹlẹ. elédùà tún lu ìṣe o ẹ̀yin alálẹ̀ ìlú yìí ẹ ṣe ìlú yìí kó dáa kíákíá o ẹrú ń lọ ọ̀dọ́ ń kúrò nílùú àwọn olóyè gan fẹsẹ̀ fẹ́ ṣàánú wo elédùà o. àtẹ̀mọ́ra kò kú sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọ̀rùn alákejì kò sẹ́ni tí ó kó bábà rẹ̀ ní dìgbòrò ọ̀wọ̀ rẹ̀ bà you see ṣé rí tó bá ti dé mọ́ ni ká gbà fẹ́lẹ́dùmarè ọba ni ṣé rí kú tẹ̀ ń wò yẹn kì í jẹ́ ká lè sọ fẹ́ni kejì ẹni pa fẹ́ travel out you see ẹ jẹ́ ká gba bọ́ọ̀lù ń bá ṣe ní kórí ẹ tẹ̀ mọ́ra ṣe gbọ́ ó kàn jẹ́ pé ah, ó dùn mí. olórí ẹ má bara jẹ́ ó dé bólúgbọ́n olúgbọ́n fi mọ́ra ó dé bárẹ̀sà àrẹ̀sà ò bára jẹ́ ẹ wá ṣe sùúrù torí kí ni gbogbo wa la wáyé ta ó sì kú àwáyé kan ò kú àwáyé kú kan ò sí kò sẹ́ni tí ó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò bá a ti wáyé pa àárín láàrín ọ̀yẹ̀ kan ò ní yẹ ká dára ibi tó dúkàlùkù kù sí ni ò mọ̀. torí náà ọmọdé yìí lẹ́wà mójútó ẹ mójútó ọmọdé yìí gan-an gidi ìtòrò ẹni tó bá kù mọ́ ni là o. ó lórí sùúrù lẹ́ ṣe o kò sẹ́ni tí kú kábíyèsí odò torí bí kábíyèsí ṣe ń ṣe fún wa tó nílùú yìí kò sẹ́ni tí kú rẹ odò ṣùgbọ́n àtẹ̀mọ́ra alẹ́ ṣe o àrítọ́ lọ́jọ́ ṣe o àìsàn láríwò ẹni sùúrù ni o mo kí yẹn kú àtẹ̀mọ́ra sùúrù lẹ́ ṣe o àwọn àjòyè náà àní fi yín lẹ̀ kọ̀ọ̀kan ẹ fi yèdè ẹ kú àtẹ̀mọ́ra ẹkú bá ń dárò ara mi. yòòsí tí mo fi ń kó má bí. àráyé mi yóò dé. má kì mọ wọn náà ti dàgbà rèé yòòsí. olórí wọn máa take in charge of everything tó ọ̀rọ̀ ilé yóò tiẹ̀ tó rò ọ̀rọ̀ bá ti kọjá ẹkún ọmọ abirẹ́rìn ni àwa lóye ti wá fa ìmọ̀ pàtàwọn ìlú tó kù àtàwọn lóye lóye gbogbo gbogbo àwọn ètùtù tó máa ṣe fún kábíyèsí ọmọ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ní alẹ́ yìí. gbogbo bí àrègbè bá dẹ̀ ṣe ń lọ a máa bùn ẹ gbọ́ sóti ẹ bẹ́ẹ̀ ẹ̀yin ìlú mòye. ẹ má jẹ́ ká jókòó púpọ̀ ẹ̀jẹ̀ ata kankan kan ká lọ. gbogbo àwọn òòṣà tó sì yẹ ká bọ ilé ó tún bá ó tún ṣe. olórí jọ̀ọ́ torí ọlọ́run kò tẹ́ka kò tẹ́ka ọ̀yọ́yọ́. olórí olórí o. gbé tiẹ̀ wá àwọn yẹn sì ti náà wòrà lọ́la mi ò lè parọ́ ọkọ ẹ méjì o ẹ̀kan náà nílò. kúrò lẹ́ o ọjọ́ ọ̀nà ọmọdé lè wá tó múra tán bá ẹ̀ lọ. Bùnmi Bùnmi. àwọn ti kọ́ mà. kí ló wá ṣe nílé látàárọ̀ kojú kó kojú kó kún kó kan inú yìí náà lọ ó dáa o mi ò bínú o ẹ wá lọ sọ́jà kẹ́ẹ̀rẹ́ja kẹ́ẹ̀rẹ́po kẹ́ẹ̀dẹ̀ra magi sórí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó máa ń ta irú yẹn ni kò ti ra irú fún mi mi ìfẹ́ irú tó ń pokùta o ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni kò ti ra o. ẹ ra jẹ dáná èlò ni kì í two hundred ni. kò gba one fifty ni. Ah, gba one fifty o. igi yìí kéré kò sí igi lóko mọ́. ó dáa. àǹtí ẹ má bínú o ojú ìdàgbé tẹ̀lé tí wọ́n ojú mi. bẹ́ẹ̀ni ojú mímọ́ níbo. ṣé ikọ́ ni olórí ọba adéyẹmí nílùú ayé kò tọ́. èmi kọ́. mo mọjú yẹn yín ní sẹ́ẹ̀. kì í ṣe mi èmi kọ́ méjì méjì lọ́lọ́run máa ń dáyàn ó lè jẹ́ kejì mi tọ́nà dá sí ìlú mi kì í ṣe mi. èmi ò tẹ̀ ṣe olórí débi tí máa já yọba àwọn méjì méjì lọ́lọ́run ṣẹ̀ lé wọn kò ń ṣèlú. ọ̀gá ò méjì méjì lọ́lọ́run máa dá èèyàn. ẹ ṣe o ẹ ṣe mo gbà mí o ẹ ṣe o mo wọn obìnrin yìí mo wọn bí ẹni mọ owó ni ó lórí ọba ni ìwà ìbìkítà ojú kòkòrò olè nǹkan tí ọba ti ní kó má tẹ lọ́rùn òun ló sún débi tó ti ń kiri kiri yìí ní ìlú ayé kò tọ́ ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn kò fi àyè gba ohun tí ọba bá ń ṣe kí ọmọ rẹ̀ ṣe ó lòdì pátápátá sí ìṣẹ̀dálẹ̀ ìlú yìí olórí àti ọmọọba ọjọ́ ní àjọṣepọ̀ ọjọ́ tún yìí yẹn nìyẹn o dúpọ̀ tí mò ń sọ ni pé òun ń bá ọmọọba tọ́jọ́ kọ ẹ̀ jọ ní àjọṣepọ̀ tí ó lè lòdì sí òfin àti àṣà ìlú yẹn. kọtara bí èèyàn ṣe kú jẹ ká tó èmi lè ṣe rẹ ń tèmi. òun ni mo ṣe máa ń pè é sí àkíyèsí ní ìgbàkigbà pé ohun tí bá ti fún ẹ jẹ́ kó máa tẹ́ ẹ lọ́rùn kó má wo pé gbogbo ohun tó ń dán ni wúrà kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo ohun tó bá ti ní sórí ibi tó bá ilé ayé ara ẹ̀ dé báyìí sórí ohun tí kò ní ìtẹ́lọ́rùn tó sọ ọ́ dì báyìí ó sì bẹ̀rẹ̀ sí ní kiri igi káàkiri ìlú lẹ́ni tó ti nífọ̀n tó ti ní èékánná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yá lọ gbé igi yẹn kó gbé lọ sí kitchen kó sáré lọ sọ́jà tí mo rún ẹ torí pé alẹ́ ti fẹ́ lẹ́. I've fed people with going on in this room. In this house I made. As in, kò yé mi mọ́, eh? Nǹkan tí mi àti mọ́mi sọ ilé bẹ́yẹn sí, wọ́n lè fún mi lésì. Kété ẹ jẹ́ ká lọ mọ hometown yìí, ká tẹ̀ mú ká mọ wa, eh? Àdélé rí, àmú tọ́jú wọn mọ́tò olúgbọ̀nsẹ̀. Táwọn ọ̀rẹ́ yẹn tó bá di December tá a bá di padà sí school sí, ah, mo rí grandpa mi o, mo rí grandma mi o, mi ì lẹ́nu àti sọ̀rọ̀. Mi ì rí grandpa mi rí, mi ì mi ì mọ ibi tọ́jú wọn ni wa. As in, ah, I don't even get it. Eh? ẹ ti dáadé nǹkan bá ṣe rí báyìí bí àgọ́ ló máa dá yín mọ̀. ṣáàbà máa ń sọ tòlé sí ẹ ṣé kò ní pọ́ìntì. yóò dé dá lóhùn ẹ látijọ́ yìí kó mú wa lọ sílùú òun wa lọ olówó lọ́la oní gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ̀ káàdé lọ́mọ àwọn ẹyẹ tó ń ṣe ó kọ̀ ó mú wa lọ ẹ ọlọ́mọ àṣàánú mi ìrọ̀ ẹ ọlọ́mọ ìpínyàn ṣe ọkọ̀ ọ̀fẹ́ ṣé kò ń ṣàkóso ayé àṣàánú. <laughs> stop this. My boy, were intentional. Bí mo ṣe ń ṣe Right. The point is, I am from a royal family. Ọmọọba ni that's the truth. Tẹ̀tí ń retí láti jọ yìí. Omo Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ni motiwa. Family ńlá ni mo ti wa tóbi gan. But the point here is, gbogbo gbàdájì mi jọba, mo wà ní ìlú òyìnbó. She get náà wọ́n ti kú wọ́n wá ń wá ní ìsìn kí wọ́n jọba èmi ò dé mi ò ní interest sọ̀rọ̀ òye rárá bí mo ṣe wà mí big time business boy mo ń travel around there ohun tó bá fi lè mọ̀ kọ́ gbé adé lé mi lórí mẹ́ẹ̀n wọ́n ti fi mí sínú bondage ni to me so mi wà interested rárá reason tí mo ṣe fẹ́ jọba nìyẹn look fact ni pé kí n tó lè mú yín padà lọ àfi tán bá ti ìjọba yẹn kọ́ ti fẹ́ lómi jẹ́ tán bá ti fi jẹ́ màá sọ pé fámìlì mi ò yẹ ẹ̀jẹ̀ ká lọ bọ̀ tán bá ti fèèyàn jẹ́ i will tell you the truth fact mo sọ fún yín gbóhùn yìí kẹ́ disturb mi dọ́là i am not interested my dear mi ò kí ń ṣàkóde àyà o ọmọ onílé ọlọ́nà ni mí mi kàn wá interested lórí pé ká máa jọba ni ká máa gbádẹ́léyàn lórí mi ò ní time mi ní lọ club mi ní lè phone mi jáde bó ṣe wù mí màmá jókòó mẹ́ra fi kiri mi i'm not interested fact mo sọ yẹn that is the truth. tẹ́lẹ̀ mi bá jọba kó tó lè mú wa lọ. bẹ́ẹ̀ni. ẹ̀yẹ́ náà dà ọlọ́ọ̀ ọlọ́ọ̀ máa ṣàánú mi ṣẹ̀ṣẹ̀ wà ní kọ́kọ́ mi jọba ni tọkọ mi bá jọba tẹ́mi jọ lórí ọba ṣé kò dáa ni ṣé náà àwọn ẹbí mi ò ní dùn sí ni ọlọ́ọ̀ bá ń kó sọmọkùnrin yìí nù ẹ́. ọlọ́tẹ̀ẹ́ pé mi ò ní ìyàwó ó yá ẹ̀yin ọmọ yìí yá nà ọ́ àbí kí ni ìyá yín tún ṣe mẹ́rin sìn. but wọ́n mi ń Just kìsítọ́mì kìsítọ́mì. jẹ́ pé wọ́n ló máa ń pẹ́pẹ́ tá a ti fẹ́ jáde it's not good now. dé kí ló ṣẹlẹ̀. kí ni mo kó tiẹ̀ kó wá bá mi ní bedroom mi ò rí ẹmi ṣe wá síbí báyìí. bá wo ni wàá sùn màá sọ ọ̀gá ńlá ó bá mi sọ̀rọ̀ lọ́sàn-án lórí tó bá dalẹ̀ oní ìṣẹ́sí àti àṣàbàbí fi yé mi pé ọlọ́run arsenal ti ti sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo lọ́kìlì mo kàn ń wúlọ mo rí pé arsenal ti fún chelsea five million báwo ah, pé jẹ́ kí n pe ọ̀gá ńlá lọ́wọ́ pé jẹ́ ti ọmọ tó máa bá dé wọ́n lè e lọ́wọ́ ọkọ̀ gbàgbé sùn mo ti ẹ̀kọ́ ní kí ní ṣe bọ́ọ̀lù Chelsea mi wá jẹ́ kó wọnú ilé wá sí. àmì Arsenal ló ń lọ Chelsea five zero zero. ẹ ṣóun ló wà pariwo bẹ́ẹ̀ yẹn mo ṣe sùn lọ síbi ìwọ̀n àrí pé kíní kọ́kọ́ bẹ̀rẹ̀ sí nílé yìí. ló ní ẹnu ju ọ̀rọ̀ ṣé inú ilé yìí náà. kojú wọn kojú ṣá kojú wín. iye tají ni ẹnu kò wọ pé. nínú bíbá yìí náà wò ó jẹ́ ká gbàdúrà. ọkọ mi Thank you kan lójú ní sáà ti di tó bá máa ń gbà máa ń tí wọ́n bọ́ bàtà ti dé. ẹjọ́ lè lẹ́ta àwọn páàkì omi yìí. ten ten hundred and. a ní ìdí mẹ́rin mílíọ̀nù ní kọ́. one one two. ẹ lóni pọ̀ ní kara. ẹ jẹ́ ara méjì. ẹ fún wa ní méjì. then minerals one one two you get two thousand four all together ó jẹ́ five thousand two. ẹ lọ kó wá. ẹ àti mi àti mi yé. àti mi yé àti mi yé ẹ ṣe nọ́mọ̀ náà public làwọn náà àti mi àti mi ẹ ṣe nọ́mọ̀ náà ó. Daddy, daddy, daddy, daddy dáàdi oh, kiri tó máa ń ṣàtìmí yẹn inú tètè ṣe wọn tó máa ń ṣubú sílẹ̀ lè báyìí. ibi títí tètè ló máa kó kámẹ́rà kó. something. kó nídẹ́ làwa fi ń ṣèlè o. síbi hmm. onídẹ ìkòkò onídẹ hmm. èmi ni mo wá sọra mi dẹni tí ò lẹ́bí dẹni tí ò lára nítorí ojú kòkòrò ìjẹkújẹ àìnítẹ̀lọ́rùn mo wá sọra mi dilé moṣú mi ò lẹ́bí omi ò nára mo wá ń dá gbé mo ń dá sùn òbí lè jẹ́ ìkejì ara ẹ̀ lémi náà èmi tí mò ń mì nínú ọlá tí mò yan sọ́tún tí mò yan sósì ah Olódùmarè mà ṣàánú mi o àbámọ̀ kí má ṣe é mo wá ṣe tó dáa pọ́n iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Mm. bá kó sínú tv ni ah, kan tiẹ̀ ló máa ń yọyẹ. kí ni kí ni gan ẹbí mi lẹ o. ọlódì ẹ mú. mo dìde fún yín bẹ́ẹ̀ yẹn sí yìí sọ̀rọ̀ sí yàn ni. ò bá má dìde mi ní kí n dìde fún ẹ oníbàjẹ́. ọ̀rẹ́ fàbúrò mi lẹ̀ tó ṣe máa ń ṣe nìyó tí mo lára. wọ́n máa wò máa wọ nẹ́ẹ̀sì lọ́dún tó yẹ kó máa ṣe nẹ́ẹ̀sì tẹ̀sí wáyé but ẹ tó o gbó fíìmù lẹ ti wò rí ni ẹ eh, gbó nǹkan tó máa gbẹ̀yìn fíìmù sí àti mọ̀ kí ló ní ní àdẹ̀lẹ̀ ah, pàṣẹ kínní pstv là ń wò kí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ń sì lẹ ti sọ tán ẹ eh, níṣẹ́ gbogbo fíìmù lẹ máa ń wò kí yẹn wáyé wálé náà tv náà lẹ máa ń wò à ah, gbà ò ṣe nǹkan rárá. tí mo bá ẹ sọ̀rọ̀ ni ẹ ṣé mo bá ẹ sọ̀rọ̀ ni ìbàjẹ́ ṣe wà lára ẹ báyìí Come on, tó máa ń sí mo láìkẹ̀ rárá. kí ló ṣe yìí tí kò fún pé má ṣe nìyẹn kí mọ́ mi wá wọ̀ láti jọ yìí. mọ mi ọwọ́ mọ mi jẹ́ ká gbé yìí. jẹ́ ká gbé yìí. mọ mi ẹ dúró ẹ dúró ẹ sì dúró náà dúró díẹ̀. kí ni ní ìwọ ìwọ ìṣọkọ mọ mi mi ilé ń wo tó ń ṣe báyìí wo ohun sílẹ̀sì tó lélẹ̀ yìí. mo máa ń ṣe wọ́n ní kòkó nìyẹn. ṣé ká gbé e. nurse kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. ẹni sọ̀rọ̀ mi. Ah, ìwọ kí ló dé? O wọ uniform, o dey attest patient kò proper. Bí mo ṣe ń bọ̀ mà, mo dẹ̀ rí pé wọ́n sáré ọ̀sìn ní ọmọ ìwà ní emergency torí ẹ̀ mo ṣe ní pé kí sáré attend sí ìta. ẹ kí wàá ní condition ẹ. Okay. wọ́n ń gba ìyá ẹ̀ka sí ẹ̀ wá sọ. ẹ o mo rò pé mo wọ̀ tí mo wò sí mi rí èèyàn tó ń tajà mo rò pé o ká mú wọlé lọ ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lọ rà ń bò mí. o ṣe láìka wàdà báyìí. ìhìn embarrass mi nà ọ́ bọ́ ẹ wo ọwọ́ mi rè lókè mi. gbé yé yé yé gbé yé ni gbé ni gbé ni ó dàn kí ló ṣe fún mi. dídán díẹ̀. mo wá já a lólè ní ẹ kó ó jí ọjà wa ni ìyàwó ẹ̀gbọ́n mi. Ah, ẹ̀yin èèyàn ẹ tún ti dé kó dá báyìí náà ẹ rí i pé ọmọ yìí kéré sí yín lẹ fi wá ń ṣe báyìí. ṣáyò bá a ṣe yí. ó jí blue band ìyàwó ẹ̀gbọ́n. ó ní ilé iṣẹ́ blue band mẹ́ta ẹ̀gbọ́n. ìrọ̀lẹ́ ń pamọ́ ó yà ẹ kó jáde. Ah, ah. blue band blue band mẹ́ta péré. mo sọ pé èyí. manuel yọ ẹ ò dẹ fẹ́ lọ sọtìrì bẹ́ẹ̀ ká má mú ẹ. ẹ sọ́tọ̀ mẹ́ta péré náà ni. kẹ̀kẹ́ ló máa gbà ẹ kí lorúkọ ẹ. bọ̀sípò ni bọ̀sípò. ó fẹ́ fi blue band fọ̀sán lánìí yẹn ó ti bọ̀ sí yàlẹ́ ní gidi gan ajé dẹ̀ ń bọ̀ ajé. tí ọ̀rọ̀ bá rí báyìí jọ mi ẹ̀yin kọ́ lẹ máa fi àṣẹ sọ́wọ́ ara yín bẹ́ẹ̀ ṣe ń nà bíbá yẹn tẹ́jẹ̀ bá yọ lára àbóṣèṣe ọlọ́pàá máa mú yín o bó ṣèṣì kú mọ́ yín lọ́wọ́ ẹ dáràn náà nìyẹn ayé mi o. and secondly bóyá wà yẹn first complain àti wàhálà yẹn máa jẹbi ẹ̀dọ́rùn ṣe get ẹ wo nǹkan ṣe rí ẹ má jẹ́ ká máa fi òfin ká máa fi sí ọwọ́ ara wa ẹ wo ẹni tó jí ata sí ata just ata fifty naira ẹ wo àwọn tó ṣe ń ṣekúṣe nǹkan tí a fi ń pamọ́ tán gbé síta tán bẹ̀ sí ní tán bẹ̀ sí ní yẹ̀yẹ́ obìnrin yẹn nǹkan tójú àwọn pípọ̀ yẹn ti rí sínsìn táwọn gan bá bọ́nú ẹ̀ ṣe sí ni o a ní sọ pé ó jalè mọ́ o so next time tí irú kan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ tẹ́ bá ti mọ̀ pé kò sí àgbààgbà ní àdúgbò tẹ́ lè falé lọ́wọ́ ẹ mú lọ sí police station àwọn ọlọ́pàá wọn bá yín kọ kò gbọ́n ni ọmọ kékeré ló ń ṣe ṣẹ́gẹ̀t ẹjọ́ ti torí ọlọ́run. ẹ sọ fún kó máa jalè mọ́ ẹ má máa bìí fún ẹ sà kò ṣẹ̀ṣẹ̀ ń jalè kò ṣẹ̀ṣẹ̀ ń jalè. where is your house? ìsàlẹ̀ bò ìsàlẹ̀ ọ̀fin àbí ìsàlẹ̀ bò mọ̀nà lẹ́yìn. wájú ìfún mi bóyá stand up. ẹ sà ìjẹ́ ẹ ti gbọ́ lọ́sẹ̀ yìí ó ti jalè níbi mẹ́ta tí mo ti mú. anú ẹ̀kẹ̀dẹ̀ ń ṣe wá ní kẹ̀dẹ̀kẹ̀ ọmọ kéde kékeré kẹ̀dẹ̀ yìí. yes na ó ti jalè níbi mẹ́ta tí mo ti mú báyìí ni. ọmọ kékeré kẹ̀dẹ̀ ló máa gbà ẹ̀. ẹni àwa tá a máa kọ ni máa kọ. ṣọlọ́pàá ni. ni ẹ má bínú sá o ẹ má bínú lẹ́yìn ẹ̀yìn jẹ́ bó ṣe yìí ọmọ Mali, ọmọ Mali, ọmọ kẹ̀kẹ́ ló máa gbà bó ṣe wà ló máa gbà. máa ń gbé kò sí irọ́ ni tó ń ṣe ọmọ yìí kò ń ṣe ẹni kọ́kọ́ nu ẹbí mi kò ṣe ẹni kọ́kọ́ nu ẹbí bàbẹ́ wárápá mà ní. ọ̀rẹ́ wárápá ló wá gbé wá sọ́sìpìtì kí ló ń ṣe ẹ́ tó ṣe báyìí ní òbúkù kí ṣàìsàn wọn hospital ní warapa kí ṣàìsàn tán gbé wá hospital wọ́n ti sọ fún mi náà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó kú tọ́jú. ẹ ká sọ mọ́. madam ṣe rí i pé ọmọ yìí ti ń wà òkè sí ṣùgbọ́n mo ti fẹ́ rí yín mo ti ní kàn sọ fún yín pé kẹ́ rí mi lọ́fíìsì bọ̀ lọ́kì lè pé mo bá yín bí báyìí ẹ jọ̀ọ́ máa ṣe rí àìsàn tó ń ṣe ọmọ yìí mo fẹ́ kẹ́ mójútó gidi o àìsàn wárápá ni o ẹ ti ẹsẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ hospital rárá o nítorí ẹ̀mí ẹ̀. ṣé kò sí kankan tẹ́ bá mi ṣe sí i ah madam ẹ má jẹ́ kúrọ́ fún yín kò sí nǹkan tá a lè ṣe sí ń bí báyìí ó fẹ́ kẹ́ tètè gbé ọmọ yìí lọ sílé ìwòsàn ìbílẹ̀ tó ti máa bá yín tọ́jú ẹ̀ dáadáa ó léwu gidi o. good morning. Eh? good morning. níwò yìí. sorry. sorry. ṣé mo pé ẹ̀mí àwọn èèyàn lẹ́ ń díò pẹ̀lú ni ẹ̀mí àwọn èèyàn lẹ́ ń díò pẹ̀lú anytime náà lè lead yín owó tó yẹ kó ti resume ní eight o'clock ó wá ń bọ̀ ní after eleven ó wá ń ṣe good morning ma ẹ́ máa rárọ sínú ọ́fíìsì mú bọ̀ wá báyìí àwa díò pẹ̀lú ẹ̀ dáadáa. ẹ dókítà ṣé ó kàn lè wá ń bíbá yìí so that kò ní pẹ́ tá a máa fi wá. ok kò sí problem ó lè wà ń bí ṣùgbọ́n ẹ má jẹ́ kó pẹ́. àkùnrin gbéra wọn ti gbọ́ ẹ ṣe ẹ sì mọ́ dókítà iṣẹ́ o. yes ma. ọ̀rẹ́. torí báyìí kò falẹ̀ fati ṣe mo sọ fẹ́ pé ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ hospital ẹ̀ o tún wá sọ pé kẹ́ dúró díẹ̀ kí lẹ̀ ń dúró díẹ̀ ṣe bó ṣe wà ọmọ yìí ń lọ ó máa kúrò níbẹ̀ láàárọ̀ la o gbọ́ ẹ ká gbé kúrò níbẹ̀ láàárọ̀ la èmi ní bàbá tó ti máa gbé lọ fún wo kì í bá tì ní gbogbo tó ń ṣe yìí láàrin ó pẹ́ jù fún mi ní ọ̀sẹ̀ kan ah, ojú ẹ̀ bó ṣe ń rómi lójú ẹ̀mí láìkí ẹ̀ ah a ní onujú ẹnu wọ fọkànbalẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ ọmọ mi ni nàá níṣẹ́ lè máa wo kíkan ẹ máa bàjẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ ló máa wà òkè. ṣó ti gbọ́ jẹ́ ká wá gbé láàárọ̀ ọ̀la ká wọn kan a ní My dear. Mo ti gbọ́, my dear. Nígbà tí mo dé láti hospital, mo ṣàlàyé nǹkan tí mo bọ́ rò látọ̀dọ̀ doctor. fún mi. Ipò kan tó ń ṣe ọmọ ẹ̀ka tẹ̀sẹ̀ ilé ìbọn ni. But ní sùúrù, my dear, ní sùúrù. Èwo tún ni ẹsẹ̀ ilé? Nǹkan tí mo mọ̀ tó jẹ́sẹ̀ ilé ojú wípé ẹni tí èèyàn bá ń tipasẹ̀ ẹ̀bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀. Ó ti bá mi sọ mo ń pray you understand ìwọ náà dẹ̀ pray meanwhile mo ti pe pastor What does dẹ̀ sọ to put n tó pẹ́ pé títí ìrọ̀lẹ́ wọn máa gbàdúrà fún ọmọ yìí what else ọ̀nà tèmi ń gbà bọ́ lọ́hùn sọ̀rọ̀ nìyẹn pastor mi ni mo dẹ̀ ti bá wọn sọ èwo tún lẹ́sẹ̀ ilé tó tún sọ again. ẹjọ ẹjọ ṣé ọ̀rọ̀ pastor àbí àfààní pé ká tẹ ẹsẹ̀ ilé bọ̀kọ̀ tó ń ṣe ọmọ kọ́mọ lè gbádùn à ń sọ̀rọ̀ ẹsẹ̀ ilé òun sọ̀rọ̀ pastor àtàfà ṣé kò tá à ń sọ nìyẹn. mi ní mi ní another one kò sọ́nà mi ju pé kí n gbàdúrà sí ọlọ́run mi lọ ẹ tí mo jẹ fi ń ṣe tí mo fi ń ṣe intermediary láàrin mi àtọ́lọ́hún ni pásítọ̀ mi rẹ̀ ti bá wọn sọ sọ̀rọ̀ mi yẹ má ìdí wọn ti pray fún isova náà má dáa má fúnra ẹ̀ wà lámà ìjà sí jẹ́ kí n sọ nǹkan fún ẹ wo idiot yìí kí ni pipe tó fọ́ yìí sori pé ó kọ̀ àmú cement kékeré ó lẹ̀ mọ́. ọ̀rọ̀ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ṣọmọ tó bá da báyìí ò ní ti bàbẹ́ eléyìí tó bá da sí yé ẹ̀ ni aláàtìṣe mi ló máa máa ti ṣe ara ẹ̀ ṣó ti gbọ́. bọ́ọ̀lù rán lọ sùkúù nìyí. Bísí ṣé ṣé wọ́n ló sanwó sùkúù ẹ̀? Wọ ọ̀gbẹ́ni bá mi mú. Ọ̀rẹ́ mi, ó yí kò yẹ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo mà lọ́rọ̀ kan tó. Ah, ó ṣe ọkọ mi. Mo lọ́rọ̀ kan ti fẹ́ bẹ̀rẹ̀ tó yẹ. Ṣé ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ṣé bó ṣe mo máa wò wọ́n rèé. ọ̀rọ̀ àwọn ọmọ mi tó mẹ́nu bà yẹn ó sú mi ah, a ti náwó náwó ó sú mi ṣówó tèmi náà ni mo fẹ́ sọ ni àbí ìtí bàbá wọn ná ilé pásítọ̀ ni o aláàfáà ni o kò síbi tá a ti tọ́jú bọ̀ ó sú mi ó yẹn ṣe wọ́n gidi ah, ṣé tí n bá ní òṣè wọn mọ̀ mò ń tanra mi ni mi wàá mọ ibi tí mo fẹ́ gbà mọ́ báyìí ó sú mi. Hmm, ọ̀rẹ́ mi tí ò bá mind èmi lọ́dọ̀ bàbá kan o tí mo lè mú ẹ dé tó yẹ kó gbóhùn tá à ń sọ yìí tẹ́wọ́n tó ń rùn lẹ̀ yóò máa tán ni. bàbá o ṣé aláwo ni àbí ibà. aláwo ni o. lóòótọ́. bẹ́ẹ̀ ni. á dẹ̀ bá mi ṣe. Ah, ah. tára ọmọ yẹn máa yá. yági yági ó jiná o ìkọjá ìjẹ̀bù bí ni o. ilé babaláwo. ilé babaláwo ni tí bá dẹ̀ mú ẹ débẹ̀ wàá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ah, ọlọ́run ṣeun ẹ ọmọ ta máa ṣe é sìn tó bá yẹ pé bàbá yóò ti wà wí ẹ̀tẹ́lẹ̀ mi bá ní ká máa lọ báyìí báyìí kó lè mọ bóyá ń ṣe mí lára ó mọ tó máa ṣe fún mi sìn tí n bá ti délé mo máa pe bàbá yìí mo máa sọ fún un kó má dàbí pé mi jẹ́ kó mọ̀ so tí n bá ti pè ẹ́ báyìí kò mọ̀ pé ó ti yá nìyẹn ẹ kí lẹ́gùn mi ṣe tó lòun fàárọ̀ jù. ojú tọ̀rẹ́ mi ojú òtì mi ń tọ̀ wọ́n lójú sí mi o. ojú òní tí wà lágbára ọ̀nà wo mo máa sọ fún un a máa lọ lágbára ọ̀nà tí n bá ti pè ẹ́ báyìí kò mọ̀ pé ti yá nìyẹn. bá ti yá ah, máa lọ bí kí n ti dọ́hùn gan ló ṣe báyìí ọmọ la pè é. kí ni máa ń sọ ṣé kò pọ̀ ṣá. ẹ O ẹ má jẹ́ kí n tàn yín ó pọ̀ o tí n bá ní ó pọ̀ mo tan ra mi ní ó pọ̀ ah! ó pọ̀ ju ti gan-an. tí ẹ bá ní mind ọ̀rẹ́ mi kan ó dẹ̀ bá mi sọ nǹkan kan ó ní pé ní ọ̀nà ìjẹ̀bú ṣáìdì ìjẹ̀bú ṣá ló ní bàbá kan wà ń bẹ̀ ó dẹ̀ dá mi lójú pé tá bá gbé tó ń débẹ̀ ó ló máa tọ́jú ẹ̀ tó jẹ́ pé ara ẹ̀ máa yá nǹkan yẹn kò tiẹ̀ ní kò ẹ̀ mọ̀ mo rò pé tẹ̀ bá máa pé bíyà ká gbé e lọ́dọ̀ bàbá yẹn. ṣé wòlíì ni àbí àfà babaláwo. kò kí n ṣe àfà kò dẹ̀ kí n ṣe pásítọ̀ babaláwo ni ó dẹ̀ ní bàbá yẹn gbóná. shut up are you out of your mind? Ah, kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà o ti fẹsẹ̀ o fẹ́ máa tọ́jú tọ́jú bọ́lé babaláwo káàkiri kẹrẹkẹrẹkẹrẹ wàá di ọ babaláwo ọmọ afúlù ẹ̀ wà láà pẹ̀lú bí tí mo bá ìrìn àjò ayé mi dé yìí wọ́n ti sọ this nonsense kí ni mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ ìwọ ọmọ ọlọ́run sí sí sí sí sí excuse me kò dẹ̀ gbọ́ mi stop this nonsense from you right see mi ò fẹ́ wàhálà abaláwo nínú ilé mi do you understand point wa bẹ́ẹ̀ ni pé èmi tẹ̀rọ pé it's over ni wọn àṣọ prep sọ mi bó tún ṣe again ọ̀rẹ́ mi kan àfa mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní kí n wá lọ́la kí n wá gba one or two things wọ́n máa lò i'm okay with that ṣó gbọ́ mi i'm okay with that. adéwálé kí nìkan tó máa ń ṣe ẹ ah, ah. wàhálà ṣe pọ̀ báyìí one way traffic one way traffic yìí ni ṣá o kì í fẹ́ gbọ́ téèyàn mọ́ tiẹ̀ ṣé wọn nìkan ló bí ọmọ yìí ni òun sọ̀rọ̀ àfa pásítọ̀ ọmọ yẹwò tán ti gbà lọ́wọ́ ẹ̀ ṣé fẹ́ kàn gba ẹ̀ pa ni. excuse me wo máa gbọ́ mi jẹ́ kí anybody kó gbá mi kó kàn mí jẹ́ kó gbá mi gbàtà má gbá mi títí lórí ọmọ mi mo mọ̀ pórí ọmọ mi mo náwó lé lórí tó bá tó bá tó time tó yẹ kó tó wájú ọlọ́run màá rí right person àbúmọ̀rẹ́sọ̀ mọ̀ pé mo ti rí right person àìdá babaláwo yẹn please má má sọ létí mi mọ́. adéwálé mi ò ní gbà ikọ́ tó sọ èmi ò ní gbà àjọ bí ọmọ yìí ni ó dẹ̀ dún ẹnìkan jẹ́ ẹnìkan lọ èmi ò ní gbà o kí ló dé. ó dẹ̀ ẹnìkan jẹ́ ẹnìkan lọ tí mo sọ tí mo sọ pé àjọ bí ni. ó máa dún ẹnìkan jẹ́ ẹnìkan lọ. kò dẹ̀ ẹnìkan jẹ́ ẹnìkan lọ bó ṣe dùn mí ló dùn ẹ́ but as far as pé mi jẹ́ baálé eléyìí nǹkan tí mo fẹ́ gbọ́dọ̀ bá mi fẹ́. èmi ò jiyàn sí tó bá jẹ́ pé bó ṣe dùn ẹ́ ló ṣe dùn èmi náà àbí bó ṣe dùn mí ló dùn ẹ́ gbabi tẹ kémi náà gbabi tèmi lọ bá àwọn àfọ ẹkọ lọ gbà kó tó bá máa gbà lọ kémi náà lọ sọ́dọ̀ babaláwo babaláwo ni èèyàn ni kò kí n ṣòkò ó dẹ̀ máa tọ́jú ọmọ mi. wàhálà ìwọ̀n bí ẹja kó lọ babaláwo sì kan. èmi ni mo bí mo dẹ̀ jẹ lé lórí náà. ètò bá dẹ̀ yẹn ní kọ́. one ah, ah, way traffic yìí náà ni agídí yín ti pọ̀. olóò jẹjẹ títí bá súnmọ́ ọmọ bí ni tí bá súnmọ́ iṣẹ́ wà bí. agídí yín ti pọ̀ jẹ́ máa lọ́dọ̀ babaláwo ni máa lọ. sí jẹ́ kí sọ ọkọ fún ẹlẹ ẹgbẹlẹ ẹlẹ ẹgbẹlẹ ẹlẹ ẹgbẹlẹ ẹkújọ mẹ́ta. ó mà tójọ́ mẹ́ta tí ò sí tí àárín yín bí látijọ́ yìí. kò kúkú sí ọ̀rẹ́ mi mo mú wa sí ọ̀dọ̀ bàbá àmọ́ bolo wà látẹ̀kọ́ ti ti wà lọ́dọ̀ bàbá mi ò rí ẹ̀ eh, bàbá náà ló rán mi lọ sọ́dọ̀ yé eléwé ọmọ èmi ò sì àmọ̀ pé ti wàrà yín kálẹ̀ mi ti mọ̀ yín ti mọ̀ súré bọ̀ látẹ̀ kan kí lẹ́gùn mi ṣe tó lóhun ò fàárọ̀ jò ẹ ṣe ẹkẹlẹ ẹ ẹ mọ mọ ṣe yọnu kó mọ mọ mọ tójóojúmọ́ ẹ ẹ filẹ ẹ ṣe gan ẹ ẹ ṣe o ẹ ṣe o ògùn mọ sọ yín àwọn alálẹ̀lẹ̀ yìí wọ́n dúró tì yín ẹ ní sórí burúkú mọ́lé yá ayé yóò ní bàjẹ́ ẹ ní wọ́wọ́ tì tí yóò ní ta ẹ ní sórí burúkú èso náà yóò dúró tì yín yóò sì yín lọ yóò sì yín bọ̀ ẹ ṣe gidi gan o ẹ ṣe ẹ ṣe. sọ̀rọ̀ yín. mi mọ bí mo ṣe fẹ́ ṣàlàyé náà. ṣé mo mọ pé o ò lè mọ bó ṣe fẹ́ ṣàlàyé fún mi o ò lè mọ àtọwọ́ torí o mọ pé mo mọ bó ti gbá ẹ o ti ronú bó ti gbá ẹ torí gbogbo wọn pípọ̀ ẹ fún wa nà ẹ ni wọn o ti jáàjẹ lówó ńlá tó fi bá dùn iwájú mo lè gbá etí ẹ mo lè gbá etí ẹ torí òkè ń gbọ́rọ̀ gbogbo ọdún máa ń kó jàǹkárì wọ̀ jọ̀yàn irọ́ ti báyé wọn jẹ́ ẹ kò tẹ wá kí n ṣe ọ̀rọ̀ owó nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá yẹn ni pé bàbá yẹn ni pé kí àwọn méjèèjì pé ká jọ ká jọ wá so that pé ìwọ gangan ní solution fún nǹkan tó ń ṣe ọmọ yẹn pé káwọn méjèèjì jọ wá ṣáà. my dear kí ló dé tó wó mi bẹ́ẹ̀ yẹn náà wà. kí ni tẹ̀lé wa. èmi ni èmi ni mo ń ṣe ọmọ mi àbí. wọ́n tí mò ń try láti sọ̀fẹ́ ni pé bàbá yẹn ní tó bá ti wá tó ti fojú kan ẹ̀ báyìí so ìwọ gbogbo ni solution sí kan tó ń ṣe ọmọ yẹn so that wọ́n á lè mọ̀kọ́ máa lò fún ara ọmọ mi á dẹ̀ yá ó tán. ẹ máa dì. máa yẹn sick. wọ́n kí ló ń wá lọ́dọ̀ babaláwo mọ́ tó kójà káríwò ọjọ́ tó ó lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ó kó gbá ó kó gbogbo kí tó máa fi nà ẹnu gbogbo ẹ̀ ó sokù sí wa ó wá kó kọ́ sínú ilé ó fi deceive ìwọ bó ṣe kàwé tó I'm highly disappointed at you honestly bó ṣe kàwé tó dé sọ fún ẹ má tójú bọlé onílé jẹ́ ká máa gba àdúrà àti àwẹ̀ I told you this máa yẹn ní typhoid virus ti wà ń brain ẹ̀ so tèmi bá ti wá èmi ní solution àbí ògbọ́ yorùbá tọkọ ẹ bá ti wá òun àtúnṣe darkness pé ọkọ ẹ ló ń sọmọ ẹ ọmọ tí mo bí tí mo náwó lé lóyún ni mo ṣe. ṣé ọ̀rọ̀ ọkàwé ọkàwé wà nìkan tó ń ṣe ọmọ kí nìyẹn kan pé kọ́mọ lálàáfíà ẹ́ ó ṣe jẹ́ pé títẹ ló máa ń yí ẹ̀ gbọ́ báyìí náà. Ah! ṣẹlẹ̀ kò ṣe pé bí wọ́n ní wọ́n lò ṣe àbí àníkàṣà tẹ̀lé solution sí wọn tó ń sọ ọmọ ìlú ìjọba. That is no. àbíbọ̀ wa ni gbogbo ìwà ti rẹ̀ ó yá mo ń gbọ́ yòókù dandan dandan. six thousand naira. six thousand. turkey lẹ́la. Eh, tí wọ́n bá ti fìwọ́ sí ìdí gbá báyìí wàá kàn máa tajà bí. Ah, ah. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. wọ́n mi ẹ̀ka òbíjọ́ mi ta àmọ́ ẹ̀dẹ́ èmi àtọmọ yìí ṣíwó ni. ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀. àbúrò ní báyìí. ọkùnrin rẹ̀ gbé. tóyìn ojú ẹ̀ ló kọrẹ́ lọ́wọ́ báyìí. ó máa kọrẹ́ lọ́wọ́ rẹ̀ ó sú mi adéwálé mà lóhùn lọ́dọ̀ bàbá kò sọ́gbọ́n tí mi ò dá tán ó lóhùn tẹ̀lé mi lọ́dọ̀ bàbá o. kò ní lè lọ mo sọ fún ẹ mo lọkùnrin àyà lọkọ ẹ. ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá. ó ti mọ̀ pé tó bá tẹ̀lé ẹ lọ sọ́dọ̀ bàbá àṣírí máa tú tún padà sẹ́yìn kí ló dé tí ò tẹ̀lé ẹ lọ. kí wọ́n nìkan tí mo fẹ́ ṣe báyìí tó ti bá ní gbogbo tó wà nílẹ̀ yóò sú mi irọ́ ni mo pa wọ́n náà mo ṣe kù ẹ̀ bùbá ló ń jábọ́ lọ́rùn mi yìí. ṣíṣe kù o ó máa padà sọ́dọ̀ bàbá ni wàá ṣàlàyé fún bàbá bí yóò máa rí kọ̀ọ̀kan tó máa fún ẹ tó fi lè tẹ̀lé ẹ jọ nítorí ọlọ́run ò ní jó sú ẹ ní ọ̀rẹ́ mi kọlọ́run tiẹ̀ ṣàánú mi ẹ kó tẹ̀tẹ̀lé mi lọ́dọ̀ bàbá yìí ẹbí yá jàgà tó wà lọ́rùn àwọn ọmọ mi bàbá yà ẹ olólùwẹ̀ ti jò tán ìrẹ́ mi ti súnmọ́ lọ́wọ́ máa ṣàánú mi o ṣàánú mi ẹlẹ́dàá má jẹ́ lójú ẹkún lórí àwọn ọmọ yìí o. ọ̀rẹ́ fọkàn balẹ̀ ah. má padà sọ́dọ̀ bàbá ni o bóyá wọn àti ẹ̀ lè rí nǹkan fọ fún ẹ tó máa fi tàn tó máa fi lọ sọ́dọ̀ tó fi máa tẹ̀lé ẹ lọ sọ́dọ̀ bàbá wọn torí àìjẹ́bẹ̀ kò fọkùnrin yóò rẹ̀ dé láti tẹ̀lé ẹ lọ́wọ́. kó tiẹ̀ kí n tiẹ̀ mẹ́bí àwọn ọmọ mi kọ́ lọ́n ṣàánú mi ẹlẹ́dẹ̀ àmì ṣàánú mi ọlọ́run ṣàánú mi má jẹ́ lójú ẹkún lójú àwọn lórí àwọn ọmọ yìí ẹ kí ogbó tó tẹ̀ ń ṣàwọn ọmọ mi kó tiẹ̀ kú òun bẹ́ẹ̀. olú àti ẹ̀bọnú ti jojoojúmọ́ yìí torójú tí ojú tó ojú òtọ̀ rẹ̀ tó wọ́n lójú tì ní. ó ga ọ̀rẹ́ mi ẹ̀ nígbà tó ti mọ̀ pé tóun bá máa fi dẹ́nu ọ̀nà lú ẹ̀ ó máa padà sínú sáré tó ti wà ní wo ọ̀rẹ́ mi fọkàn balẹ̀ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣe é ṣe tó bá dọ̀dọ̀ bàbá. àjọkẹ́ wàá bá mú mọ́ọ̀tì fún mọ́mí ẹ. má ṣe yọnu ṣọwọ́ àwọn ọmọ yẹn mo kàn fi wọ́n lẹ̀ sílé ni bàbá wọn dẹ̀ ní pẹ́ délé. èso jẹ́ ní tèmi kí n lọ bá wọn and again tí n bá délé kí n tèmi ó ṣe lọ́dọ̀ bàbá yẹn. Ah, ẹ dúró kó mú nǹkan. ó jẹ́ kí n máa lọ màá padà rí ọ̀rẹ́ jù ó má bínú ṣó ti ti gbàgbé láti fún mi lówó mọ́tò ibi tí mò ń lọ. owó mọ́tò ọ̀dọ̀ babaláwo ṣé mo rán iṣẹ́ ọ̀dọ̀ babaláwo ni ibi tí máa ń rán ẹni máa fọ ẹrú tó mi rán iṣẹ́ lọ ibi tó ń lọ so ní láti wọ ló ìwọ ni kó fún ara ẹni ìrìn àjò ẹ kí mi náà dẹ̀ lọ sí tèmi. ẹ ṣe mò ń lọ dọ̀ babaláwo tó fẹ́ bá a tọ́jú ọmọ ni ẹ̀ dẹ̀ fún mi lówó mọ́tò náà. àpapọ̀ kí ló ṣèwọ arábìnrin ó ti sọ pé kó wà kó pín gàrí ẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí kí n bá bi tèmi lọ ìwọ ló sọ simple arithmetic ó ní kí n bá bi tèmi lọ kí wọn náà bá bi tiẹ̀ lọ ẹ á dẹ̀ ti wà mẹ́ẹ̀ báyìí oríta mẹ́ta la wà yìí gba tiẹ̀ kébì náà gba tèmi tó bá ń lọ tiẹ̀ mi ò ní fún ẹ lówó torí mi ò béèrè owó fún ẹ mọ́tò lọ́wọ́ ẹ ṣe understand. dádì tó ìyá tí mo ti ń jẹ́bọ̀ láti kéke tí mo ti ń tán kọ́ kẹ́ fún mi ló kí n lọ sọ́dọ̀ babaláwo tó máa bá a tọ́jú ọmọ yẹn ń sọ nǹkan mi kí là ń sọ kí lẹ̀ ń sọ owó mọ́tò ni mò ń sọ mi ṣábẹ̀ owó aṣọ lọ́wọ́ yín. torí ọmọ ẹ torí ọmọ lèmi náà ṣe ń jáde torí ọmọ ni mo ṣe ń jáde báyìí ìwọ náà ti torí ọmọ ìwọ náà ń jáde lọ ibi tó ń lọ yẹn parí iṣẹ́ ká mọ̀ pé o jìyà lórí ẹ̀ kémi náà dẹ̀ parí tèmi tó bá dẹ̀ dé mi ní béèrè lọ́wọ́ pé báwo ni babaláwo ṣe sọ pé kò ṣe lo oògùn fún wàá lò tìyẹ màá wá ní sùúrù èmi náà àtúpé tèmi mi dẹ̀ wọ́n ọ̀dẹ̀ bí ẹja kò béèrè lọ́wọ́ mi pé báwo náà ṣe ni kò ṣe lò màá dẹ̀ fún èmi náà dẹ̀ fọmọ yẹn èmi náà tún fún tèmi ṣé ọ̀dẹ̀ sáà àwa wẹlé tó dájú méjèèjì o ti sọ má béèrè five kọ́bọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, wálé ó máa ń lọ. ẹ ẹ máa jókòó ni máa jókòó lọ mọ́tò mo máa lọ. ìgbà tó ti ń lu sí láti bàtà tó tẹ̀ra mo ti mọ̀ tó agídì ó máa ṣe dàgbà ó ń lọ àbí ó ń lọ òfun mi lóore náà ó ń lọ máa lọ ṣọgbọ́ gbóyún lọ kó gbọ́ kó gbọ́ ọmọ bọ̀ ilé báyìí la kò tí ń jókòó dé mo dẹ̀ máa lọ ọ̀dọ̀ bàbá yẹn mo máa lọ kò túbọ̀ tó máa ṣe sí i bá mi ṣe rí ewé olórí ibú ewé ni ó dà láàmú pọ̀ kò síbi tí wọn ò wá dé kó tó di pé mo wá wọgbó ẹlẹ́mọ̀nà bí mo ṣe ń lọ bẹ́ẹ̀ mo kàn rí wèrè lọ́ọ̀kan ni mo ní olórí ibú mo ti ń wọ ọtí pẹ́. mo yà tètè jáwèrè ni mo ní tètè mú wá báyìí. ibẹ̀ mo ti rí i ó dà láàmú pọ̀. yóò dà fún un. àṣẹ. rọpò ewé kínní. Ah, ewé ọ̀ mísínmísín. látàárọ̀ tó ti lọ ìgbó ẹlẹ́mọ̀ ló ti rí ewé tí mo ní kó lọ jáwá. bẹ́ẹ̀ni kò síbi tí wọn ò dé. Hmm. ọ̀rọ̀pọ̀ ewé kí ló jáì. ọ̀ mísínmísín. ọ̀ mísínmísín. bẹ́ẹ̀ni o káre ọmọ yẹn bá bí ẹyá ní ìjọ. àbí mo mú àyè pọ̀ jù. olórí ibú tó pé ìwọ gan lórí ibú ọ̀hún. Ah. Ah, ah. ọ̀nà sí mi sì lè yí. èmi. ọ̀rọ̀ pọ̀ ogún ọdún tó ti délì sí àwo yìí nìyí báwọn aláwo bá wá ìwọ ló gbowó lọ́wọ́ wọn báwọn àlejò bá wá ó gbowó lọ́wọ́ wọn. a dáa fún ìyá mi àbọ̀ ìkọ́síṣẹ́ yóò dáa fún ọ ọ̀fà pèrè tẹ́ná ọ̀rọ̀ pọ̀ sójú àlejò ni wọn ti sọ fún ọ bí wọn bá ń lọ nísìnyí ọmọ owó tọrọ lọ́wọ́ wọn. mi tọrọ owó àfitọ́ bá fún mi. ẹ̀yin gbọ́ mi gbọ́ mi gbọ́ mi eléyìí ni tẹ̀tẹ̀ àbáláyé. ó ní kúrọ̀kúrọ̀ lára ni mo fi rò bí póun ní ọ̀mísìmísìn. àbámọ̀dá ni ṣé ọ̀mísìmísìn wà náà wọn. ara wọn rí kúrọ̀kúrọ̀ mo fi ní bóyá ọ̀mísìmísìn. wọ́n rí kúrọ̀kúrọ̀ ayọ̀ kọ́ra lóko ń bí nígbà ẹgẹlẹ. mẹ́ni àbájọ ni àbáyọ̀ mi ò jẹ́ ni ó sú ẹ̀yin yóò dáa fọ́ ọ ifá gbé ọ orí ìlú kàtó bá ń pọkọ rẹ wọlé bá ń pọkọ rẹ wọlé. ọ̀rọ̀ lálẹ́ sọ yẹn bàbá òun gan ló gbé mi débi la kò sí bí mòye ṣe tó ọkọ mi mà fàrígà òyàrí mà lóhùn òní wà. ó tó jẹ rí mi bíbá yìí láàárọ̀ yìí nìyẹn kò sí ọ̀nà tí mi ò gbé gbà kò sí kan tí mi ò ṣe mo tù ú mo bẹ́ẹ̀ mo ó lóun ò wá tẹ́kọ́ mo sọ fún yín jọ́ta wá bíbá yìí náà mo ló nígbàgbọ́ òdòdó ló dẹ̀ lágídí ó lóun ò wá ẹ ẹ gbà mí o. arábìnrin àwọn àgbábọ̀ wọn lágbàro pàlàbìrí kò rí kọ́mọ ìyá méjì mọ́ para wọn sóko baálé ilé ni ò ní gbà fún ọkọ rí ò wá èyí mo sọ́jọ́ kìíní àná fún ọ wípé bá àbárí tàgìrì àwọ̀ òwu bí ìbárọ́kọ rẹ ṣé ò ṣe bẹ́ẹ̀ ni ọjọ́ kìíní àná o mọ̀ pé fásitì mo dá fún ọ mi ò tú fún ọ ebo tó béèrè lọ́wọ́ mi ohun tí fa sọ fún mi ni pé ìkànnú àwọn ọmọ rẹ̀ ń kú wárápá. bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o ẹja náà. bẹ́ẹ̀ sì ni èkejì ń jalè. ó ń jà ìtìjú ìdójútì yìí pọ̀ bàbá. wá wò mí. ó ń jà bẹ́ẹ̀ ni. tó o bá fẹ́ kójú tì ọ mọ́ tó sì pa bí a mọ̀ ń wọ gbogbo ọ̀rọ̀ yìí pátá ọwọ́ ọkọ rẹ ló wà ọwọ́ ọkọ mi bàbá. bẹ́ẹ̀ni. Ah, bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi torí ọlọ kí ni nǹkan ta fẹ́ ṣe sí kí ni mo fẹ́ ṣe mo bẹ mo ṣe gbogbo ẹ ó lóun ò ṣàwá náà ni ẹ gbà mí kalẹ̀ ẹjọ́ hmm. bàbá ẹ ṣàánú mi. arábìnrin tàbírí tẹ hmm. ẹ wò mí wò ọkùnrin ò bá dé bí eré bí mo ṣe sọ ọmọ rẹ ti kú arápá bó ti péjọ kan oṣù ní fi kú arápá lójúmọ́ yóò mọ sọ ọdíjọ mẹ́ta nísìnyí. Ah, bàbá ẹ ṣàánú mi. èyí sì ń jalè bó bá yẹ pé ń yọwó lápò àbí tí ń jíwó rẹ ni àsìkò yìí lọ rà gan. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ bàbá ẹ ṣàánú. ojú ò ní tí ọ àánú rẹ ṣe mí n ó ṣe kinní kan fún ọ ẹ mú mọ kọkọ rẹ ò ní dán ọ lóhùn torí inú rẹ le ọwọ́ àlàáfíà rẹ dà. inú bíbí mi ò fi sẹ́mi rán ẹ̀dọ̀ fún mi ò bí ọ lọ́wọ́ ẹ̀ ó dífá fún orí adẹ́tù àbíwà pẹ̀lẹ́ ọkọ ló sì wà pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ gbogbo tó bá ti bá sọ kò ní bínú mọ́ nítorí pé kí ni wọ́n ní àṣẹ olúfà ń bẹ lẹ́nu olúfà àṣẹ èrè sì ń bẹ lẹ́nu èrè bọ́kété bá ti fìwé ẹ̀ náà lẹ̀ ilẹ̀ á sì lanu fún un ọ̀rọ̀ tó bá sọ lénìí ó dàṣẹ ọwọ́ àlàáfíà mo bèrè lọ́wọ́ rẹ̀ yóò dà fún wọn ẹ̀ fèyí kò rí ahọ́n ẹ̀ fi kò rí ahọ́n ẹ̀ ló bá tán wà lọ bọ́kọ rẹ bó bá ti lọ bá ti dọ́dọ̀ ọkọ rẹ ni mo fẹ́ rí. tí bá ti délé kí n sọ fún ọkọ mi pé bẹ́ẹ̀ ṣe pé orúkọ yẹn kí n pè fún kí n wá ní kó wá. bó bá ti dọ́dọ̀ ọkọ rẹ sọ pé èmi lọ rí Rafiu ọmọ bíbí ìlú kan ṣoṣo ìdánwá sọ pé mo fẹ́ rí. pé ẹ fẹ́ kó máa bọ̀. bẹ́ẹ̀ ni àwọn dákọ̀ mi fún un pé mi lọ rí Rafiu mo fẹ́ rí bó bá ti dákọ̀ mi fún ayé òmùdé òjò náà ọmọ náà ẹ̀yin wò mí bọ́rọ̀ bá ti rú mi lójú àbífálẹ̀ rù mí. iwájú ọpọ́n ifá o ẹ̀yìn ọpọ́n ifá olùmílọ́tún ọ̀rọ̀ kan ló sì àárín ọpọ́n fọ́ ìtọ́ ọ̀run má fi rí pé bí bá sì fòlò ló fọ́hùn wàá báyìí lọ́gẹ́rẹ́ ta o bá ti rí ni o wí. ẹ̀yin ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ bá sọ nínú omi àrídè omi bákèrè bá sọ nínú odò àrísàlẹ̀ odò. kábíyèsí o kádé pẹ́ lórí o kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí irúkẹ̀rẹ́ jẹjẹjẹ kó dábẹ́rẹ́ kábẹ́rẹ́ jẹjẹjẹ kó dokinni ẹ wò bí ayọba. kábíyèsí bíi ti báwo bàbá kò yé mi nì. ó lè yí ọ adéwálé lè yí irú ọmọ báyọ̀ ọba ní ọ́ kábíyèsí ni ọba lọ́la ní orí oyè ní pẹ̀lú kábíyèsí o ẹgbẹ́ bífọ́ ayé ti wí ó ní gbódógbodò gbódó fún mi kí n rọ́ṣọ́ ò bá máa má gbódó rù mí kí n gbẹ́ lọ́pàrú mọ̀ rẹ gbẹ́ rókì fífọ́ oṣù ojì wọn ò gbúdọ̀ tẹ̀ ṣé mi ṣe àdìẹ́dà mi lóògùn má fọ́ lẹ́yìn onífọ́ fún ọ̀wọ́n ní tíṣogbè ògbésọ̀ wọ́n ní tán ah! kábíyèsí ifá ìsọ̀rọ̀ ifá ọjọ́ kìíní àná tó já fún yín lù yín tí wọ́n ní kẹ́ ẹ lọ rúbọ kẹbọ fín kẹbọ sì dà kẹbọ dòde ọ̀run ẹbọ ọ̀hún náà tún ni o ẹbọ ọ̀hún náà lọ rú o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti rúbọ ọmọ yín ti ń kú wárápá ò ní kú wárápá mọ́ èyí tó sì ń jalè ò ní jalè mọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé àìrúbọ yín ló fọmọ yín ti ń kú wárápá àìrúbọ yín ló fọmọ yín ti ń jalè lórí àìrúbọ yín ló mú kábíyèsí ló kábíyèsí bàbá yín wájà àìrúbọ yín ló bá wọn àbúrò yín náà tí gbogbo wọn fi kú pín kábíyèsí ṣé ẹ mọ̀ pé àṣemọ́ṣe tẹ́ ẹ ṣe pẹ̀lú ìyàwó bàbá yín òun ló fa ìdí gbogbo rògbòdìyàn yìí òrìṣà kan bẹ́ẹ̀ lu bàbá yín ọmọ ògbọ́ sọ́bà tẹ bàbá rẹ̀ èyí tí sọ́bà tẹ bàbá yín. bàbá ìjọ máa bí mi nǹkan tẹ sọ́ọ̀sì azin wálé ó bá ọba ìyàwó bàbá ẹ̀ tó jẹ́ olórí bá a láṣepọ̀. àwọn àgbà mẹ́ta ló mọ̀ díẹ̀ ta ọkọ rẹ̀ lóye yìí mo ti jẹ́ nù. arákùnrin ó ti jẹ́nu kó gbé lásán ni kó lọ ṣètùtù ni bó bá sì ṣètùtù tán lẹ yóò ké bí ẹyẹlé kó sì mọ ké bí eku lọ́nà ènìyàn ó sì mọ fọ́ọ̀n bí èèyàn sì ló rojú o. Adéwálé o ṣàgbọ́ ògùn tí bàbá sọ dá bàbá lóhùn àfi ẹsẹ̀ kan tán sọ. Are you are you out of your mind? I'm um, I'm sorry ẹ jọ sá ṣe wa òkè mo sọrí láti sọ bẹ́ẹ̀ ṣe èèyàn máa ń wòyàn kí wọ́n tún sọ̀rọ̀ yìí ẹ ní why why tẹ ṣe purọ́ mọ́ fa ẹni ẹlẹ́ni what is all this nonsense. Ah. kan national team ní ìtura láti máa ń àwọn nǹkan tá àti ẹ̀rí ní ẹlẹ́lẹ́nsì kankan. ẹ ọ̀rọ̀ fa onífà tẹjúmọ́ mi kó wọ́n mi i'm telling you kílẹ̀ parọ́ what kílẹ̀ fa kílẹ̀ pa irọ́ mọ́ fa fún ẹni ẹlẹ́ni jókòó disturb ẹ̀ i read about this i read it. I read it. Why are you disturbing? Why are you disturbing him? Kí lẹ́ disturb ẹni ẹlẹ́ni fún? What kind of rubbish is that? Irú ẹbí irú irú ẹbọ jágbàjàgbà wo ni ẹ? What is my business with that? Ṣé o kí mo dẹ̀ sọ fún ẹ? I told you. I told you. I, told you this shit. Ẹ wo sá. Let me get something clear to you. If not because pé mo ti bá dáàdì mi sọ dáàdì mi ní kí n máa respect àwọn àgbàlagbà. Most àwọn àgbàlagbà tó wà ní level dáàdì mi, bó tẹ̀ sí level dáàdì mi, mo ti bí dáàdì mi or else má bínú sí ọkọ lè sọ ọmọ yorùbá ni. èmi ní bá wí ẹni ẹlẹ́yin jókòó ẹ kúrọ́ mẹ́wàá sọ are you is something wrong with you do you know i can just carry this thing and throw it away i can just do it so easily kí n take care easy ẹjọ́ ọba ó better kíkọ dìde kí n máa lọ down kí n embarrass yín tó ti bá embarrass yín á terrible honestly ẹ ní jókòó fún ọ̀pẹ wọn ẹni jókòó àwọn èèyàn kan máa sọ ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ ìmọ̀ ah, ah. kẹ́mi kẹ́mi lọ rú what do you mean what do you mean do you understand what you're saying. ẹ gbọ́ mi gbọ́ mi gbọ́ mi tí n bá gbọ́kọ̀ rẹ dáadáa. Adéwálé Adéwálé. bí ìbátẹ̀ wá gbọ́ gbogbo èdè sẹ́mi ò mọ̀ pé ìdákùn máa ń pè ní yálùtù ni bọ̀wọ̀ tó kọ̀wé sọ fún mi èmi ní èmi ní bàbù kú kàn tó ní mo gbé ìbò tí kì í sọmọ Yorùbá ni Ifá lórí fi. ó ah. lè bàbá kò gún yín ẹjọ́ má bínú. àlóyún sì sí mi. Goal! Daddy, hmm? Arsenal score two, Daddy, kí ló dé, Daddy? Daddy ṣe kò sí, Arsenal ti kò. Daddy, Daddy, ṣọ́jọ́ àbí òtún? Wọ́n ṣọ́jọ́ àbí òtún ṣọ́jọ́ ẹ̀jẹ̀ ti wá lẹ́yìn aṣọ tuntun tuntun nígbà yìí nígbà tó lẹ ti débẹ̀ yìí tó ti ṣàlàyé fún ẹ sùn ṣé ojú ẹ̀dẹ̀ ti wálẹ̀ ẹ̀ ṣé wàá bá ní mò ń bá rí i. mo lè mọ́ sọ̀rọ̀ sí dájú bẹ́ẹ̀ yẹn mo lẹ́gbẹ̀ẹ́ látọ̀ ṣáà kì í ṣọmọdé at least tó bá tẹ̀ máa sọ̀rọ̀ sí mi máa jẹ́ kó mo wá kúrò níbi iná. tí ìbá fẹ́ sọ lójú wọn kan solution ní kókó níbi tá a bá dé yìí débi tá a bá dé yìí náà ló ń jó òun àmọ́ kan tó kù sí ni pé káyọ̀tẹ̀ ìyá wa solution sí kó má pẹ́ mọ́ kò jọ gba ẹtí mò ń bẹ̀ tẹ́lẹ̀ o bọ̀ nísìn solution ní káyọ̀tẹ̀ ìyá wa. Ah, ah. mi ò mọ̀ mọ́ ṣe nǹkan tí wọ́n sọ pé ṣẹlẹ̀ yìí iṣẹ́ ìṣù ni kí kọ́lọ́ má jẹ́ ká rí ẹni tó máa fi tiẹ̀ kó bá yàn mi mọ́mọ́ má bínú jọ ìyàwó mi má bínú èmi ò bínú. iṣẹ́ èṣù ni àbí èmi ò ní kò ṣe èṣù èṣù náà ni ṣé tẹ́ bá ti ṣe gbọ́ ẹ̀tọ́ èṣù lẹ́ẹ̀ máa dálé lórí àmọ́ wọn ti pé mo ṣe ń bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ tó gbà àwọn ti gba tọ́mọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ló tó tẹ̀lé lọ bọ̀ níṣò tí mo pé ṣe èṣù kò sí wàhálà o kò sí wàhálà káyà lọ sọ́dọ̀ bàbá ẹni káyọ̀ wa solutions. mo ti ṣetán màá lọ ṣe gbọ́dọ̀ ní kí n ṣe. ó tẹ̀ di ha ọ̀gá imú nípa o. jáde bàbá dé tán bàbá dé. nǹkan tí mò ń sọ ló délẹ̀ yìí o ṣe àwọn pé wọ́n pa ẹ̀ ó tún gbé ọmọ yẹn lánàá mo dẹ̀ sọ fún yín pé kẹjẹ́ ká tẹ̀sẹ̀ ilé bọ̀ kínní yìí kẹjẹ́ tẹ̀sẹ̀ ilé bọ̀ ẹ takú wọ́n pa ẹ̀ tún yìí ń dọmọ yẹn láàmú tó tẹ̀ wá sún èmi báyìí o èmi ọmọ kọ́dá tó fẹ́ ṣe báyìí o àdẹ̀sọ gbọ́ ẹ̀ náà ẹ takú sójú kan náà ni o. my dear àwẹ̀ wa ò tó ni mm-hmm. àwẹ̀ àtàdúrà wa ò tó tá a bá gba mẹ́ta tí ò bá tó àgbà méje tí méjì ò bá tó àgbà twenty one ọlọ́run kì í ṣọba ká tèmi àti ẹ bá fọwọ́sowọ́pọ̀ tá a wà á nulẹ̀ fún three days seven days twenty one days ọlọ́run á ṣàánú wa àìsàn tó ń ṣọwọ́ wá kéré sí nǹkan tọ́lọ́run lè ṣe ó kéré gan ó kéré gan. ṣọwọ́ ọ̀nà gbọ́dọ̀ tó ń sọ àwẹ̀ tá à ń gbòòrò tó ṣó dìgbà tá a bá sùn lera wa ló ká kó sínú ara wa àbí. àti ìfọwọ́sowọ́pọ̀ tán owó ṣe kù àti ẹ̀gbọ́n ọ̀pọ̀kùnrin lè wọ̀ o lè padà jáde kó lọ wá èmi wo bí mo ṣe kù agbàwẹ̀gbàwẹ̀gbà aṣàdúrà aṣàdúrà o tún ní ká sọ wọ́pọ̀ ṣé ká sùn lera wa ká kó sínú ara wa ni kò sí wàhálà kò sí ẹ kò lè òrújú èmi máa lọ báwọn ọ̀rẹ́ mi nǹkan tó bá mọ̀ bí tó bá mọ̀ á lè mú mi lọ èmi ò ní dákẹ́ bó ṣe wà yìí mo mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ ó fẹ́ mú mi ṣe ọlọ́run ni o ò dé lè sọ mí dọ̀tọ̀ lọ tó lọ́n gán mọ̀ pé mo gbàdúrà mo dẹ̀ gbàwẹ̀ àmì mi àtẹ̀síwájú. mi ò mú ẹ̀ṣẹ̀ lọ́rùn ṣòtì gbogbo nǹkan tó ṣe ọmọ wa yìí ó kéré wájú ọlọ́run àìnígbàgbọ́ wa ló ń dà wá láàmú tá à ń tó tá à ń rìn káàkiri ibi tó yẹ ká rìn sí i'm telling you ọgbọ́n ti bíbélì sọ̀rọ̀ ó ní orí ahọ́n wa ní àṣẹ wa ó ní ká bìrì tábà ti fẹ́ níbi kíbi tábà ti wà kó wọn máa ṣe fún wa bí a béèrè jẹ́ a súnmọ́ jẹ́ a gbà àwẹ̀ jẹ́ a gbàdúrà ọmọ ẹ̀ máa wà òkè. kò sí wàhálà ọ̀rẹ́ ti yé mi ṣọlá àdúrà tó ń ṣe fọwọ́ mu èmi á lọ síbi tí mo bá mọ̀ máa lọ bọ́ọ̀rẹ́ mi síbi tó bá mọ̀ kó mú mi lọ ìwọ̀nba nǹkan tá a ń ṣe tí ò jà pé tó dà yẹn pé kò tí ì jẹ ọlọ́run dọ́gba wa wò ni o má jẹ́ kí ìgbàgbọ́ yẹn fè lò. ọlọ́run ọ̀ká jò olùṣàdá ẹrú àtẹ̀gbò kádà ká fi tọ́jú ara wa ni a ní ká tẹsẹ̀ bọ́ lébọ̀ kan tó ń ṣe ọmọ kíkọ tó ṣe kò láì wọ́n náà sọ ń ṣe ojú ń tì mí ojú ń tì tójú bá tiẹ̀. tójú ò tì mí náà ni. ó lè má tiẹ̀ o kí ló dé àdẹ̀sọ́sọ́sọ́sọ́sọ́ náà ọ̀rọ̀ kan yìí náà kí ló lé ń bẹ̀ ẹsẹ̀ lé kọ́mọ gbádùn. gbé àfọ bí tìrìtìrì ṣé kò sí ọkàn sá. ṣẹ́rí kí n tó ṣe ọmọ yẹn ó tún ti ṣe this time around. God. in short ó fún wa ní public disgrace bí tí èmi sì tẹ́ ká ṣe kò jẹ́ ó tiẹ̀ disturb wa gan-an tó dẹ̀ ní principal ṣe ni kí n wá bá pé wọ́n ní kó má padà wá sí school náà ẹ̀rọ òun gan kò mú kó máa ṣe bó ṣe ń ṣe yẹn but kílẹ̀ ẹ̀dá kan lè ṣe and bẹ̀rẹ̀ ṣe wo yẹn she is a very brilliant girl very very brilliant tó bá yẹ jẹ́ ọlọ́run á ṣe yá. ẹ ẹ ṣe gan tó bá ti dọ́là èmi àti ọmọ ẹ̀ ayọjú sí principal ṣe bọ̀ ẹ ṣe ọlọ́run àdótẹ́ iná ẹ̀ ní irú wàhálà ok ọlọ́run á ṣe sá. ok ó dàbọ̀ ẹ ṣe gan ọlọ́run ti ń ṣe ó tán àwọn tá a sọ ni a ah, sọ sọ sọ sọ sọ sọ pariwo pariwo náà ni àgbà tọmọ yín lọ yẹyẹ wa wá ń ta agídí náà ni. a tì wọ́n dá wípé ọba lọ. má sọ pé ẹ mọ̀ mí ẹ mọ̀ mí bàbá ẹ mọ̀ mí. ṣé rí ẹ wò ó ẹ má bínú sáà ẹ jọ ẹ má bínú mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má bínú ṣé rí níjẹ́ mo pretend ni ẹ sá mo pretend ni honestly mo pretend ni mo mo mo precise nǹkan tó ń ṣẹlẹ̀ mo kàn mi ò fẹ́ kíyà ṣé rí this is this is man to man issue. arákùnrin má bínú ta ni ọ̀nà. ah bàbá ẹ tún ní ta ni mí ẹ tún ní ta ni mí bàbá èmi náà ni tí mo para fún ìyàwó mi lọ́dọ̀ yín tí mo sọ wípé kò sóò tí mo bínú kúrò wájú yín. Ah! ìwọ ni ìwọ ló pe fálẹ́kẹ́ tó o pọ̀ ló lè. Ah, no no no no no no. ó ti wá yí ọ bẹ́ẹ̀. Ah, no no sir. tó o wojú ọ̀run kòrò bí ìgbà tọ́lọ́run ò jẹ́ nǹkan kan ibo ló sọ̀rọ̀ sí ńlá. irú sá ọlọ́run jẹ́ a lot ọlọ́run jẹ́ plenty. ẹ ní sísìn ifá yẹn gan bó ṣe wà ó ti understand mind mi pé mi ò pe fálẹ́kẹ́ o ẹ ò purọ́ Ifá ò dẹ̀ ṣèké authentical thing ni ifa implement mo kàn pretend mi fẹ́ kí ìyàwó mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣe bínú lọ this is man to man issue bàbá ìjọ tó rọ lọ́wọ́ ṣẹ́ni tí máa sọ fún wí pé mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ man i'm a bloody liar honestly speaking. do it ẹ bàbá ẹ ìgbà yín bàbá mi o mo dúpẹ́ o. but ewu how can a person like me mo ti gbé ní Cologne mo gbé ní London mo gbé ní Hamburg mo gbé ní tuntun broadway london mo mo gbé ní greenwood road you understand kì í ṣe tí wọn máa máa dídé pé mo fẹ́ lọ máa ṣerú kan man is rotting. is disgusting ẹ wo bàbá it is outrageous i can take it i can do it ẹ má bínú i can do it. ẹ ìwọ arákùnrin ẹ ń bá sọ òyìnbó ń lé àná rẹ ẹnu ara ẹ ní ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀gbọ́n tó ń wó yóò gbé ìbò èmi náà sì gbọ́ nǹkan kan ṣàlàyé ọ̀rọ̀ rẹ kí n gbọ́. Kìsẹ́rí Kálíbà mi with the eminent personalities parliamentarians that have that, I've, that I've dealt with internationally how can I descend so low láti bá ẹ wé sà. Mo máa kú báyìí àbí ibo nílé ìbò ìyá ìtì wá báyìí. Eh? Mo lówó mo ní everything bàbá owó pọ̀ mo ti káàkiri àgbáyé báwo ni mo ṣe máa lọ ṣerú kọ́ bẹ́yẹn bàbá in the presence of illiterate. Ó ń dákẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ ń bá nìkan yé mi bẹ́ẹ̀ rọ mọ̀ pa àmọ́ ọ̀rọ̀ tèmi ó sọ fún wọn ni pé padà sílùú yín ẹbọ tí babaláwo ní kó lọ́rú kó tètè lọ́rú bí bẹ́ẹ̀ kọ́ yóò tún burú jù báyìí lọ àmọ́ bó o bá ti rú kò sí nǹkan kan mọ́. omi babaláwo tó dífá fún ọ nílùú yìí lọ́hùn ohun ọ̀run mi lásán ń bẹ̀ ló sọ lọ́dọ̀ mi ibẹ̀ sì ni àtúnṣe rẹ wà bó o bá dọ̀hún ní tó bá ti ní kó o ṣe ìwọ lọ ṣe ló bá tán torí gbogbo ètò òun wíhun ọlọ́pàá ti mẹ́lẹ́dẹ̀ mi kò gbé èbú èmi kò sì gbọ́ tiẹ̀ tí mo bọ̀. ẹjọ sá ẹjọ sá. ṣé ṣé tí ti bá ṣe èmi ṣé ṣé kíní yẹn ò ní ṣé kò ní affect mi ẹjọ ẹjọ sá. èmi wọn pè bẹ́ẹ̀ mo ní ṣé kò ní pa mí lára. kò lè pọ́ la tó bá gbẹ́tù yín ni kò lè pọ́ la àwọn aláṣẹ kù ó sìn ọ lọ àwọn aláṣẹ pé ó sì bò ó sì sìn ọ lọ ohun tó dé ìlú rẹ ó ti yanjú ọ̀rọ̀ rẹ. arákùnrin ẹbọ tó ń wò yìí oorun ò gbọ́dọ̀ wọ̀ bá sọ́ọ̀tì yẹ mò ń gbé ẹbọ yẹn lọ síbi kan ní ìsìlẹ̀ pẹ́ tèmi ni pé bó o bá ti lọ sọ́dọ̀ bàbá tó wí ìlú yútùbà ó ti rẹ̀ lọ. ẹ jọ sá bàbá ẹ jọ ẹ bá tún ṣẹlẹ̀ ṣe rí God is merciful òníwà òníwà ní ìsìlẹ̀ ọmọkùnrin yóò tiẹ̀ láàbì tó fún ìbùbáyé bá. ọmọkùnrin ṣé kò ní sẹ́kọ̀ọ́ ọlọ́mọ bíi báwo a ti kọjá ìdánwánsìn a dẹ̀ ti a ti rí welcome to ayé kò tọ́ devil kò pẹ́ ta máa fi dé ọ̀dọ̀ yín mọ́ wáyé tó fi wá lò lọ́mọ ó dẹ̀ paná. má gbé kan change ni má gbé change. bọ́ọ̀lù má dẹ̀ ṣe máa change náà irú change wo ni ẹ jẹ́ ká lọ náà ò dẹ̀ jọ. ìwà ìdá má gbé o lọ honestly mi ò lọ mọ́. ó máa lọ o ó máa lọ o. àní ah. má gbé o lọ láti turn back mo ti ń ro kíní ẹ̀bọ̀ látẹ̀kan. àlọ́ àti fẹ́ẹ́ dé bẹ́ẹ̀ náà jẹ́ àlọ́. What's on now. this after twelve I in i don't even understand myself again You igbó lọ́wọ́ agogo báyìí ah ó ti sún mi o ah, oúnjẹ ló wà lẹ́yìn yan díẹ̀ lè jẹun yan. Ah. ní sùúrù àdúrà ló máa gbà pé ọlọ́run bá mú àti dáàdì dé láyà tàlàáfíà àwọn náà mọ orígun tètè dé sí ṣùgbọ́n tó bá dé ọ̀la màá tọ́ láti lọ rí àti Yétúndé láti explain fún pé àmàrí dáàdì àti mọ́mí o ṣùgbọ́n dé ká máa gbàdúrà. tí wọn ò ní dé mú lálẹ́ ni. kò ní sẹ́wọ́n wọn ò ní dé àdúrà ló máa gbà pé ọlọ́dẹ kan dé dé ká lọ jẹun ṣùgbọ́n má bẹ́yìn múra lẹ́yìn wa. a ti ṣe tán wọn. káàárọ̀ káàárọ̀ ó yẹ tètè dáhùn. a ti rẹ́dì. ẹ gbowó mọ́tò ni ẹ jẹun bẹ ẹ rí pẹ̀lú fún wọn nìyí fún yín ẹ má wojú anybody bẹ́ẹ̀ ìjọ mi ràn yín sí yan skúta ìlọ ní kẹfẹ́ sí o ẹjọ́ nítorí ọlọ́run yín bẹ̀kẹ̀rẹ̀ kọjú sí ìwé yín ṣe gbọ́ ẹ bá ti ṣetán ṣọ́ọ̀bù lẹ́kẹ́ tí wàá bá mi ṣe gbọ́ nígbà táwa rí mọ́mí yín báyìí sí kí la fẹ́ ṣe sí báyìí ok ṣé àti ẹ̀ lọ skul nù náà gba ṣọ́ọ̀bù lọ. jẹun. bẹ́ẹ̀ ni màá ti jẹun. Um, ah, ah, ilé ìdára dájọ́ kò bá yẹ tán tv kẹ́ máa wo nǹkan tó ń lọ. kò sí ná àwọn nípa ti múná lọ. mọ́mí fóònù yín rìngì. lélẹ́yìí hello. ẹ ká sàn o. general hospital. ẹ̀hẹ́ kí ni mo lè ṣe fún yín o. accident báwo lẹ́nu yẹn ṣe rí. obìnrin yẹn ó mọ́ra díẹ̀ kò ga púpọ̀ ọkùnrin yẹn ga kò pupa mọ́tò tán lò wọ́n lo mọ́tò bíi black bike tó ẹ try láti check wọn so wọ́n á lè release òkú wọn fún yín ní nọ́sọ̀rì. <laughs> mọ́mí kí ló dé kí ló dé. ẹ súnmọ́ wọn ah, ẹ súnmọ́ wọn. wọ́n ní nǹkan l'accident ọ̀rọ̀ yóò dẹ̀ yé mi so yẹ kí kọ́kọ́ kọ́kọ́ lọ confam kí n lọ sí hospital yẹn kí n lọ confam ẹjọ́ mo bọ̀ ṣe gbọ́. tani àwọn wo ni àwọn wo ni mọ́mí ta àwọn wo ni àwọn wo ni sọ́jà àní mò ń bọ̀. Ah mo àjọ máa lọ ni o. orí ìlú kan kì í àwọn alálẹ̀lẹ̀ yóò gbé ọ àwọn aláṣẹ pé òbọ̀ ṣe ìfó wà lẹ́yìn rẹ ọ̀run mi ló sì mọ ṣe gbè lẹ́yìn rẹ pẹ̀lú òkú gbà gbogbo. lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni mo bá wà ọ̀rẹ́ mi àti ọkọ ẹ̀ nítorí ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ́jọ́ kìnínní àná náà ṣe travel wọ́n dẹ̀ káwọn ọmọ wọn sọ́dọ̀ mi but látìgbà tán ti travel yẹn mi ò rẹ́jẹ̀ mi ò rómira. torí ọ̀rẹ́ rẹ ó wá pé kí nìkan sáfù èmi ẹ̀ tó ń pè ní sáfù kí ló tún ṣe é. bàbá wọ́n rìnrìn àjò. ìrìn àjò lẹ́gbẹ̀ẹ́ sáfù. bẹ́ẹ̀ ni ó tẹ̀lé ọkọ ẹ̀ lọ́ọ́ lú ẹ̀. ọ̀dà. wọ́n fẹ́ wá wọn lọ sí ìlú ọkọ ẹ̀ torí mi ò rí wọn látijọ́ ìtọ́ ti lọ. ó fẹ́ wá wọn lọ. mo wá ní kí wọ́n á bí yín bàbá. ọlọ́run ló yọ ìbáṣepọ̀ ọwọ́ àwọn ọ̀rẹ́ rẹ lọ ni àlọ́ tiẹ̀ náà là bá rí àbátírábọ̀ rẹ. yẹ yẹ yẹ yẹ ọ gbọ́ bí ọbaláwo ti wí ló ti sẹ́ni kó tó kí fá ó ní aróró aróró àgbàlagbà tó rorò la fi jẹ baálé ilé ìdá Ọ̀rúnmìlà ó dífá fún àparò palàbìrí ó ní ká parò palàbìrí lọ rúbọ àparò palàbìrí kọ̀ mọ̀ rúbọ ó dohun ẹbọra sínú igbó arábìnrin ó ní kọ́kọ́ ọ̀rẹ́ rẹ̀ kọ̀ kó lọ rúbọ ó kọ̀ kó rúbọ ló fi tẹ̀kọ́ ló padà sójú ọ̀nà bẹ́ẹ̀ ni wá wò mí ó láwọn ọmọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni bá bẹ́ẹ̀ ni bàbá. báwọn ọmọ rẹ̀ bá tún sunrun ọjọ́ kan nínú ilé rẹ̀ lẹ́yìn èdè ó burúkú ọmọ ìjà ló burúkú bẹ́ẹ̀ sì ni ó burúkú ọmọ ìjà ló burúkú gbogbo tó bá tó dáwọ́lé náà tó yọrí mọ́ àbíkáwọn ọmọ ọmọ sùn wọn pé kí n lé àwọn ọmọ ẹ kúrò lọ́dọ̀ mi. àwọn ọmọ wo ti lé wọn tán ẹ ṣe ẹ ṣe bàbá wo. yóò dáa fún ọ ẹ̀rọ lẹ́rù òní di tiẹ́ o òní bẹ́ẹ̀ lẹ́rù sórí o ilé ayé asán wọn ní ká sọ̀rọ̀ fún ní ká gbọ́ bá a bá bọ́ mẹ́ni wí àsìgbà òní. ọmọ kan ò lè bá kèmí jẹ́ ò lè mọ ṣe káà kúlẹ̀kúlẹ̀ kúlẹ̀ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ dà. Gẹ́tọ̀rù. Bọ́tà bọ́tà bọ́tà bọ́tà. Ẹyà bọ́tà. Mọ́mí ẹ ti dé. Ẹ kú ẹ kíra yín ẹ kíra yín. Ẹ kíra yín. Ẹ bọ̀ sí bọ̀dà. Ṣé kò sí mọ́mí? Àbúrò ẹ̀dà. Ó yà pẹ̀ fún mi kò fún mi kò fún mi. Ṣé ni mo ṣe ọlọ́mọdé kó lè dì mí mọ́mí lọ́wọ́ kí ló dé? Kí ló dé kòrò mi lòdì? Ó yà bọ́ kọ́ bọ́tà kọ́ bọ́tà. Tí olóbìnrin ò ní oore ni mo ṣe fún mi. Ó yà sísẹ́ yìí gan ó lè lọ́jà títí títí gbogbo àpáni lórí ẹ̀wù pàpáni gbogbo alẹ́ mo dẹ̀ gbà yín sọ́dọ̀ òre ni mo fẹ́ ṣe fún yín àfihàn eré sọ̀rọ̀ ibi fún mi ó yá. mọ́mí ẹni sùn yìí mà kí làwọn ọmọ yìí ṣe fún yín tó tó báyìí pé fún kẹ́ máa lọ ẹ jọ ẹ ṣàánú wọn ẹ mọ̀ pé ẹ̀yin àti mọ́mí wọn ẹ close gan mọ́mí wọ́n dẹ̀ assist mi bí báyìí mà ẹ jọ má ẹ má yẹ kọ́ lọ. kí n fi wọ́n sílẹ̀ o ti gbé ẹnu ẹ sọ́kí tó fi òdì ọwọ́ gbá ẹnu ẹ iṣẹ́ tí máa gbé fún ẹnu ṣọ́ọ̀bù tó kéré jù fún ẹ tó lè ṣe kán tó débi òun máa ṣiṣẹ́ ẹnu ṣọ́ọ̀bù mi tàbí òun àtajà kan tó débi ó yá ìta àti èyí tó wúwo nù ẹrù yìí àti èyí tó kéré lẹ́nìí lè máa fi lé mi sílẹ̀ ó yá alúbà tó ń darí tó gẹ́ oore ni mo ṣe fún yín ó yá. ó yá gbogbo síta ọ̀rẹ́ mọ́mí ọ̀rẹ́ mọ́mí dọ̀dọ̀ kó bá dọ̀dọ̀ bá tiẹ̀ jẹ́ ó síta bí òde nínú kúrò níjẹ́ ọba tèmi jẹ́ ó yàbọ̀ síta oore mo ṣe fún wa síyá ẹ̀ wọ́n ta ta. ó ṣe ipa lè rìn lọ sẹ́ni ìwé ẹ̀ mọ́ ṣáà ní sùn sí ìbàbà ó dá pé ìbàbà wà òkè mánìjẹ àbí. ká ṣe mánìjẹ ọ̀la. mánìjẹ náà ni o. kí la fẹ́ jẹ náà. ebi gbẹ̀yìn náà pa mí o. ìjọ ah, ń pa wá ni mo gbé ṣe mí léṣe yìí náà. wẹ́ kò sówó. ok mo ṣì ní little change kan lọ́wọ́ wà á lọ sọ́dọ̀ mẹ́tì wà á ra bread eighty naira wà á ra pure water twenty naira wà á fi ìtókò ra tea àti làbúrò má pẹ́ má pẹ́ o lẹ́nu ah, lọ rẹ́sì káàbùrò ní tó dé. gbóhùn àwọn èèyàn kan ní ìbàyẹn. <laughs> yìí ni pé bí wọ́n ti máa wá ń jí pákó yìí bí bàí díẹ̀díẹ̀ nílé tó fi tán wọ́n dọ́gbọ́n sùn kí wọ́n wá ń sun oorun rọ́ wàá <laughs> gbà lẹ́nu wàá gbà. Hello. ẹ kálẹ́. bọ́ọ̀lù máa ń dín nǹkan ojú tí o dé ní pápá àbí. mo ṣọlẹ. tí wàá ní ọ fẹ́ ilé ẹ̀ ìwọ ló nílé tó wà yìí. kò sí ta fẹ́ sùn ni. orí ìtẹ̀ nìyẹn má jẹ́ ká sọ̀rọ̀ sórí èmi máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ akọ ẹlẹ́kọ̀ọ́ bá mi nọ bẹ́lẹ́bẹ́lẹ́. Ah, kí ló ń jẹ sà. àlọ́ nọ bẹ́lẹ́bẹ́lẹ́. ẹjọ ẹjọ ẹjọ ah, ẹjọ sà ẹjọ sà ẹjọ sà ẹjọ ẹjọ ẹjọ sà ẹjọ wa ẹjọ sà ẹjọ ah, ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ògbóyè náà ní èyí ò máa kó jẹ wo èdè mi sọ pọ́ìntì kan fún ẹ torí tí bá fi lè padà wá bíbà yẹn ní àárọ̀ ọ̀la tí n bá rí tí pákó yìí bá dí tó bá dín bó ṣe wà yìí kó mo kà á o mo mọ ohun tó jẹ́ o mo ti kà á síbẹ̀ o tó bá fi lè dínkù kó problem ni o mò ń sọ tèmi o mò ń sọ fún ẹ sí o gbọ́ mò ń sọ fún ẹ o. àǹtí àǹtí ah tó ti ṣe wọ́n ìṣúná ṣe wọ́n á ń tí à. ẹjọ ẹ kiri kiri kí ló ṣe yí lálẹ́ ń bẹ̀. Ah, ìwọ ni kò síbẹ̀. kí ló ṣẹlẹ̀ lálẹ́ ń bẹ̀. Ah, ìgbà tó lọ rí oúnjẹ ni arákùnrin kan wà. ó rọrùn tipátipá bá mi. Ah, ìgbóni gbà ló gbà ìwọ ló gbà. ọmọ mi tó gbà. ẹ fún mi tó gbà wọ́n lè wá ṣe yín bà. ooo mo ní láti kí ẹ̀sùn máa yẹ o kí n kó bá dúró túbọ̀ burúkú burúkú. ẹgbẹ̀lẹ̀ ah! ah! ẹ bọ̀ ra yín bà. ó balẹ̀ ó ti balẹ̀. Ah! ó ti balẹ̀. àbọ̀ ọlọ́jọ́ kan. ṣé irú irú àwọn alẹ́ yẹn kiri kan wà máa ṣẹlẹ̀ sí. àbọ̀ ga o. tí a má lè ká sùn kí lè fi mú. Ah, ẹ wo tẹ́bí ẹ rí oúnjẹ tẹ́ni kí ló bá yẹn rà gan ẹrù ẹ̀ lọ́ọ́ ti palẹ̀ mọ́ ilé ti ṣú gan mo jẹ́ pé kí n ra pure water at least tẹ́ bá tiẹ̀ ṣe mu yẹn ẹ á sì gbé wa di àárọ̀ làbí báwo pure water tó. Ah, gbàgbé ah. yẹn ní ká sùn tílẹ̀ bá mọ́ àwọn ọmọ wí ara wa. ó yẹ kí n wá àwọn erin kan lẹ̀ torí tó bá máa padà wá ni. àbúrò yín. àbúrò mi. àbúrò yín hmm. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí tí olúwa nílẹ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ sí ìsìlẹ́kẹ̀ yìí wọ́n ti dìsáìdì pé ilé olúwa lè fẹ́ yà sí ìtọ́nà gbé kò sí wàhálà àìmọye irú yín bẹ̀ tó ti wá sí ibẹ̀ tá a ti ṣàánú fún ṣùgbọ́n kó tó dé pé mo take decision kankan èmi náà ní olùṣọ́ bí tí mo máa fọ̀rọ̀ yín lọ ṣé o so ẹ jẹ́ kí n sọ fún ọ ok àwọn náà ló ń bọ̀ yìí so kàn kú bá wa dá sọ̀rọ̀ òde gbé àmà mọ̀kọ́tà máa ṣe sí olùṣọ́. lẹ́kọ̀ọ́ sí o ẹ̀ka sàn ṣàlàfíà lẹ́wà ọ̀run á gbàdúrà fún yín ọkàn yín á balẹ̀ o ẹ ò ní dààmú o ṣé kò sí. ẹ bí mo ṣe ń lọ káàkiri àyíká ni mo kò pàdé àwọn méjèèjì arábìnrin àtàlákùnrin lẹ́nu ọ̀nà ń bì ló wá ṣàlàyé fún mi pé àwọn ò ní bàbá àwọn ò ní àmọ́ pé ṣe àwọn kan rìn káàkiri kò sí ní táwọn máa gbé lọ ṣe yà sí ilé ìjọsìn wa ni. ẹ pẹ̀lẹ́ o ẹ ní ẹbí ẹ ní ara kò ní fọlọ́run lókè wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù. bàbá wa àti ọlọ́run wa a ga torí ẹ̀yin ọlọ́run orúkọ jésù ẹ̀lú ẹ̀gbà ọpẹ́ wa lórí àwọn ìránṣẹ́ yìí ọlọ́run gbàdúrà fún wọn ẹ̀mọ́ kó súre fún yín láti wákàtí lọ gbogbo alẹ́nimádẹ́ yìí nínú ayé yín ọlọ́run sọ́ dìtẹ̀ mọ́lẹ̀ ọ̀nà yín á là sí rere ní orúkọ Jésù ẹ ò ní wà bákan náà. anmaleki raba ó dáná fada leki buwana sí adala pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ogun alẹ́nimádẹ́ yìí nínú ayé yín ní orúkọ Jésù ọlọ́run sọ́ dìtẹ̀ mọ́lẹ̀. mo pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín ní orúkọ jésù pẹ̀lú ọwọ́ ọlọ́run alàyè ní orúkọ jésù ọlọ́run kò mú ikú oníkó ìtàkùn yẹn mọ́ àṣẹ ọ̀run bàlẹ̀ kò yí padà jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ní aleluya aleluya ẹ ṣe aleluya ẹyin olúwa lógo ẹ pẹ̀lẹ́ arábìnrin bí a ṣe ń gbàdúrà yẹn lọ olúwa mú mi rí ìran kan olúwamúmi rí òòṣà kan nínú ìdílé àwọn arábìnrin yìí tí ó dẹ̀ ń yọ wọ́n lẹ́nu tó ń dà wọ́n láàmú ó sì ń tì wọ́n ń ṣe wọ́n ṣèbá aláká ṣìbòlòkò a kọ́ wípé ní orúkọ jésù ni kí gbogbo eékún kó wólẹ̀ bẹ́ẹ̀ni torí pé ẹ ti wọnú ilé ìjọsìn lónìí gbogbo ogun tó ń lé yẹn ní orúkọ jésù yóò ṣẹ́ dànù ogun náà ní padà ni wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà àṣẹ ọ̀run jésù olúwa wa. Àmín ẹ pẹ̀lẹ́ ọlọ́wọ́n wà pẹ̀lú yín ọlọ́wọ́n á tọ́jú yín ẹ ò ní dààmú. prophet matthew tolúwa nílé àti ẹkùn rẹ̀ ẹ sọ òfin àti ìlànà inú ilé ìjọsìn wa fún wọn kí ẹ sì mú wọn lọ sí yàrá ààbò olúwa wà pẹ̀lú wa ẹ jẹ́ kí wọ́n wú ẹ̀kọ́ change a máa ríra ẹ pẹ̀lẹ́ olúwa ni ká fi ọpẹ́ fún olúwa ni ọlọ́pẹ́ o jésù lọ ẹ pẹ̀lẹ́ kò sí ìfúnná rẹpẹtẹ nínú dójú wa kò tún fún ọ̀pẹ̀ ní pé ṣe lè má tàn àyíká ṣe. a lè gbà kò sí kọ́tà lè ṣe. ọjọ́ bá ti lè ṣe yẹn and eh, àwọn kọ́kọ́ tún wà àwọn ọ̀wà bí ẹ̀ṣẹ̀ ní wíkì ọ̀ma dẹ́ṣẹ̀ wíkì ọ̀ma fẹ́wọ́ sí yẹn lé olúwa ń bí o ẹni tá a bá rí tó bá ṣe eré a máa ń lé wọn ni o ṣe ti gbọ́ wọn kì í wọ bàtà wọnú bí o tá a bá ti fẹ́ ṣẹ̀sìn tá a ti fẹ́ jọ́sìn ẹ máa bọ́ bàtà yìí sí bíbá yìí àfihàn bàtà wọlé o ṣe gbọ́. ilé àánú wà lẹ́yìn lẹ́yìn àfihàn nínú ọkọ̀ bàtà wọlé o ṣe gbọ́. kí o bá ti pa ọgbọ òfin mọ́ ẹ̀ ní wàhálà jẹ́ kí n lọ sí ìjà ìlànà báyìí kọ́ ni yóò máa rí lọ gbogbo ogun tí wọn kò dá mi mọ́ àti ìṣòro tí wọn kò dámọ̀ mi lórúkọ Jésù ni mo fọwọ́ sọyà pé báyìí kọ́ ni yóò máa rí lọ ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi. àǹtí àǹtí ah. ẹbí bọ̀síkò báwo ni. ẹ wo ebi ń pa mi o. ebi pẹ́ kí la wá fẹ́ ṣe báyìí ọmọ kò sẹ́ni tì lọ́wọ́ mi iye nítúnṣe ń ta níyẹn láti spend tán. kí la máa jẹ báyìí ṣáà ní jẹun látàárọ̀. a máa sọ́dà wẹ̀ ni o wọn náà mọ̀ pé àwọn ṣọ́ọ̀ṣì tá à ń gbé lọ́dẹ̀ wọ́n try fún wa àlepa wọ́n try. kí ẹ máa gbà ẹ tipátipá yẹn gbúdọ̀ jẹun náà ṣé ìlú àwọn oníjẹun yẹn kọ́ làálẹ̀ láyà tí ní látàárọ̀ ni máa jẹun náà ẹ bọ̀ mò ń ti a máa jẹun ẹ má wọrí. níbo ló ń lọ ṣé o fẹ́ lọ wọṣẹ́ nàbí. ẹ má wọrí tí wàá ti dé ń sinmi bí ká ti jẹun ni ẹ má wọrí. kí ni dé ń láti sọ. ṣebí wọ́n la mọ kókó ayé mi o olúwa mọ̀ mí mọ̀ mí bó ṣe fẹ́. olúwa ni olùṣọ́ mi èmi kì yóò ṣe ó mú mi dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tútù ó mú mi lọ ní àyà omi dídákẹ́rọ́rọ́ ó ń tu ọkàn mi ó mú mi lọ nípọ̀ ó mú mi lọ ní ọbẹ̀ mọ́tì ọbẹ̀ mọ́tì ọbẹ̀ mọ́tì kí ló ṣe kí ló ṣe. Jésù pásítọ̀ ìjọba mi ló ń gbé omiṣẹ́kùn omiṣẹ́kùn omiṣẹ́kùn omiṣẹ́kùn Jésù lórúkọ Jésù àti Jésù Oh, olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ bá mi olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ jésù ṣe bẹ́ẹ̀. wọ́n ti wọ ọ́fíìsì. ẹ jọ bá mi pé olùṣọ́ wa. olùṣọ́ ẹ ẹ jọ ẹ jọ. olùṣọ́. má sunkún mi má sunkún mi olúwa ti ṣẹ́gun fún yín olúwa ti ṣẹ́gun fún yín jésù ti ṣẹ́gun fún yín ọ̀pọ̀lọpọ̀ ṣára yín ti balẹ̀ díẹ̀ olùṣọ́. àwọn arápá ló ń yọ arábìnrin lẹ́nu olùṣọ́ ah yàrá fúra orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run rẹ̀ ní kó tó kó tó wà ní orúkọ jésù ní ìyá náà lọ ìyá náà lọ jésù olúwa wá ọ̀run kó súre fún yín o olúwa kó gbàdúrà fún yín ògbó ní forúkọ lọ́ọ́ lókè ọ̀rọ̀ jésù olúwa wá ẹ ǹlẹ́ arábìnrin ẹ pẹ̀lẹ́ àdúrà yẹn á gbà ah! Prophet Matthew ohun tó kù nísìnyí ni pé a máa ṣe òróró ìṣẹ́gun àti omi fún wọn. pásítọ̀ Samson ẹ mú wọn wọlé lọ ọlọ́run á gba ògbógbò prophet Matthew ẹ tẹ̀lé mi ká lọ. ẹ ẹ ẹ ẹ. yọ mí náà. èmi yọ ẹ. o ti yọ wọlé tí mo mi lára náà. farabalẹ̀ ṣé òòrùn tí kò mú o dé gàbí màá fún mọ́tò ẹ̀. ṣé torí kò tí mo dé èmi kò gbádùn. ní sùúrù. o ti yọ wọlé tí wọn mi lọ́rẹ̀ náà. ṣé o yẹ ṣe rántí pé o mọ mọ́tò dèbí náà. ẹgbàá mi lọ wọ iná. ṣé o yẹ ṣe rántí pé o mọ mọ́tò dèbí. máa ṣe rántí pé o mọ mọ́tò dèbí bá. wo máa gbé ẹsẹ̀ ẹsẹ̀ èmi náà mo fẹ́ máa ní ìdè bẹ́ẹ̀ bọ̀ máa gbé ẹsẹ̀ ẹsẹ̀. ṣé bí mo ṣe máa ní lọ́wọ́ tó lọ́wọ́ ni. mo máa bá ẹ fọ wàhálà bí. aláyé máa gbé ẹsẹ̀ ẹsẹ̀ mi. olóòtú yọ wọlé tí mo mi lẹ́nu ọmọ mi sọ gbé kiri. mi gbọ́ wọlé tè. mo máa bá ẹ fọ wàhálà agbára òní ká o. agbára òní ká o. agbára òní ká o kọ́mọ́ bá sí náà ni èmi ni mo ránṣẹ́ pé jíbọ́lá wọ́n ní tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni tó bá lè tó àsìkò àti ládàá ó máa ń ládàá ni jíbọ́lá ó kì í ṣọmọdé mọ̀nà gbogbo àwọn tá a jọ bí nígbà kan náà ọlọ́mọ méjì wà ń bẹ ọlọ́mọ mẹ́ta wà ń bẹ ah, jíbọ́lá kí ni pírọ́blẹ́mù kí ló wá ń dúró ṣe láti jọ̀ǹjọ́ yìí ah, láti jíbọ́lá ẹ̀ ń wò mí ràn ni mo kàn ń wo ìwà àti ọmọ ẹ̀ ni ó mọ̀ pé ọmọ tó bá da ni ti bàbá ẹ̀ èyí tó bá kù díẹ̀ káàtó ti yẹ ẹ̀ ni látijọ́ ẹ̀ mo mọ̀ pé o tẹ ọ̀rọ̀ tó dá báyìí ló máa bá Jíbọ́lá sọ Jíbọ́lá ò kì í ṣe ọmọdé o ọ́n sí àwọn set ẹ lórí ọmọ méjì mẹ́ta wọ́n wà ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan ẹ̀ pápápá ìgbára làbúra o ẹnìkan kì í bí ṣàngó lẹ́rùn mo fẹ́ kó mọ̀ sórí tó bá ti ní issue kan àbí méjì nsìn then you be able to start carrying your responsibility ju pé kò kàn Ma. wò máa nítorí pé a ní kò mú ìyàwó wá kò kàn lọ mú ọmọ kọ́ ọmọ wá i won't support that Show me. yẹ. láti jíbọ́lá ọ̀rọ̀ tó yẹ kọ́ ẹ sọ ṣáájú ló lẹ sọ kẹ́yìn ṣọmọ wa tó gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ báyìí mi ò ní bá sọ̀rọ̀ pé kó lọ mú ìyàwó wálé má lọ ṣe ń sọ̀rọ̀ báyìí jíbọ́lá jọ́ torí ọlọ́run mú ìyàwó wálé. ẹ wo ẹ wo ẹ wo ẹ méjèèjì ti ẹ má ẹ má so ẹ má sọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ kìíní ẹ dáàdi mo appreciate effort lórí ọ̀rọ̀ mi ṣe understand èmi náà dẹ̀ wàá mú dání lójú mo promise yín pé very soon màá mú yàwó wá sílé. mo ṣe pé bóyá ohun èmi náà pé bóyá kí delay situation mi but mo ti ń sort out díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but like I said earlier on màá tó rí ìyàwó mi. Ah, ìyàwó alálùbáríkà ni kò mú wá. very soon ah that's my boy èmi kan á expect ẹ n kíákíá. jíbọlá o mọ tẹ́sítì mi o o mọ nǹkan tí mo fẹ́ wọn á mú ìyàwó ẹsẹ̀ títí wàá bá mi o ìyàwó tó wà òkè òun ni mo fẹ́ o gbọ́ ọkọ mi. ẹ̀yin náà mọ ọmọ tẹni ṣọmọ kémi náà ń ṣe ọmọ tó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ so ẹ má worry gbogbo ẹ máa tó wà sorted out ẹ eh, ẹ wo ìyẹ ebi ń pa mí kílẹ̀ nílẹ̀ o o. ọlọ́run jẹ́ kó kó síṣòro kankan sá. ṣẹ́yìn náà mọ̀ pé ó ti pẹ́ jẹ́ tí mo ti wá sí church yìí. ẹ dẹ̀ mọ̀ pé mi ò tí ì níyàwó. lóòótọ́ ni. so mo ti rí ọmọ obìnrin kan nínú church yìí ó dẹ̀ máa wù mí pé kí n fẹ́ so mo ṣe wá bá gẹ́gẹ́ bí alàgbà wa gẹ́gẹ́ bá wa fàdúkẹ́ fàdúrà ràn mí lọ́wọ́. all right èèyàn ò ṣe wàhálà but ká eh, ní ọ̀tá lọ́mọ náà nà ọ̀tá lọ́mọ náà. ah ẹ máa mọ̀ ọ́nà ẹ mọ sísá kan tó máa ń jókòó sí yangu yangu yẹn ẹ sísá détò. détò ah, ọmọ gidi ni ọmọ gidi ni ọmọ gidi ni but eh, ẹ̀yin náà ẹ ṣe wàyí ẹ ṣọmọdé mọ́ ẹ ti dàgbà you understand so nǹkan tó da step to da lẹ fẹ́ take lọ yóò ṣe wàhálà ṣe but ṣe ti bá sọ. ẹ kò ṣe pé bí a ti jọ sọ̀rọ̀ sà nǹkan tó kàn ṣẹlẹ̀ ojú pé mo rò pé gẹ́gẹ́ bí alàgbà wa kí n kọ́kọ́ fi tó yín létí kẹ́ lè bá wa ṣe every necessary things àti pé kẹ́ lè mọ̀ sí mo ṣe kọ́kọ́ wá báyìí. ó yìí ti da bẹ́ẹ̀ náà ẹ̀rọ kọ́ fi lè lọ míì ó yìí ti da náà because data ti bá lọ gbọ́ pé ẹ ó lè tó lè mímínú díẹ̀ but ó da but nǹkan kan wà ń bẹ̀ o but nǹkan wà ń bẹ̀ tí mo dẹ̀ ní ìdàtí sọ fún mi ò mọ̀ bóyá ẹ lè fẹ́ pẹ̀lú ṣòro ẹ̀. ẹ ṣàpéyàn bá lóbìnrin tó bá fẹ́ báìbù gan sọ ó ní ẹni tó bá rí àwọ̀ ó ti rí ohun tó dára ṣẹ̀rùn stanza mo fi rẹ́ẹ̀dì láti fẹ́ pẹ̀lú ṣòro ayé ẹ̀ pẹ̀lú ṣòro tán ní everything mo wà ókè sá bẹ́ẹ̀ ni sá ó dẹ̀ darí lójú ọkàn mi gbé <laughs> o jésù ṣé o ẹ kò sí wàhálà six ninety lẹ́ẹ̀lì fẹ́ pẹ̀lú ṣòro ẹ̀ kò sí problem ẹ lọ bá sọ bá ti bá sọ mo mọ̀ ẹ́ pé òun náà máa bá mi àwa ṣàlàyé bùkọ́ tẹ bá sọ fún mi. pé mi máa ń fún nígbà ẹ̀dí pé èèyàn gidi lẹ̀ yín o ní kẹ́ máa bọ́rọ̀ fẹ́ yín lọ kò sí wàhálà ẹ pẹ̀lẹ́. ẹ̀sán ẹ̀ṣẹ̀ sà ìlú àṣàgbà àdọ̀tún sà. tó bá tún ṣe jẹ́ ẹ̀jẹ̀ kì í tún máa gbọ́ ẹ pẹ̀lẹ́ mura bọ́lájú jíbọ́lá. Dẹ́tun báwo. ọba dẹ. ẹ irú pípé olùwàpẹ̀ mi yẹn I was so worried and even gan ṣe ìwọ náà wo time pé kí wọ́n á sí ìbàbọ̀ mo ṣe pè mí yẹn ọkàn mi wà lọ́dọ̀ ẹ̀. ẹ mo kàn rí pé ó máa ń rẹ̀ mí láti inú wọn á sọ fún ọ̀rẹ́ mi wọn á kí tura láti lọ ṣe test. ṣódà ti lògùn. àmọ́ ti lògùn orí pé kò lọ náà ni wọn sọ dókítà máa ṣe test dókítà wa sọ fún mi pé mo ti tẹ́kì. o ti lóyún. yes of course. o ṣọ́ọ̀. Sure. fọ́ọ̀nì o mo ní mo ti ná nǹkan tí mo expect pé ká lọ find solution láti yọkò inú ẹ̀ wá ń dùn. Ah. ẹ láti ṣe kí ni má try láti ṣe oyún o owó mo sọ fún ẹ ṣorí oyún tó níyẹn ó máa bí ni kò sí anything tó gbúdọ̀ ṣẹlẹ̀ sínú oyún ẹ̀ owó mo sọ fún ẹ kò sí anything tó gbúdọ̀ ṣẹlẹ̀ sínú oyún ẹ̀ fílẹ̀ ọlọ́run tó ti ń ṣe bẹ̀ kò kóńdé àrò èmi tí mo ti ń ṣe gbogbo ọtí mo ṣe láti jẹ ọjọ́ ẹ̀ mi ò sọ fún ẹ pọ̀ rẹ ti sú mi take time ẹ kò fi everything sílẹ̀ màá rí alàgbà máa yanjú ọ̀rọ̀ yìí ogbọ́n tí mo sọ fún ẹ ó gbúdọ̀ sẹ́yìn o tí ó bá ṣe pé wọ́n ní pé kẹ́ má kún church ni ṣé èmi ní tí mo ẹ sílé ni jọ jọ jọ ṣùgbọ́n jọ má ṣe ń please you know i love you. What's the problem. jẹ́ kí n tètè máa lọ because of time màá wá rí alàgbà lọ́la jẹ́ kí n ṣe é. má wọrí má wọrí wọ́n lọ relax ní ṣẹ́jẹ́ kí n máa lọ. ó ah ètò. yes de. báwo. ó wá pàjá rí. wo sórí ọjọ́ wedding wà gbà. mi tí mẹ́tò máa gbọ̀gá mi mi àti ẹ̀rọ. sórí jó ti máa jó àwọn ọ̀rẹ́ mi ti ń kọ́ mi. inú ẹ̀ dùn ìwọ lè jó tó mi ni yẹ kí wọn náà mọ pé ìyàwó tó fẹ́ kòkòrò ni nínú ijó. ẹ kó ìgbà yẹn dé but sórí èrò tó máa wà nù ọ́ọ̀lù yẹn ìròyìn ló wà pọ̀ jù. ìwọ nírò ni àwọn tèmi ní ṣọ́ọ̀ṣì kan tó bá ń ṣí wọn wọlé. mélòó ni wàá nínú church ọ̀hún. màá dẹ̀ pa àwọn branches wa náà á dẹ̀ join wa. ṣé o wá fẹ́ tó èrò tó fẹ́ wá láti ọ́fíìsì mi àtàwọn táwọn ará ọ́fíìsì mi fẹ́ invite àbáwọn street boys tó ń fẹ́ wá pé káwọn wá sí wedding ẹ̀gbọ́n wọn. gbogbo àwọn ladies wá wà bẹ́ẹ̀ àwọn fún wọn ní pink lọ àwọn àdé pink lady. pink lẹ́yìn fẹ́ lò ìyẹn sọ kọ́lọ̀ tá a mú fún ìbọn máa wọ sáré bá mi gẹ́ẹ̀tì mi wá. èyí ó ní ìdòwú hmm. ok dédún dédún. kí ni lè ẹ́ wárápá. ẹ gbà mí o ara mi. dédún dédún àbí àbàwọn tí pásítọ̀ yìí sọ́njọ́ yẹn ni pé ṣé mo rẹ́dì láti fẹ́ pẹ̀lú àbàwọn ẹ̀. dẹ́tọ́ tèmi bá mi. Ah, báwo ni jíbọ́lá. ẹ kú rìn ẹ rọra àbí aya mi ni ọmọ ọlá káàbọ̀ ah, kí ló wá ń ṣe láti jọ ọjọ́ tó fi ní kọ́kọ́ ìmú wa sọ́dọ̀. Ah, ẹ má bínú mọ́ mi mo ń try láti sọ fún bò ó lórí àìṣe pé kì í ní sùn tó bá ti ní time ṣé ọkọ mi jókòó jókòó jókòó. ẹ ṣe mà àwọn dábì nǹkan wọn. àláfíà ni wọn lọ níṣẹ́. bíbọ́ lọ́ba rẹ̀ ti bìrì pé òun bọ̀ dáadé ti jáde ńsìn. kò ó pé kí n fi surprise yín náà ni. surprise mi tó bá bá mi lé ńkọ́. náà tí mo kẹ́ máa wálé ìgbẹ̀lẹ́ ńlẹ̀ ìyàwó bàbá ilé kọ́lẹ̀ <laughs> o ṣe ọkọ mi aya mi ọmọ olúwo ni. ìlú mi ọmọ ìkẹ́nẹ́ ni mà. ìkẹ́nẹ́ ìkẹ́nẹ́ wà òkè èmi náà láwọn ọ̀rẹ́ ń bẹ̀. Eh, kí lorúkọ dáàdì títí adéwálé lorúkọ dáàdì mi wọ́n ti ṣe aláìsí ah, wọn pẹ̀lú màmá mi. sọ́ọ̀rì o ọlọ́run àdúró tí wọn ṣe ti gbọ́ ayé tẹ̀sán ò jẹ́ òrùlé àjẹ sórí nílé ọmọ tó wọ̀ yìí wàá bí ọkùnrin àbíró wàá bí obìnrin àbíyè ah, ó dẹ̀ wá dùn mí ti pé dáàdì yín ò sí nílé o dáàdì yín gangan ló ti expect ní pọ́ǹfẹ́ rí ẹ. adéwálé báwo ni kíkẹ́ sí. ẹ̀wọ̀n ní gẹ́gbẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé máa jẹun àbí ká máa lọ torí mọ́mí kan ṣẹ̀ ni pé a fẹ́ débi kan tó bá di next week ẹ̀sán fún dáàdi pé tí bá ti kúrò níbi iṣẹ́ màá ti ní kóun náà kó máa bọ̀ lójú ọ̀nà màá gbé yíba weekend dọ̀dọ̀ next weekend yíba láti máa lò so. ẹyà mi ẹ ṣe wọ́n jìnnà sí mi o ṣe ọmọ ọlá ẹ kí n bá dáàbò tó bá délé o mi ẹ bá wa kí dáàdì tó máa bẹ̀rẹ̀. gbọ́dọ̀ ránṣẹ́ sí mi kí n mọ̀mọ̀ wá mọ̀ ni torí ìwọ náà o ti síwájú tẹ̀mí dẹ̀ ń fọ́lù ẹ̀ <laughs> that is the reason why tí mo ṣe wá jẹ. ọ̀tún ìlú <laughs> mo ṣe rí gbogbo ìbò yín yìí àní ẹ mọ́ ọ díẹ̀ díẹ̀ ǹjẹ́ ẹ rántí lọ́jọ́ tẹ́ wá bá mi tí mo ní ifá ní ọ̀tọ̀ wa sọ́run gbogbo èèyàn èyí ó wù tá a bá rìn ẹ gbàgbé. you said it ìfá sì ti tọ́ wa lọ́nà báyìí ẹ ẹ̀rọ ọmọ tẹ́ ń wù ọmọ yìí ni ó jọba ìlú yìí. Ah, you mean this boy. bẹ́ẹ̀ ni bàbá. <laughs> you are kidding <laughs> you are kidding eh, you see o kàn lè lọ mú kan wá nínú àwọn family background rẹ kó o ní kó wá jọba ẹ kì í ṣe royal family. ọ̀tún àlọ́mọ tí ó jọba ìlú yìí rèé. jẹ́ ti rántí adéwálé adéwálé àrẹ̀mọ. bẹ́ẹ̀ni. tó commit atrocity last time tó sá lọ. n bọ́ ọmọ rẹ̀ rí. ọmọ adéwálé lélẹ̀. ọmọ bẹ́ẹ̀ni. but adéwálé tá n sọ̀rọ̀ rẹ̀ yìí ẹgbẹ́ pọ̀ ti kú dànù báwo ló ṣe fẹ́ bímọ. mò ń bọ̀ náà ti fa lójú. èyí tó fi ń yé mi ni wípé adéwálé òkú ó bímọ. Ah, bẹ́ẹ̀ni. how are you. fine sir. are you true son of adéwálé. bẹ́ẹ̀ni sir. adéwálé the son of adéyẹmí. anyway Eh, kò tiẹ̀ lè yé wọ náà <coughs> kò lè yé wọ ẹ ti fálójú ká wá gbà bẹ́ẹ̀ náà ǹjẹ́ olórí àgbà ti gbọ́ sí àwọn situation yìí. Ah, kò tí ì gbọ́ o bóyá ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀lọ́ lè sọ fún un pé <laughs> ọmọ oyè ti wọ̀lú dé o. olórí àgbà ọgbọ fúnra mi má dọdọ ẹ ní alẹ́ ìpápá ni màdébẹ̀ ti máa sọ fún pé tọ má sọ ìrètí nù o sì ní hope kí wàá ní the next thing láti ṣe. ọ̀tún ọba ṣe rí gbogbo ètùtù tó yẹ kí adéwálé ṣe ń gbà náà lọ́hùn tí ò ṣe ọmọ ìyá wàá ṣe bọ́mọ ìbá sì ti ṣẹ́tá báyìí lọ́ba tán nire ìlú yìí tó lọ yóò padà kò bẹ́ẹ̀ lọ. just like that. ó parí èmi lè tún dúró fún. kò sí wàhálà fún wa nínú ìlú ìlú ọ̀tún mi ò gbọ́ mi ò dá mọ́. lórúkọ jésù lórúkọ jésù olúwa gbogbo ẹ̀kọ́ ìmọ̀ èyí tí jáyé mi ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde olórúkọ jésù ó yẹ máa jáde ọmọ jésù lónìí ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀ ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀ ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀ ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀ ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀ ó yẹ máa ṣọ́ọ̀lẹ̀. gbogbo ẹ̀kún èyí tí àwọn bàbá ìlànà mi ti ṣẹ̀ èyí tó wá ń jà mí tó ń jà mí tó ń mú mi ṣá tó ń gbé àìsàn ẹ̀dìgírẹ́sì bá mi lórúkọ jésù mo pa láṣẹ ó yẹ máa jáde ó yẹ máa jáde jẹ mi nínú àkọ́ra mi ó yá gbóná ó yẹ máa jáde tí bá yẹ ń jáde ó yẹ máa gbóná ó yẹ máa gbóná ó yẹ máa gbóná ó yẹ máa gbóná ó yẹ máa gbóná ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi o. àtúnṣe dídá yẹn kò gbà àtúnṣe dídá yẹn kò gbà àtúnṣe ó yẹ máa tún ayé mi ṣe ó yẹ tún ayé mi ṣe ó yẹ ṣàwọ ìṣèwọ̀ ẹ̀mọ́ ayé mi ó yẹ ṣèwọ̀ ẹ̀mọ́ ayé mi ó yẹ ṣèwọ̀ ẹ̀mọ́ ayé mi gbogbogbò àìsàn ó yẹ máa jáde máa jáde máa jáde ó yẹ wẹ̀mí mọ́lẹ̀ ni ó yẹ ìmọ̀ nígbà agbára rẹ ó yẹ máa fẹ̀yẹ Jésù wẹ̀ mí máa fẹ̀yẹ Jésù wẹ̀ mí máa fẹ̀yẹ Jésù wẹ̀ mí máa fẹ̀yẹ Jésù wẹ̀ mí máa fẹ̀yẹ Jésù wẹ̀ mí ó yẹ wẹ̀ mí mọ́. nínú àgọ́ ara mi ìyí tẹ̀ ń jọ mí lẹ́nu ìyí tẹ̀ ń wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ ìjẹ́ jésù wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ ìjẹ́ jésù wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ wẹ̀mí mọ́ ìjẹ́ jésù. ọ̀rẹ́ kí ló ṣe é lójú. máa ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà ìjẹta kẹ́nìyàn ṣé ibi tó jókòó sí exactly náà ni èmi àti dẹ́jọ́ àtijọ́ ṣeré the next thing tí mo máa notice ni pé ibi tí mo ti ní kó bá mi bomi wá mo kọ̀ ipò ṣubú sílẹ̀ ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹbọ̀ tí mi báyìí ti máa wo ẹnu ẹ̀ lásán bẹ́ẹ̀ sì ni yọ fún un àyà mi já kí lélẹ̀. ó pọ̀ fún ah! wárápá nìyẹn o. wárápá fàtó bọ́yẹ máa ń sọ nìyẹn àfi bí mi náà ṣe for the very first time in my life but ìgbà tí kinní yẹn wá ń ṣe wọ́n á rò pé ah àbí ọ̀rọ̀ tí pásítọ̀ wọn sọ ńgbà tí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ pé ṣé mo lè fẹ́ pẹ̀lú ṣòro ẹ̀. a jẹ́ pé wọ́n ti mọ̀ pé kinní yẹn ń ṣe nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn pásítọ̀ náà ló máa lọ sábà ṣó ti yẹ ẹ́ sìn so dàwọn àlèbáyé kún fàdúrà ṣó ti yẹ mọ̀ pé nípa afẹ́ olùgbàlà kì yóò sin nǹkan so wọn bá yín fàdúrà kan ka everything. báràpá òun ṣe nǹkan tó lè máa wòran. anyway sí nǹkan tá a fẹ́ ṣe sí àdúrà náà ni mo máa gbà ṣé o máa jẹun báyìí. kò sí wàhálà o lè bá mi gẹ́ẹ̀tì kan kí n jẹ torí ebi gan ti ń parí mi wá. ìyá yìí ló máa bá aṣọ oúnjẹ wá so that nǹkan tó bá fẹ́ kò sọ bí a kì í pè. ṣé pé wà ní látàwọn àbí. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbá ẹ má ṣe yọnu mo ti wá òkè but wọ́pọ̀ lè bá gẹ́ẹ̀tì omi kí n mu ṣá. o tún jẹun mọ́. wọ́n lè bá gẹ́ẹ̀tì náà rẹ̀ kí mo fẹ́ yọ lẹ́nu mi fẹ́ disturb ọ̀rẹ́ jẹ́ yẹ wèrè kí wọ́n á lọ fẹ́ ní wàrà kan wà lọ gbóúnjẹ fún mi yóò dáa fún yín. you see ọ eh, oh, sọ fún orí mi. Ah, èmi náà ń wò bẹ́ẹ̀ <laughs> olóyè sí òsì tẹ fòrò rè ah! tí fáwọn yìí sí èyí tó bá lè mú mi kí n máa rìn by this time of the day ó yẹ kó mọ̀ pé nǹkan ń bẹ ewúrẹ́ a máa gé a ní nǹkan ń bẹ something is happening you see àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní àgbàlagbà tí ó ń sáré nínú ẹ̀ kan tí kò bá pọ̀ sí nǹkan kan something láti máa pursue ẹ̀. bẹ́ẹ̀ni. tifọ́lọ́jù nǹkan bẹ mo ti délé elder brother ẹ mi ò bá yẹn nílé wọ́n ní ó ti ṣàwo lọ sí ìlú òkun ọwọ́ rẹ̀ fà ah, kọ̀mọ̀ lọ lú ọba ọ lọ sí ìlú òdì kejì ọ lọ lè bá wọn ṣàwo ń bẹ̀ mọ̀ ni. anyway ẹ àti ìlú òkun àti ìlú ọ̀sà àti òdì kejì ọ̀dì ṣe ìdẹ́mi kan wàá báyìí fún ni pé elder brother ẹni alátìlẹ́yìn ti tèmi tẹ́mi ń wò báyìí tí mò ń wò tí mò ń wò tí mo fi ṣe everything but now mi ò rí mọ́ ìlú dẹ̀ ti ń dàrú ju bí mo ṣe lérò lọ mi ò wá lẹ́ni bọ́ọ̀dì tó fẹ́ help mi mọ́ reason yẹn tí mo ṣe wá báyìí torí àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní bí àbárí àdán a máa fi òbẹ̀ ṣe sacrifice ló jẹ́ kí wọ́n bá yọ. èmi náà sì ti ń wò bẹ́ẹ̀ pé ìlú yóò gbọdọ̀ bàjẹ́ lásìkò tiwa yìí àmọ́ bí gbogbo rẹ̀ bí ẹ̀dá ṣe rí ifá náà làá bì ifá náà lọ́wọ́ àtọwà sọnù bàbá olóyè ọ̀tún ẹ lọ fọkàn ara yín balẹ̀ ẹ bó bá wá di nírú èyí ọ̀la gbogbo bí ọba ṣe jẹ́ wọ́n máa jẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ ẹ tí fá lójú eh, eh, mọ́jì ó di ìwòye ọ̀la ìwòye ọ̀la yẹn máa pẹ́ jù nítọ̀dọ̀ tèmi jẹ́ kó jẹ́ ẹni ìdẹ̀mọ́rin àárọ̀ kùtùkùtù ní ọ̀la ìwé wa bẹ̀ ni gbogbo tí ọ̀la kù bá ti sọ nígbà tó bá consult ẹ̀ tó bá jẹ́ ti owó níná èmi á ná gbogbo owó tó wà nídìí ẹ. olóyè ọ̀tún àní ẹ̀fọ́ kan ara yín balẹ̀. sure no problem <laughs> ẹ mo rí ẹ náà mo rí ẹ náà o tí ojú bá ti yẹjú kí dá lọ́ọ̀kì mo rí ẹ náà yeah thank you very much thank you very much. láyọ̀ lẹ́gbẹ̀lẹ́ ah olùdúrà ìlú wa yìí ni ọ dọwọ́ yìí o ẹ má jẹ́ bàjẹ́ o torí wọn ní kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ láyé ọ̀rọ̀ bíi ilé ìlà lásìkò tèmi nílùú yìí kò ní bàjẹ́ ìlú ìyá àwa nǹkan ṣe sí i. Ele nuko dey boost ma. 120. Um, happy hour encore eléyìí. bẹ́ẹ̀ ni wa. three fifty. máa gbówó yẹn máa wà ókè. eléyìí. bẹ́ẹ̀ ni wa. nine hundred. ọ̀rìn pọ̀ má jẹun máa gbówó yẹn. ẹ kún mi ní lucozade boost. lucozade boost. bá ń rí bọ́ọ̀sì o. ẹ̀wọ̀n ní àlàpẹ̀ ọwọ́ mi rè. jẹ́ kí n wọ́n dúró sùúrù pàṣẹ mi kọ́ yé ọ̀rẹ́ ọmọ yìí ọ̀rẹ́ ọmọ yìí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi o ọlọ́pàá ẹ̀ máa bá bàbá ọlọ́pàá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ pàṣẹ mi lọ́dún ọwọ́ rẹ̀ rẹ̀ náà ti dà lọ́wọ́ rà lọ́mú pọ́ọ̀sì ẹ̀ pọ́ọ̀sì pọ́ọ̀sì máa mú lọ ẹ bá máa mú lọ pọ́ọ̀sì mi kọ́ tó mú rè pọ́ọ̀sì tó mú rè ẹ̀yin lẹ́ni bọ́ọ̀sì ẹ̀ ṣọ́ọ̀kọ́ jì ní. àmì náà pẹ̀lú àwọn ará àdúgbò lè kú sí àdúgbò lè kú sí. omi ló dé kí la ṣe fún wa gbogbo rògbòdìyàn tí sì ń ṣẹlẹ̀ nínú ìlú wa ni lọ́wọ́ ẹ ọmọ lè fìgbà kankan pé kọ́ọ̀tì yẹn yọjú sí wa kò dáa bẹ́ẹ̀ o kò báyìí ẹ̀gbọ́n mi ò sí nílé ọ̀rìn ìrìn àjò lọ sí ìlú òdì kejì lọ́hùn ọlọ́ọ̀lẹ̀ bá wọn ṣàwọ́ ń bẹ̀ èmi nìkan mo sì wà nílé ìdí rẹ̀ rèé tẹ́mi náà fi múra kọ̀kọ̀kọ̀ lónìí o n ó dọ́dọ̀ rẹ̀ irú ẹ̀ṣẹ̀ tá a bá tiẹ̀ wá ṣe ọ́ gan-an tó fi jìnnà sí wa kí n wá gbọ́ lẹ́nu rẹ̀ lónìí. bàbá yìí ké. ifá wò rí àti wá kọ́ ni kókó bí òun ṣe wí pé gbogbo rògbòdò tó ń ṣe nínú mo ti mo ti máa sọ pé mo ti délé gbẹ̀yìn sìn èyí ló kọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fifteen days tí mo ti délé gbẹ̀yìn. èmi ló wá dé o. ó tẹ̀sí fẹ́ díjà gan láàrin màtìyàwó yín gan bẹ́ẹ̀ ni pé wáyà pé kìnnì ṣùgbọ́n ó ti mọ irú iṣẹ́ tí mò ń ṣe kò yẹ kó lè jẹ́ lójúmọ́ àmọ́ mo ṣèlérí fún yín láìpẹ́ láì jìnnà máa wálé. Ah, o ṣeun. a máa lè máa múnú máa bá yín ṣe kódà mo lè fara mọ́ fún jọ́ méjì ọjọ́ mẹ́ta. Ah. màá lè padà sí èkó. elédùn àwọn fún ọ ṣe. àṣẹ o. ọlọ́run ó tì ọ́. àṣẹ o. àwọn onílẹ̀ wọn ó tì ọ́. àṣẹ o. inú wa ó dùn bàbá gbúrò rẹ̀ lẹ́ẹ̀kan lé. àwa ẹ jẹ́ má bínú. Ah. hello sir. yes sir. Yes, sir. All right, sir. All right, sir. Right away, sir. Thank you, sir. ṣé ò sí. àwọn tó mo ṣe sọ fún yín sí ni ìyá tí ń rí yẹn ìpè tí mo gbà yín sí Àbújá rẹ o eh, ìkọ́ta ṣe ń sọ àti ìsọ̀tàn èmi tún ṣẹlẹ̀ tí ọ̀sá sí ọ̀nà mọ́tò. mo ṣe pèpè tí wọ́n tàbí jatọ́ ń sìn ni wọ́n ní gbogbo àwọn ọ̀daràn tó wà nínú sẹ́ẹ̀ pé ká tàjọ sí court so kàn dájọ́ fún wọn dẹ́nu gbogbo tó bá bọ̀ láti bẹ̀ so ajé tí wọ́n nìyẹn so mo tó wáyé kó ṣe fún mi sìn ni mo fẹ́ kó kẹ́ lọ tàjọ sí court dẹ́nu kó tó kàn lọ sí court ṣá mo fẹ́ rí wọn yín báyìí. right now sir. nísinsìnyí yes sir. ṣé lára àwọn ọmọ iṣẹ́ rẹ náà rí. bẹ́ẹ̀tù ẹ máa rọ̀ no rush láti ẹ̀ka kí ojú àbí ibi bá rí move come on move judge move stay there stay there stay there. Eh. kí ló ṣẹlẹ̀ àwọn tí wọ́n wà nù sẹ́ẹ̀lì nìyẹn sà. àwọn ọmọ tó wà bẹ̀rẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni sà. Um, kò sí wàhálà ẹ lọ arrange pẹ̀lú wọn so bọ́jú máa kọ́ lọ sí court láàárọ̀ ọ̀la so kí lè wọ́n ṣe. gàmẹ̀ ṣe ibi mo ti bọ̀ mo dẹ̀ lọ ní ìtọ́jú ẹ̀kọ́ mi mọ́ ga ṣe kọ́kọ́ ga mi iṣẹ́ mi iṣẹ́ ọkọ̀ wà náà ga wọ́n kọ́. ẹ̀wọ̀n kò lọ rí mi làmú wa bọ́sítọ̀n bọ́ọ̀lù àti ibi iṣẹ́ pàpọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ lọ́gbẹ̀ẹ́ ẹ ìwọ bá sọ pé mi yàrá ẹ̀ lọ ti wá mú ẹ. please officer dápà sunu sẹ́ẹ̀ ẹwà ẹ kì í pọ̀ mọ́ ẹ kì í pọ̀ mọ́ ẹ kì í pọ̀ mọ́ ẹ jẹ́ kí n wá. báyìí jẹ́rìí òǹtàn jẹ́rìí òǹtàn. sọ́yìn kí ni àwọn eléyìí tó ṣe báyìí. bí mo àwọn ìmọ̀ àkàtàmọ́ àwọn ọmọ báyìí wọ́n máa ń nárí kọ́pọ̀ àwọn tó ń jù ẹ̀. ìyẹn láwọn eléyìí. wọ́n ṣe wọ́n ń wà wá láàrin méjì. lórí gbọ̀ngàn ó lè níjà. <laughs> ilé bí mo ṣe ń bọ̀ ní sinna sọ fún mi pé ọjà ló jí pọ̀ sí so madam yẹn náà ń bọ̀ láti wá rìpọ̀tì. ń gbọ́ ọ̀nà jí pọ̀ sí pọ́ọ̀sì sà. wọ́n ní ojí pọ́ọ̀sì àbò ojí pọ́ọ̀sì. bẹ́ẹ̀ mo jí sà. ojí pọ́ọ̀sì. ìfáwùmí dápò ọ̀rẹ́ wa ọmọkùnrin tẹ́ ẹ mú wáyé ọ ti wà láhàn ọmọ yín ti pẹ́ ni àbí ẹsẹ̀ ń mu bọ̀ báyìí báyìí. bí mo ṣe ń mu bọ̀ sí i wọn àti màkà ọlọ́jọ́ ń dàgbò jí bọ̀ sí wọn ẹ̀ mẹ́rin ń bọ̀ ló ń ṣe ìwọ́pọ̀ fún mi nínú àwọn ọmọ tó ń bọ̀ ọmọ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ fún ẹ lára rẹ̀ nígbà ìlú wa ló àìrí ọmọ tó ń wò yìí ọmọ tó ń wò yìí orí oyè ni orí adé ni orí adé ni ọmọ tá a ti wá lọ́jọ́ tó ti pẹ́ mi ṣé ẹ mọ̀ orí tẹ́lẹ̀ ni wọ́n ní ọjà lẹ̀ ẹni orí adé ni. àwọn ọmọ ọba ni àwọn méjì ni bàbá wọn bí bàbá wọn ti yorùbá pọ̀nmọ́lé bẹ́ẹ̀ ni mò ń sọ fún tọ́lọ́dù bisikíìtì òun nìṣòro òwú wa bá a bá sì ti lè mú ọmọ ìdẹ́lu wa báyìí ni gbogbo nǹkan bá tán ni ò bá sábúrú mọ́ ni ò sí wàhálà mọ́. ọmọ yìí ń sìn ẹ̀rí ni wọ́n mú wá sí nínú ọ̀dà ah, kí wọ́n ṣọ̀dá orí adé rí i. ìrẹ̀pẹ̀ rí i bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ mo ti máa tí mo lágbára dé ní pé màá ní ọrùn mi dé ilé ọ̀hún díẹ̀. lọ́dà sí ọmọ náà àmọ́ bàá kí mi ò fẹ́ jẹ bàbá mi lóhùn ni o. pé èyí kò fẹ́ gba bàbá mi ṣọlá ìtòótọ́. bẹ́ẹ̀ni. àmọ́ ìwọlẹ̀ jẹ́ fún mi. kódà inú bàbá wa gan ó dùn sí bọ́mọ yìí bá lè padà délùú wa lọ́hùn. ọ̀fíìsà please wà á tẹ̀lé baba eke lọ ń sìn. o ṣe mo dúpẹ́. pẹ̀lú ọmọ yìí lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ hmm. àmọ́ kó tó lọ ṣá kí wọ́n bá mi lọ fèsì baba eke máa ràn sí yín sìn so a fún yín ní kọ́kọ́. o ṣe wo. kò sí kò ń rìn báyìí eh. ìgbà wọn ni kò sí kò wá bẹ̀rẹ̀ rìn báyìí. ìwọ náà bá mi mú pọ̀ sípò òde láyọ̀ àbúrò mi rí rí rí báyìí orí bàbá mi lọ́rùn má sùn o àjú méjì náà o ọlọ́run ṣàánú o ṣàánú o ah, kò sípò. Ah, sista akẹ́kọ̀ọ́ ṣé kò sí ah, sista Rose wọ́n bá ọ sí náà ni àbúrò mi pọ̀ sípò ni mò ń retí kò tí ì wọlé kò dé rí rìn báyìí ẹ̀yin náà gbọ́kàn tẹ sọ́nsìn ẹni kò kí irú òun bẹ́ẹ̀ dájúdájú ó máa dé bá wà láago mélòó ẹ̀ ẹ̀rù kọ́tàgùn sọ ni ẹ ti sùn ẹ tají lẹ fi rí mi ń ta ìhà. Ah. ẹ má kókó sókè fọkàn yín balẹ̀ tó bá ti dàárọ̀ látà bá ti rí a sọ fún alàgbà wọn bá wà àkànṣe sí i èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí i nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan ṣe ti gbọ́. ọkọ̀ yín balẹ̀ ó ṣe ọmọ tó kò sí nǹkan tó máa ṣe nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan tó gbọ́ close. àgbáyọ túbọ̀ dalẹ̀ ẹ ní wàá gbọ́dọ̀ ọlọ́dọ̀ lọ ẹ dàgbẹ́ ẹ dògbò ẹ olóye. ẹ wò mí mo fẹ́ kẹ́ ẹ fojú ayọ̀ kẹ́ ẹ fi wo ọmọ yìí dáadáa nínú ìlú wa yìí pàápàá jùlọ nínú ìjókòó wa ìta lọ́jọ́. Mm, eh, eh, no no no no no no ẹ wo ẹ olórí ẹ ní láti máa ṣáàṣì kiri <laughs> ẹ tó ń ṣáàṣì ni <laughs> ẹ wo ojú ọmọ yẹn dáadáa ẹ ẹ rí pé ó rìsẹ́ńbù bọ́ọ̀ì àgàtú tí ẹni kó wá tó fẹ́ bá mi ṣiṣẹ́ oko <laughs> ọmọ ẹ̀ nìyẹn ẹ̀yẹ ọmọ ẹ̀ ní ọmọ àgàtú ni I know him. àgàtú àbí kílẹ̀ pé àgàtúkọ rẹ̀ ọmọ Oòduà pọ́nbélé ni ọmọ Oòduà tọkàntọkàn ọmọ Oòduà tọkàntara kódà ọmọ bíbí inú ìlú wa yìí ni olórí ẹ wò ó àgùntàn ọba wa tó ti sọnù látọjọ́ tó ti pẹ́ òun làwọn rúnmọlẹ̀ fà padà lé a lọ́wọ́ ká dúpẹ́ lọ́wọ́ àgbàmùjẹ́ ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn rúnmọlẹ̀ gbogbo káwa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọba wa àná tẹ́lẹ̀dàá rẹ̀ ò sùn lọ́rùn òun ló jẹ́ kárí àwọn àgùntàn tó sọnù yìí. ẹ wò mí àrẹ̀mọ wa àrẹ̀mọ ọba àná tọ̀lọ̀ tá a wá tá a rí ọmọ bíbí inú rẹ̀ rèé òun làwọn ọrùn mọ̀lẹ́ dá padà fún wa ó ní mo ní mo wá àfin kí n wá fi lé e lọ́wọ́. mi ò bá sí ọ̀rọ̀ yẹn gbé síra wọn. Ah, tí kì bá ṣe bẹ́yìn ṣiṣẹ́ oko mọ́ ifá <laughs> lẹ́yìn fi ó dáadáa nírú àwa yìí. ẹ eh, yèsè eh, fákẹ́mi. ẹ mọ̀ mọ̀ ń jáyé. tí a bá ní ká sọ realistic àbí kò yẹ ká kówà kówà kówà reality èmi àti ẹ tá a bá ní ká gbé ìyẹ̀wò síra wọn <laughs> màá gba díẹ̀ ní ọwọ́ ẹ ó kàn jẹ́ pé èyí mú fámì mọ́ ifá àti yín lọ jẹ́ kó hó dáadáa mi yèsè mi ò rò pé ọjọ́ orí ẹ tí ì tó kí owó máa fi gbá ọ̀kan bọ̀ kan nínú fáwa <laughs> you better say the truth <laughs> kó o jẹ́ ká mọ̀ tọ́ ẹ sì tọ́ fáwa. tọmọ yẹn bá ní the help níwájú ìyá ìdí <laughs> àti chance ó gbọ́. ọ̀dà ìwọ mi orí bẹ́ẹ̀ olóyè ojú táwa lè kọ́lẹ̀ yìí ni àwọn àgbàlagbà ṣìbọ̀ wọ́n ní káàró ò ní gòkè kójú rẹ̀ ọmọ tó lé tó kó o bí gúnugún bá ṣe bà lóru lé ojú rẹ̀ ọ̀kàyé ni àwọn tó láyé àwọn onílẹ̀ àgbàmọ̀dé lọ fọmọ ilé mi lọ́wọ́ yeye ọba wa ti ta jù lọ <coughs> ó ní mo ní wọn mú kí n sì falẹ̀ lọ́wọ́ báyìí. jókòó dáadáa kí yèyé rí ọ mẹwo ah, ìyá bàbá rẹ rèé. lẹ́wọ̀ ọmọ kí ló kọ rẹ. bọ̀sípò ni bàbá. bọ̀sípò. adébọ̀sípò. kí wo ló kọ bàbá rẹ. adéwálé ni bàbá. Eh? adé. Ah, <laughs> ẹ náà rí. adéwálé bàbá rẹ. ẹ náà ọ̀tún. ẹ jẹ́ ká máa bà bọ̀ ẹ máa bọ̀rọ̀ ẹ bọ̀. fákẹ́mi mo máa dúpẹ́ o. èyí. mo dúpẹ́ lóòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ olódùn. Hmm. adúgbò lọ́wọ́ agbàmọ̀dé agbàmọ̀dé ni <laughs> ah! ọ. Fákẹ́mi. olórí bó wàá lọ́rọ̀ ètùtù tó hmm. o mọ̀ pọ́rọ̀ ètùtù yìí ní nǹkan o bó láti ṣe. ètùtù ẹ jọ ẹ jọ màmá kí ni nǹkan ètùtù wọn. Ah, ẹ ìwọ mi ẹ ẹ kàwọ àmọ́ bó ṣe béèrè yìí náà wọn ṣàlàyé fún ọ ó rí ètùtù yìí tó le náà ẹ kojú pé ọkàn bọ́ sí wòwò ọ wà á máa ṣe gbogbo tó yẹ kó o ṣe báyìí tó yẹ kó o ṣe báyìí tó yẹ kó o ṣe báyìí kò jù bẹ́ẹ̀ lọ. rántí rántí rántí rántí. kí ló rántí. nígbà tí mo wà ń gbòòrò tí bá sùn mo máa ń lálàá. ìmọ̀ ah. àríra mi wòwò màá máa kún ìkúrú fún ìkúrú fún ẹ̀kọ́ ṣáà máa máa ní kí n máa kí òun tí mo ah. bá kì í nǹkan tí wàá ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ yẹn ò ní dáa rárá. <laughs> ojú ọ̀rọ̀ ń bọ̀ bóò ni òrìṣà ṣe ní kó o máa kí o mọ́ ọba rántí. a ní kí n máa wí pé ayé ro ọ̀pàpà farajilẹ̀ a ní òun lòún jà ju ikú níwájú Elédùmarè <laughs> òun ní àgbàmùjé ẹbọra àgbàmùjé ọ̀fímọ́ làkàlàkà ó ní òun kọ́lé ságbèrè méjì ayé òun ọ̀rọ̀. olóyè sọtú lójú ọ̀rọ̀. ọtún lákàyè ẹ ṣe wù lọ́wọ́ náà lọ ọ̀prince ọ̀prince ọ̀prince ọ̀prince ìwọ̀dà àwọn prince. you two come here. uh, <laughs> I can see pé you are a great bastard. Yeah, oh my, ńlá ni ẹ. Yes. Ìwọ kọjá ní ibi báyìí, kò sí kó prostrate kó ṣe good day my daddy. Ah, ẹ má bínú bá mi, ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ ni ó kó sí mi lẹ́mìí, ẹ má bínú ẹ dákun bá mi. Ẹ káàárọ̀ sà, ẹ ra sà. Ẹ̀yin ní tiyín. Ah, ẹ mà lórí rò. Ẹ nílà káyè bíi tí n kò kéré mọ́. Ẹ̀yin ṣe rálì káàkiri ìlú. No ṣé ojú ò fún yín ni ẹ̀yin ò ń ronú rárá ni ẹ̀yin má gbogbo ìlú ti tú tán èèyàn mélòó ló kù nílùú tí ẹ tún lọ ń disturb wọn bá àwọn tó kù tá ń bẹ lọ́nkọ́ bá retain wọn anyway. mi ò ní mọ̀ọ́sì láti bá yín sọ kí olúkúlùkù yín padà sí ilé ẹ lọ jẹun kẹ wẹ kẹ sùn kẹ relax ṣe gbọ́ ọ̀nà you can go mo ní kẹ́ ẹ máa lọ go fools and you mo rí i pé ọmọ àlè ni ẹ alẹ́ tí lápá ni ẹ ò dẹ̀ lọ́rọ̀ ọgbọ́ ìwọ olọ́mọ àwọn ṣe rálì kiri ọmọ àlè gidi díẹ̀ gbọ́n náà ọmọ ìlẹ́fẹ́ bá jà. bá mi àwọn olóyè ni. àwọn olóyè. ẹ bẹ́ẹ̀ ni nígbà tó ń kọ̀ tán sọ pé àwọn ò ṣe ojúṣe àwọn nílùú àwọn ọ̀dọ́ sì ṣe tán láti ṣẹ̀rọ láti ṣojúṣe tiwa báwọn olóyè bá kọ̀ tán láwọn ò ṣe tiwọn àwọn ọ̀dọ́ sì ṣe tiwa bẹ́ẹ̀ ni bá mi. àwọn olóyè ni wọ́n fẹ́ bá jà <coughs> imagine no àwọn yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti pòwe wọ́n ní bí àbáyọ àdáká fi ṣá ọmọ ìyá ẹni ọba kan ò ní rí ni rán ó bẹ́tà kókó paniná fáwọn èèyàn ẹ so that ẹ lè ní opportunity láti lọ pa àwọn olóyè tó kù Súnkànmí kill me I say you should kill me. ẹ ẹ ẹ wo bá mi wo èmi ò ní kú kankan tí fi pa yín bẹ́ẹ̀ mi àtàwọn èèyàn mi tá a ṣe fi sí un bẹ́ẹ̀ ni ó ṣe wà bẹ́ẹ̀ ni ó ṣe máa wà. bastard ni ẹ ọmọ àlè lélẹ no ẹ̀yin ò rí pé ọmọ àlè ni eléyìí ọmọ àlè gidi ni náà ẹ máa pa mí ẹ máa pa olóyè ẹ máa kí lọ ṣe fún yín ṣé ló dáhùn wọ I will let you know wípé mi ni mo yẹ ni mo dín sọ yẹn no máa dín sọ yẹn I will let you know pé èmi mo bọ́ ṣe bínú wọ ilé yẹn máa dín sọ yẹn mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ bastard ọmọ yìí. Àjàjì irúṣẹ́ mi kalẹ̀ omi kalẹ̀ omi kalẹ̀ sọ́wọ́n àmọ́ tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bu ni tó bá ṣẹlẹ̀ yín mi. ọ̀làsúkọ̀ mi hmm? mi ì sí anímí kanlẹ̀ nínú àwọn ọ̀dọ́ mi táwọn fẹ́ òun ní wọn káàkiri àwa mẹ́rin ló kù e, èmi ìwọ àṣàmọ̀ àmọ̀ tóbi mẹ́fà ọ̀rọ̀ àmọ̀ tóbi mẹ́fà. àdìyẹ ìyẹ̀dógún àtẹ̀gbẹ́ mo pàdé wọn mo parọ́ wà parọ́ wà fún wọn wọn ò gbọ́ nǹkan tí mo sọ o. àdìyẹ tó jẹ́ sí pé ní ọ̀dọ̀ ọ̀dọ̀ mi ní àyè ló ti kú òní sí àjọsọ̀rọ̀ kò tí ì pé bíi wákàtí kan sí àyè. ọlásùnkàn mi èmi bó ṣe ń rò pé kójú mọ́rìbí gbogbo ara lògùn ẹ̀ àti wípé ikú tó ń pa ojúbẹ̀ ni òwe ńlá ní pa fún mi o. àjàdí ní tó ń fi yé mi ni pé wọn náà fẹ́ kó nínú ìlú kan. ìtò ewu gan-an ni. àjàdí ìjì orí náà gbóòní gbóòní àti onílé bẹ́ẹ̀. ìṣoṣo àwọn fẹ́ kó kèmí nìkan ní ìlú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tó tó tó sì mọ̀ pé ìwọ nìkan lẹ́yìn náà ni mo fojú jọ nílùú nínú ọ̀dọ́. ó di orí bá ẹ̀yìn wá gbọ́ ntí ò yí ọ ìjì ò yí ọ ọ sáré pé kò dé ní ẹ̀yìn nísìn èmi nìkan lọ́ bá mi ọ̀ bá bàbá mi lé ibi ìlú ò ti dáa tí ó ṣe tòrò náà ni bàbá mi wá wa lọ. má fi rọ́tàn mi jẹ́. àjàdí hmm? àjàdí hmm? n tí ò yé yín ló pọ̀ ju tó yé yín lọ ọmọ pé mi gangan fún alára mi èmi gan èsè irú èèyàn bẹ́ẹ̀ àbí òye ọba ò wá gbọ́ ọ̀rọ̀ bàbá mi àtàwọn olóyè wọn yòókù. wọ́n ti wá ojútùú sọ ojútùú sọ̀rọ̀ yìí wọ́n sì ti wá àtúnṣe sí ọ̀dà fún mi ní ọjọ́ méje nígbà tí ọ̀rọ̀ wo ìdọ́jọ́ méje tọ́ọ̀rọ̀ wá rí yí padà ńgbà náà ní tọ́ bá wà wù ọ́ ní kò sí ajẹ́ wípé gbogbo àwọn èèyàn wa hmm. tí wọ́n ti lo ọ̀nà òdì kejì hmm. tí wọ́n dẹ̀ ti rí pé elédùn àti bàbá túlù wá sí wọ́n fi awọ àti ìdùnnú padà wá sínú ìlú. àwọn pàtí lu wa bá wọ́n bí ọjà ó di báyìí nìkan kò ní ránṣẹ́ sí ẹ̀. eré tètè báyìí ni wọ́n ṣàdénù ìlú wa ya wọlé abùnkan mú kábùnkan jẹ sára àdúgbò lọ́wọ́ elédùn àwọn. ó kàn jẹ́ wípé ọjà ayẹ kò lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti wípé mò ń dúró dàwọn oníbàárà mi tọ́nà àwọn ń bọ̀ kọ́ wá tẹ̀ kó gbogbo eléyìí ah, ṣe mọ̀ pé mò ń gbáradì ṣá mi bá tagi yìí tán báyìí owó yẹ òun lálọ́ fi ṣe òun lálọ́ fi ṣe tìwúyè ọba. èmi náà ń palẹ̀ mọ́. oyè àwa máa bọ̀ ó di dọ́nà màá jó màá mú màá. kẹ́ńbẹ́ kẹ́ńbẹ̀. ẹ lẹ́yìn yára ń èmi là ń ṣe níyì. Ah àwa máa ń papọ̀rọ̀ sọ́ńbí ni tọ̀rọ̀ ọlọ́ba wa bàjẹ́ iná. ọ̀rọ̀ ọlọ́ba. bẹ́ẹ̀ ṣe dáwọ̀ ń lu yìí àwa bọ́ bá ń ṣiṣẹ́ àbọ̀ bá ń jìyà kò sóhun tó dé sọ́ba tí ò dé sẹ́rẹ́ àwa yìí kò sóhun tó dé sí lórí orí àwa la fi ń kó. kí ló wí tí mo gbọ́ àwọn. aláwa bọ́ bá ń jìyà bọ́ bá ń jìyà ni. gbogbo àṣírí rẹ la mọ̀ sọ̀rọ̀ pa àgbọ̀ ni. bí kíni. nígbà tí ìlú ń dàrú ṣebí ìwọ lówó fẹsẹ̀ fẹ́. ẹ ẹ èmi sá lọ. ẹ ẹ èmi ṣe ló sá lọ. èmi sá lọ èwo ni wọn wò sí. orí ẹ̀ tó pa iná ni mò ń wò. tọ́mà ni ọ̀rẹ́ mi orí rẹ̀ máa pa. orí mi yìí bẹ́ẹ̀ ṣe ni bórí mi ṣe kéré tóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí kábíyèsí kéré ṣé tó bá gbé adé tó wà lórí kábíyèsí tó bá gbélé e lórí ṣé ẹ̀ rí pé gbé adé tí wọ́n dúró. torí tí ó da adé sí rẹ̀. orí mi. bẹ́ẹ̀ dúró ná ṣé ìwọ tẹ wàá rò kan re ọba ó tún máa ṣerú ọmọ ayé rẹ òun mi o. Ah, kò yé wọ ni ó dàbí pé kò yí ọ tó tó bá yí ẹni ọmọ pé ńgbà tí bàbá ṣe tiẹ̀ tí bàbá ti lọ tó bá tún ku ọmọ ńgbà tọmọ bá tún wá kúrò ńbẹ̀ bóyá èmi náà gbé síbẹ̀. ṣé níwọ̀ yìí. ìwọ yìí náà ìwọ yìí náà ló dàdé. ẹjọ́ ìṣẹ́jú ọdún. ẹjọ́ ìṣẹ́jú ọdún. ọ̀rẹ́ mo ṣí lọ. ọ̀rẹ́ jọ má jẹ́ kó pàkúta sọ̀rọ̀ wa. kò kú mọ́ ṣègìrì ojú ọjọ́ tí mò ń wò yìí ọ̀dà bíi epo jò fẹ́ rọ̀ o. ṣeré ni mo wá ń ṣe ni. ọ̀dà àmọ́ ń wò yìí àjàdíjàdí àjàdí ìkan tèmi nìkan ṣoṣo ẹ wá kúmọ̀rì tí lọ sí kankan. bàbá olórí ọ̀dọ́. ẹ kò rí ló ké sí. ọjọ́ ẹ̀kọ́ wọlọ́wọ́ lọ́bọ̀ mi. olórí ọ̀dọ́. ẹ rà sá o. ìwọ ló tún togi ni. ó tó kí n togi èmi ni mi ní yọ̀ sí ká dúpẹ́ lọ́wọ́ ọlẹ́dàá tọ́bọ̀ wa tó lu ìtò ṣé kò tó torí ni.

ẹ̀rí pásìkò ọba tiwa yìí àsìkò rẹ̀ yóò tùbà yóò tùṣẹ àsìkò ọba gidi ni. <laughs> bàbá mo ní ìbéèrè kan fún yín o ìjọ wo gan-an ló máa fọba jẹ náà. ṣé lórí ọ̀rọ̀ gbà tá jọba kò pẹ́ mọ́ gẹ́rẹ́ tọ́ba bá ti pọ̀ pé bí ká fi sórí àlééfà ló kù ká sì ṣèwúyè kódà ẹkùn yóò gbọ́ yóò sọ fún toko toko kó gbọ́ gan yóò rò fún obìnrin. <laughs> ẹ wo èmi là ní yọ̀ sí èmi là ò ní yọ̀ sí. àti lórí bẹ́ẹ̀ náà lórí èmi là ò ní yọ̀ ọ̀dà náà mo ń kọjá lọ ni mo wá ní pé kí n fẹsẹ̀ kan dọ́dọ̀ rẹ náà torí a gbọ́dọ̀ kọjá wájú ìtọ́ba kéèyàn mọ́ kọ́ba ọ̀wárí ìpàdé kan wà lọ́la fún gbogbo olórí ọ̀dọ́ pátápátá ẹ jẹ́ ká pàdé gẹ́gẹ́ bí nǹkan tí wọn náà ní ó ṣe lásìkò tí àbá fẹ́ wuyì ọba àbó gbàgbé ni ìjẹ́ gbàgbé baba. baba hmm. nípàdé eléyìí sọgbẹ́mi náà ṣèlérí pé màá gbé ẹ̀bùn kàǹkà fún gbogbo àwọn ọ̀dọ́ káríkárí èmi lẹ́kọ̀ọ́ rí baba. ọgbàgbé ní ìjẹ́ gbàgbé. olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ẹsẹ̀ wo. Olúṣẹ́gun ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ rẹ olùṣègùn ní ẹni mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. ẹ dẹ́ka kan mo sínú ẹ̀dùn ẹ dorúkọ Jésù tó nígbà mẹ́ta ẹ̀mí mímọ́ nígbà kan o agbára ìdíje rẹ̀ dà nípa àṣẹ rẹ̀ olúwa sọ̀kẹ́ sáré wẹ̀ sọ́ bí àdúrà bá wà jésù olúwa jésù olúwa jésù bàbá wà sẹ́wọ̀n wà agbára ìdíje rẹ̀ olúwa inú ẹ̀ sọ̀kalẹ̀ wá àti ẹ̀fẹ̀. Jésù olúwa àti olùgbàlà wa. Jésù olúwa wa. Ẹgbẹ́ ọ̀rọ̀ lọ́rùn bíbélì pé kẹ́nikẹ́ni má ṣe yọmi rẹ̀ nù mọ́. Nítorí tí mo ru àpá Jésù káàkiri. Oh, ìránṣẹ́ yìí ti sáàdì Ọlọ́run. Ó ń lọ ní ọ̀nà. Ó ti wo ilé Ọlọ́run. Ó wù pé ìgbà ìgbà ìgbà lòun wà ibẹ̀ ni ìwòsàn ó sì wọlé wá ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa gbogbo tó gbàdọ̀ sẹ́ wọnú ilé ìjọsìn jésù àfẹ́kọ́gun náà kò gbẹ́rì mọ́ nípa àṣẹ rẹ ní orúkọ jésù olúwa bí ogun náà wọ àdúrà. orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mọ̀ gbàgbọ́ ogun yẹn bá ṣẹlẹ̀ wọlé sẹ́wọ̀lẹ̀ sẹ́wọ̀lẹ̀ sẹ́wọ̀lẹ̀ orúkọ jésù àmì àmì àmì orúkọ jésù pàrọ̀ ogun nígbà mẹ́ta ẹ̀ takú sínú àdúrà ọlọ́run o ìránṣẹ́ ti sáà di ọ́ gbogbo ogun inú ayé rẹ̀ lórúkọ jésù olúwa bìwú ìwọ nípa àṣẹ rẹ olú ẹbíwẹ sọdá dúró bẹ́ẹ̀ orúkọ Jésù gbogbo agbára rabi oyè bíwọ oyè bíwọ oyè bíwọ oyè bíwọ. agbára mi o oyè lọ oyè lọ oyè lọ. sadara kí ló máa sadara kó wà láti sadara yìí. oyè lọ oyè lọ oyè lọ. yàtì yàtì orúkọ Jésù oyè dìgbòlù bẹ́ẹ̀ ọ̀run òyà máa dìgbòlù jésù tó jésù kristi olúwa wa àmín lórúkọ jésù. ojú sókè wò dáadáa olúwa sọ fún mi nínú àdúrà mi pé lábẹ́ àkóso bó ṣe wulẹ̀ kó lórúkọ jésù ẹ̀wù tó dààmú mọ́ ẹ̀wọ̀ òṣàbùrù kan nínú ìdílé yín olóńtẹ̀lé yín kiri amúmiri nínú ẹ̀mí adẹ̀jọ́ wọ ìyá ìjàkadì gidi ṣùgbọ́n sọ fún mi pé ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá yín ni ẹ̀ ń jẹ ó ní ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá yín ó ó ní ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá yín lẹ̀ ń jẹ ṣùgbọ́n olúwa kó àṣẹ ògùn náà a ò ní dákẹ́ àdúrà o ẹ jẹ́ akọrin sọ́nà pé kánìkánì má ṣe yọ mí lẹ́nu mọ́ sọ bẹ́ẹ̀ ni kí n gbọ́ ẹ̀jẹ̀ kí màmá ìwọ náà pariwo kó lanu ẹ kájọ sọ pé kánìkánì má ṣe yọ mí lẹ́nu mọ́ òun lọ pa àjẹsù káàkiri òun lọ pa àjẹsù káàkiri ẹ̀mí yọ ẹ́ lẹ́nu kó bọ́sọ̀ lọ́rùn. ẹ̀mí yọ ẹ́ lẹ́nu kó bọ́sọ̀ lọ́rùn. kó bọ́sọ̀ lọ́rùn kò máa ṣàgolo. kó bọ́sọ̀ lọ́rùn kò máa ṣàgolo. ṣàgolo ṣàgolo kó wọnú igbó. ṣàgolo ṣàgolo kó wọnú igbó. àwọn jàgbé ọlọ́kọ̀ ni yóò kàn lẹ́sẹ̀. jàgbé ọlọ́kọ̀ ni yóò kàn àwọn máa rìn tálálá ń tololo. àwọn máa rìn tálálá ń tololo. àwọn máa rìn tololo ń tálálá. àwọn ẹ ọba máa ṣe fi àṣẹ ẹni tí a yẹ ọ̀rọ̀ gbà ọ̀rọ̀ gbà àwọn ènìyàn àwọn àgbẹ̀ yíga ògo ní forúkọ lókè ọ̀run jésù olúwa wa olórúkọ jésù. pastor samson ẹgbà ẹ fi di àwọn ìmọ́lẹ̀ ẹgbà mọ́lẹ̀ ẹ fi dì í kẹwàá lọ tàn sí ilẹ̀ àánú kẹwàá tàn sí ilẹ̀ àánú ẹ máa ka àwọn psalm ninety one psalm twenty seven kẹmí aka psalm twenty four ìwà ti ń dùn kẹmí aka àti àwòrán yẹn àti gbogbo ẹni kẹfì dípọ̀ kẹsùn gbogbo ẹ̀ náà àdúrà máa gbà jésù olúwa wa pastor eh, prophet matthew ẹ dìde ẹ máa kù sókè máa kí hallelujah méje òsánà méje ìyè méje sí ọlọ́run hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ó jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mú sọláyọ̀ olùsọláyọ̀ olùsọláyọ̀ olùsọláyọ̀ olùsọláyọ̀ jésù olúwa wá. ẹja sọ fún ọlọ́run orúkọ jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mọ́ lẹ́ẹ̀kan olúwa ìránṣẹ́bìnrin yìí olúwa bá tú sílẹ̀ ọlọ́run kò rà padà ó yẹ sọ́dà dùá. jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mọ́ ó yà tú sílẹ̀ orúkọ jésù orúkọ jésù olúwa tó sílẹ̀ olúwa tó sílẹ̀ olúwa tó sílẹ̀ jésù olúwa wá jésù olúwa wa ẹ já gbàdúrà ẹ já sọ̀tọ̀ ọlọ́run ọlọ́run kó tú ìránṣẹ́ yìí sílẹ̀ ó yá kó tú sílẹ̀ ó yẹ sọ́dà dùá orúkọ jésù olúwa orúkọ jésù olúwa olúwa sílẹ̀ olúwa olúwa sọ̀tọ̀ olúwa sọ̀tọ̀ olúwa sọ̀tọ̀ olúwa sọ̀tọ̀ olúwa sọ̀tọ̀ jésù olúwa wa. àmín ẹja sọ fún ọlọ́run ó yẹ kó lọ kó tú sílẹ̀ ó yẹ sọ́dọ̀ àdúrà. ní orúkọ jésù. aleluya aleluya aleluya aleluya aleluya aleluya mo mọ ẹ ṣe é bolo sọpọ ti mi mọ ẹ ṣe é bolo sọpọ ti mi mọ bàbá rẹ mo mọ. olùṣe olùṣe olùṣe olùṣe. Jesus, Jesus, Jesus, Jesus, orúkọ jésù ọlọ́run aláìyẹ bàbá ọlọ́run ní orúkọ lọ́sọ̀dẹ́ tó ń lọ́wọ́ rẹ̀ bí wọ́n ṣe ń dábọ́ lára gidi kì í nígi lára olúwa ṣọjọ́kùnrin rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣọjọ́kùnrin rẹ̀ bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń gbẹ̀bí rẹ̀ yìí ẹ̀yin àgbà abiyamọ òde ọ̀run lórúkọ jésù ẹ̀yin agbẹ̀bí òde ọ̀run ó yẹ sọ̀kalẹ̀ nípa àṣẹ yín orúkọ jésù kọ́ máa fi sọ ìjọ yìí lẹ́nu ká gbóhùn ni ọlọ́run ó yẹ bá mi sọ̀kalẹ̀ láyọ̀ àlàáfíà olùwàjà olúwa sọ̀kalẹ̀ ọlọ́run àlàyé ní orúkọ jésù adé tó mú olúwa bá mi sọ̀kalẹ̀ lọ́run olúwa bá mi sọ̀kalẹ̀ nípa àṣẹ rẹ olúwa bá mi sọ̀kalẹ̀ ọ̀run bá mi sọ̀kalẹ̀ ẹlẹ́dàá bá mi sọ̀kalẹ̀ ògo ní forúkọ yín lókè ọ̀run ògo ní forúkọ yín lókè ọ̀run orúkọ jésù olúwa já gbúrò rẹ lórí rẹ bó ṣe wà nílé ìgbẹ̀bí yìí ní orúkọ jésù. ẹ̀yin abiyamọ òde ọ̀run ó yẹ ìdarapọ̀ mọ́ wọn níbi tí wọ́n ti ń gbẹ̀bí rẹ̀ yìí olúwa ìdarapọ̀ mọ́ wọn ẹ̀mọ́ ìdarapọ̀ mọ́ wọn olúwa ìdarapọ̀ mọ́ wọn olúwa ìdarapọ̀ mọ́ wọn nípa àṣẹ rẹ lórúkọ jésù ní orúkọ Jésù olú ẹ̀ bá sọ̀kalẹ̀ yóò olúwa sọ padà yọ ọ̀rọ̀ sọ padà yọ abẹ̀rún ọlọ́lá rẹ orúkọ jésù olúwa sọ padà yọ tàlàfíà nípa àṣẹ rẹ ọlọ́run ara yìí olúwa sọ padà yọ tàlàfíà àdètò olówó rẹ ní orúkọ jésù ẹ̀yin àgbà bí òde lọ pẹ̀lú ohun tó ti bẹ̀bí rẹ ẹ̀yin abiyamọ òde ọ̀run ó lọ pẹ̀lú ohun tó ti bẹ̀bí rẹ ó lé èrè abiyamọ òde ọ̀run ó lọ pẹ̀lú ohun tó ti bẹ̀bí rẹ olúwa sọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ayọ̀ olúwa gbogbo ìyàkágbó wọn mọ́ olúwa gbogbo ìyàkágbó wọn mọ́ ọ̀rọ̀ jẹ́ gbogbo ìyàkágbó nípa àṣẹ ìlọ́dọ̀ olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah òkú ní fọlọ́run lókè ọ̀rọ̀ olúwa ṣe olúwa ṣeun olúwa ṣeun ọ̀run. olùṣọ́ hallelujah o ah asọ́mátìw. every time ṣàdúrà fún lókè tí bímọ. hallelujah hallelujah olúwa ṣeun ó yá bẹ́ẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀ ah olúwa ò ṣe olúwa ṣe o olúwa olúwa ṣe ògbó ni fọlọ́ nílùú ìṣègbà ń sè kò èèyàn ọwọ́ táwọn bá yọ náà la máa fi bá wọn n tí òye wọn ni ìlú yìí ṣe kò bẹ́ẹ̀ fara rọ. Jíbọ́lá ẹ máa mẹ́ta. ṣé ń jáde lọ ní lálẹ́. kí ló tún à ń jáde nìyí. bá mi yọ ìyàwó mi ti bímọ. èwo nu wọn. ọ̀gẹ̀lẹ̀ mi Adétóhùn of course. Ah, ah, ah, Détóhùn. ìwọ ọmọ ẹ lẹ́yìn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá a bẹ sọ pé kó má fẹ́ Détóhùn yìí náà. báyìí lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà ẹ ṣàmọ̀ pé tí mo fẹ́ nìyẹn ó ti bímọ ọkùnrin dẹ̀ ló bí. ó kú ẹ pẹ̀lú ìyẹn ẹ̀yin ẹjọ́ ni. bọ ọmọdé yóò lọ́rọ̀ gbọ́ o ládùn nǹkan tí màtí dáàdì ẹ sọ fún ẹ pọ́nmọ́ fọmọbìnrin ó rẹ̀ fagídí òfẹ́ náà so pé àlébà ìsọ̀rọ̀ nìyẹn àbí. dáàdì mọ́mí báyìí lè ṣe ń ṣe báyìí dadi ṣé wọ́n sọ fún yín pé ọmọ tàbí yẹn ṣé wọ́n sọ fún yín pé wárápá yẹn máa transform sára ẹ̀. Ah, wárápá ò lè àfẹ́tọ̀ ọmọ tẹ́ ẹ bí <laughs> ṣé wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ń bóyá lé wárápá rìn fún wọn bíi ọdún mẹ́wàá ó lè má mọ̀ pé ó ní wárápá àmọ́ ìjọ́ tó bá ti lè bẹ̀rẹ̀ báyìí ó di àbàwọ́n àbùkù ayérayé ni wọ́n ní wárápá abẹ́ sọ̀rọ̀ afẹ́nusọ afẹ́nusọ á ní kó o má fọmọ ẹ̀ àfìgbà tó jẹ́ pé dé tó náà ló pàpà ló fẹ́ ó kú ẹ kú ẹ o wà á ti yẹ ẹjọ́ máa rán. ẹni sùúrù ẹni sùúrù dáre jíbọlá láti ilẹ̀ wá ṣàmì pé màá ti jọ bá ọmọdé sọ̀rọ̀ ni mi ò fi bẹ́ẹ̀ kan support ọmọdé mi tó mo bá ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ ká panu òkú abáwú tó jẹ́ kí mi sóòótọ́ ọ̀rọ̀ fún un ò ní ìyàsíbi kankan o mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé òwúrọ̀ fún ọmọbìnrin o dẹ̀ ti fẹ́ ń sìn sórí tẹ́gbẹ̀sì bá korò ìyẹn máa ń kọ tèwétèwé ni o sórí wa àti ìyàwó ẹ àtọmọ ẹ mi ò ní nǹkan bá yín ṣe ah. tó bá wù ẹ wà lọ mú ìyàwó tó bá fẹ́ wà lọ mú wa fún ọmọ ara rẹ. mọ́mì ẹ ń lọ ni. ẹ wò kíníyàn ò lè kòkòkò ó ti fi lẹ́nu ó ti fi dó tó ń sílẹ̀.

àgbà ní bá ní í ṣèlú ọmọ kékeré ní bá ní bẹbẹ ní ṣe ọkọ mi yóò yẹ ọkọ nìyẹn rẹ. <laughs> you see you see yọba thank you very much gbogbo ìlú ayé kò tó gbogbo ìlú ayé kò tó. you see you see at times tí ẹ bá rí abiyamọ no mo mean abiyamọ gidi tí ó bá rí i pé nǹkan ẹ̀yẹ ti dé bá ọmọ tòun ó kàn máa ma be happy. <laughs> ìyẹn ni ti olórí àgbà màmá ń bì happy wọn láti máa praise ọmọ yẹn kórí ẹ̀ náà lè máa wú you see kábíyèsí ìkọ́ bá àti ẹ̀tí ìdí adé ọba náà sì ni torí àbí ẹ́ inú mi dùn mo fi ògo fún ọlọ́run you see àwọn churches. àtàwọn mosque tó wà nínú àwọn náà ṣe bẹ̀rẹ̀ services wípé àwọn gbọ́dọ̀ wà nínú service ní pẹ̀ntàbá ẹ̀ ń tróònù ọba wa lọ́wọ́ tá à ń fi jẹ oyè no in fact ẹ bá mi dáhùn sọ. Eh, láwa ìní waste time wa ara wa èzè afọbajẹ ah, this is time for you o ní láti dìde kó o bá wa ṣe kí wọ́n ṣe ń ṣe kó lè bí ṣe rí thank you. ẹ ṣe gbogbo ẹ̀yin ará ìlú ayékòótọ́ o bí wọ́n ṣe ń ṣe kó bá lè rí bí ó ṣe rí débọ̀ sípò. wọ́n ní ká fi àwọn ohun oyè yìí ká fi fún yín ẹ ẹ má bínú báyìí ẹ ilẹ̀kẹ̀. òun nìyí o ṣé ká fi sí i. ẹ fi sí i ká fi sí i. ẹ fi sí i. ẹ wo bó ṣe ṣe rẹ́gí ilẹ̀kẹ̀rẹ́ o ṣé ká fi sí lọ́rùn. ẹ fi sí. olùkẹrẹ ni ẹ mú fún wàá pàṣẹ náà àtẹlẹ eléyìí òtẹlẹ ni. adé ńkọ́ ṣé káde. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ adé ló lórí. ẹ̀ẹ́dẹ́. ẹgbẹ́ rẹ̀ hàn lẹ̀ ẹgbẹ̀rún alẹ́ ẹgbẹ̀rún alẹ́. ah you see ẹ bá ma jẹ thank you very much that's why tó jẹ́ wípé àṣedúpẹ́ lọ́wọ́ elédùà tó ti ṣe àwọn àgbààgbà kọ̀ọ̀kan kù nínú ìlú wa. thank you very much afọbajẹ èdè mi máa ń sọ nìyí ẹ wo kábíyèsí ọba wa ó fi kékeré joyè ni wàá fi àgbà lò ó. àṣẹ. mo ní ìpè wàá fi àgbà lò ó. àṣẹ. adẹ́rùn gbóná mọ́ lórí. gbogbo ìlú ayé kò tọ́ mo kí wa pé a kú oríire ọba ti jẹ ìmí yóò bẹ̀rẹ̀ sí túmọ̀ yóò bẹ̀rẹ̀ sí túṣẹ́ ni ẹ̀ over to you kábíyèsí. kábíyèsí. kábíyèsí mo dúpẹ́ mo dúpẹ́ mo tọpẹ́ ra hmm, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ọpẹ́ mi látòrí alàgbà alàgbà ló tọ́ mi láti ìgbà tí mo ti wà ń lu èkó wọ́n tọ́ mi títí mo fi dórí àléfà bàbá bàbá mi yìí ni ẹ jẹ́ wá dúpẹ́ dọ́pọ̀ lọ́wọ́ DPO ọ̀gá ọlọ́pàá torí ọlọ́wọ́ tí mo yẹ dórí àléfà bàbá bàbá mi yìí ẹ jẹ́ wọn para sí ọ̀dọ̀ ọkọ ẹ̀gbọ́n mi ọkọ ẹ̀gbọ́n mi ṣe ribiribi wọ́n dúró tì mí wọ́n dúró tì mí lọ́pọ̀lọpọ̀ láì mọye ìgbà mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀tún náà torí wọ́n fi tó mi létí pé nígbà tí mo ti dénú àdàtí nígbà tí rògbòdìyàn tó ṣe lọ nínú ìlú nígbà yẹn náà wọ́n fi tó mi létí pé ọ̀tún ló dúró ló ń pàrọwà fún gbogbo èèyàn tó fẹ́ sá kúrò nílùú ìlú ò bá jù báyìí lọ wọ́n ròyìn fún mi ṣùgbọ́n adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọ̀tún hmm, ẹ jẹ́ jẹ́ ọ̀tún máa bọ̀rọ̀ lọ. Eh, eh, thank you very much eh, ẹ jọ ẹ bá mi pa àdá fún kábíyèsí wa. no no no little but intelligent little but intelligent. <laughs> Ah, ah, ọmọ olóyè ọ̀tún ah, ẹ wo ọ̀rọ̀ tẹ́ sọ yìí kí ni kí ni nǹkan tẹ́ wí. ọlọ́gbọ́n lórí ní jẹ́ bá o. ọlọ́gbọ́n lórí ní jẹ́ bá o mo kí gbogbo ìlú o a kú oríire ní o àsìkò tí ọba wa dé bọ̀ sípò tó dórí ipò àwọn bàbá bàbá ńlá rẹ̀ yìí yóò tù wá lára. àṣẹ yóò máa ké bí eku èyí yóò máa ké bí ẹyẹ ẹ gbogbo aláboyún ilé yóò máa bí tibitire o àgbò ó sì máa tọwọ́ àlàbò sùn. ẹ wo ó ti dá ó ti dùn náà ìtọ́ ti wá ń da nínú ọ̀rọ̀ wọn ní bàjẹ́ mọ́ ọ̀dẹ́bìnrin ìdá ó yá dárí jẹ́ ń gbọ́. láyé olùkọ́ ọlọ́run méje lọ́rọ̀ máa tẹ̀lé lórí láyé àyẹ̀sà ọlọ́run mẹ́fà ọ̀hún àyẹ̀fà mi bá bọ̀ sípò orí kò lóra mo ra sọ́dọ̀ bàbá aṣọ àfọ̀lẹ́. ẹ̀yin ló lè rí òdùnú àgbà ìlú òwòlò ọ̀rẹ́ olùgbọ́ mo dábò olùgbèdè. ìyá ò máa fìrí lórí láyé àrẹ̀sà. mo sípò olùwò àwọn àlejò rẹ̀.